àti sísúnmọ́ rẹ̀ ọ̀nbẹ nínú nǹkan tó yẹ kí mùsùlùmí ó gbìyànjú láti wá ìmọ̀ nípa rẹ̀ nítorí pé a ti mọ̀ kíká ní ìgbàgbọ́ sí ọjọ́ gbẹ̀yìn orígun kan ló jẹ́ nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo eléyìí tó ṣe pé èèyàn ò lè jẹ́ni tọ́gbọ́ lọ́wọ́n bá gbọ́ láì jẹ́ pé èèyàn ní ìgbàgbọ́ sí pé ọjọ́ gbẹ̀yìn ń bọ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ọba ẹlẹ́dàá وليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وسن دادا سيسي كما تجقى إبو يا أبيب وونلاسا ثم دادا سيسي òun náà ní títí ẹni tó gbọ́ lọ́wọ́n bá tó sì ní ìgbàgbọ́ sí tírà tí Ọlọ́run bá sọ̀kalẹ̀ àti àwọn aránṣẹ́ tó fi ránṣẹ́ àti àwọn màláìkà Ọlọ́run bá wa eléyìí fi hàn wá yí pé téèyàn bá lò ní ìmánì wàlẹ́kìn tó sọ pé mi ò ní ìgbàgbọ́ sí ọjọ́ gbẹ̀yìn kò sí bonítọ̀ ń tẹ̀lé jẹ́ olùgbàgbọ́ òdodo torí ẹ̀ nígbà tí màláìkà Jibril alayhi salam tó wá bá nàbẹ Muhammad sallallahu alayhi wa sallam tó sì béèrè lọ́dọ̀ rẹ̀ anil iman pé kó fún un nírò nípa àgbàgbọ́ òdodo anabi sallallahu alayhi wa sallam ọ̀dà lóhùn wípé al-imanu an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa tu'mina bil qadari khayrihi wa sharrihi. anabi sallallahu alayhi wa sallam nǹkan mẹ́fà ló fi sábẹ́ gbàgbọ́ òdodo ọ̀kan nínú àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí àti pé eléyìí tó jẹ́ ẹlẹ́ẹ̀karùn nínú bánabi ti ṣe tó òun náà ní ká ní ìgbàgbọ́ sí ọjọ́ gbẹ̀yìn torí ẹ̀ ọjọ́ àkọ́kọ́ la wà ọjọ́ gbẹ̀yìn lèyí tó ń bọ̀ eléyìí tá a fẹ́ mọ̀ nípa àwọn àmì dídé rẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó tún sọ. So, nínú suratul Baqara nípa àròyìn àwọn olùgbàgbọ́ òdodo nígbà tó ròyìn wọn lóríṣiríṣi pẹ̀lú pé wọ́n ní ìgbàgbọ́ sí ntọ́pamọ́ bákan náà ó tún ní walladhina yu'minuna bima unzila ilayka wa ma unzila min qablik wa bil akhirati hum yuqinun àwọn olùgbàgbọ́ òdodo àwọn làwọn ẹni tó ní ìgbàgbọ́ òdodo sí bá sọ̀kalẹ̀ fún wa tí wọ́n sì tún ní ìgbàgbọ́ òdodo ṣé ń ta ti sọ̀kalẹ̀ fáwọn ànábì tó ti síwájú tí wọ́n sì jẹ́ni tó ní àmọ̀dájú nípa àgbéǹde alqiyam wípé ń bọ̀ kò sí tàbítàbí nípa rẹ̀ ń bọ̀ kò gba iyèméjì rárá ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ó tún fi ń yé wa nínú suratu Taha ó ní inna as-sa'ata atiyatun akadu ukhfiha litujza kullu nafsin bima tas'a ọlọ́run ní dájúdájú ìgbéǹde alùkìyàmà ń bọ̀ ìgbéǹde alùkìyàmà ń bọ̀ kódà mo fẹ́ lè gbé pamọ́ ìgbéǹde alùkìyàmà ń bọ̀ kódà mo fẹ́ lè gbé pamọ́ ọjọ́ yìí làwọn kálukú lẹ́sàn lórí ní gbélé ayé ṣe ọlọ́run ọba wa nínú suratu Ghafir ó tún ní inna as-sa'ata la'atiyatun la rayba fiha walakinna akthara an-nasi la yu'minun ọlọ́run ní gbégbé ndé alùkìyà máa ń bọ̀ gbégbé ndé alùkìyà máa ń bọ̀ kò sì sí tàbí ṣùgbọ́n nípa pé yóò dé ṣùgbọ́n ètò pọ̀jù nínú àwọn èèyàn ò ní ìgbàgbọ́ sí ọjọ́ yìí pé yóò dé ọlọ́run ọba wa ó tún sọ nínú sórọ́tì nìṣẹ́ ó ní allahu la ilaha illa hu la yajma'annakum la rayba fihi wa man asdaqu min sí ọba mi o tó tọ́ pé ká sìn lódodo tó yàtọ̀ sí ọlọ́run ọba ní òun búra pé òun kó wa jọ ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama dídí ọjọ́ yìí kò síye méjì nínú dídé rẹ̀ pé yóò dé kò sì síye méjì nípa ọlọ́run bó kó gbogbo wa tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alkiyama ẹ wí fún mi ná ta ni ọ̀rọ̀ rẹ̀ jódodo tó ju ti Allahu Rabbul Alamin lọ kò sí jẹ́tọ́ abá ti mọ̀ pé ká ní ìgbàgbọ́ sí dídé sí pé ọjọ́ ògbìn ìdàlù kìyàmù òde orígun kan nínú àwọn orígun ìgbàgbọ́ òdodo eléyìí tí ò ṣe fi ṣeré rárá kò ṣe fi ṣe àwàdànù a gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nípa pé gbèǹdé àlùkìyàmù ń bọ̀ gẹ́gẹ́ bí àwọn àyà ti ṣe tọ́ka sí àwọn àyà tá àti ẹ̀ tọ́ka sí nípa pé gbèǹdé àlùkìyàmù ń bọ̀ wọ́n pọ̀ ju èyí tí àkàjáde yìí lọ níbi tí Ọlọ́run ti ń ṣàlàyé fún alọ́lọ́kan ọ̀jọ̀kan nípa pẹ́gbẹ̀ndẹ̀ alùkìyàmọ̀ ń bọ̀ wáyé o àti dé ìgbẹ̀ndẹ̀ alùkìyàmọ̀ ó súnmọ́ jọjọ ó súnmọ́ jọjọ ọlọ́wọ́n bá wa ó sọ nínú alukur'an eléyìí tó sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam láti nǹkan bí ọdún ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ó lé tọ́lọ́n ti sọ alukur'an kalẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam lọ́lọ́n ti fi yé wa pé gbẹ̀ndẹ̀ alùkìyàmọ̀ súnmọ́ ó ní. اقتربت الساعة وانشق القمر gẹ́gẹ́ bó ṣe wá nínú ayé alákọ̀ọ́kọ́ nínú suratul Qamar ìgbẹ́ndé alqiyama ti súnmọ́ o bẹ́ẹ̀ ni òṣùpá sì pín sí méjì ìgbẹ́ndé alqiyama ti súnmọ́ òṣùpá sì pín sí méjì báwo leléyìí ti ṣe ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ láyé anabi Muhammad sallallahu alayhi wa sallam wípé òṣùpá pín sí méjì ó pín sí méjì. lọ́nà tó ṣe pé ọ̀kan nínú rẹ̀ ó wà ní ìbúlọ oòrùn ìdajì yòókù ó dúró ní ìbúwọ̀ gbogbo àgbáńlá ayé nígbà náà sì rí ìdajì ni òun dúró gédégédé ìdajì kejì òun náà dúró lódì kejì gédégédé gbogbo àgbáńlá ayé níbikíbi wọ́n sì rí eléyìí jẹ́ mu'jizatun min mu'jizati sallallahu wa tó ṣe é pé àti dárú rẹ̀ ó máa ń kani láyà ọlọ́run ló fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam alami tẹ́yìn náà bá gbàgbé ẹ̀rí pé àwọn ará mẹ́kà wọ́n yọ anabi sallallahu alayhi wa sallam lẹ́nu lọ́pọ̀lọpọ̀ nípa pé àwọn ń fẹ́ kó nù ọ́ mámì kan wá ṣebí gbogbo àwọn anabi tó síwájú lọ́lọ́wọ́n bá fún lámì kan tí wọ́n fi máa dá wọn á pé ìránṣẹ́ ọlọ́wọ́n bá ní wọn ìwọ náà mú àmì kan wá eléyìí tó ṣe pé á rẹ̀ mọ̀ bá lọ́ràn wọn náà ọlọ́wọ́n bá wá ní kí òṣùpá kú sí méjì fanabu muhammed sallallahu alayhi wa sallam àmì lélẹyìí lórí ìpọlọwọn ọba lọrọ mi níṣẹ́ ẹni tó bá ń ṣeyè méjì nípa apá mi lọjẹ fún mi lórí ìpọlọwọn ọba lọrọ mi níṣẹ́ ẹ jẹ́ kí òṣùpá nígbà tó bá tún padà dọ̀kan káwọn náà sọ pé kó pín sí méjì. walan yahtadu ila dhalika sabila kò lè ṣeéṣe fún àrìṣe láìláì. ǹjẹ́ tẹ́lẹ̀ wa a rí i pé eléyìí ọlọ́run sọ pé iqtarabatis sa'a ìgbéǹde alikiyama ti suma ìgbéǹde alikiyama ti suma láti ọdún ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ó lé lọ́lọ́wọ́n bá ti sọ kó suma súnmọ́ ọlọ́wọ́n bá tún sọ nínú suratul anbiya láti àyà kínní tóbi dórí àyà kẹta ọlọ́wọ́n ní iqtaraba linnasi hisabuhum wa hum fi ghaflatin mu'ridun ma ya'tihim min dhikrin min rabbihim muhdathin illa illa illa istami'uhu wa hum yal'abun. láhìyẹtẹn kólóbóhùn ọlọ́ni ọjọ́ tá a ó ṣe ìṣirò fáwọn èèyàn lórí tí wọ́n gbélé ayé ṣe ti súnmọ́ o ṣùgbọ́n inú ìfọ́nufọ́ra làwọn èèyàn wà kàkà kí wọ́n gbọ́rọ̀ ọlọ́run ọba kí wọ́n tẹ̀lé kí wọ́n máa fi ṣiṣẹ́ kí wọ́n máa fi ṣe wà o wọ́n gbọ́ wọ́n takìtì pàkọ́ sí ni o àti pé ìrántí kan ìkìlọ̀ kan kì í wá bá wọn látọ̀dọ̀ ọlọ́run ọba wọn níkìlọ̀ tuntun ní ìrántí tuntun àyàfi kí wọ́n tẹ́tí gbọ́ kí wọ́n sì tún fi rí kí fi parí ẹ̀ wọ́n tẹ́tí gbọ́ wọ́n sì fi sẹ̀fẹ̀ fi sàwà dáadáa nu ní ọlọ́ni lahiyatan qulubuhum eré ti fọ́ ọ̀kan wọn wọn rò pé eré nìkan tí sọ nípa pípé ní alùkìyàmọ̀ ń bọ̀ rò pé yọ wà yọ wà náà ni ti pé yọ wà kí tí ò tí ì dé gẹ́gẹ́ bí wọn náà ṣe ń rò wọ́n sọ pé wọ́n ní yóò dé yóò dé one thousand four hundred years ago plus inú wọn ti sọ pé ó ti súnmọ́ ó ti súnmọ́ ó ti súnmọ́ tí ọba àti tí kò tí yẹ kó dé sọ̀rọ̀ pé bọ́pọ̀lọpọ̀ ń ṣe ń sọ náà nù. olowon bá wa ó tún sọ nínú sori suratul hashr ó ní ya ayyuhal ladhina amanu n doro naa nafsun ma qaddamat tilẹ̀ ghad ọlọ́wọ́n bá ń pè ní ghad ọ̀la torí kálí àmọ́ àmọ́ kó súnmọ́ ṣé bá a ti mọ̀ min al-ahya'i bi ba'id Allah ò jìnnà lójú gbogbo ẹni tí ó bá ti kú Allah ò jìnnà lójú gbogbo ẹni tí ó bá ti kú torí ẹ Ọlọ́run ọba pè gbẹ̀ndé al-qiyamah lọ́la isharatan ila qurbiha Ọlọ́run fi ń tọ́ka sí kó súnmọ́ jọjọ kọ̀pẹ́ tó bẹ́ẹ̀ ń ṣe ń lérò tọ́ tábà wá béèrè ìpè gbogbo àwọn àyà yìí wọ́n ń tọ́ka sí pé gbẹ̀ndé al-qiyamah súnmọ́ tábà sì wò á rí i pé gbogbo àwọn àyà yìí wọ́n ti sọ̀kalẹ̀ fanabi sallallahu alayhi wa sallam ṣáájú kánabi ò tó kú anabi gan alára ti kú nísìn kìí ṣe ọ̀rọ̀ one thousand four hundred years ago kìí sọ̀rọ̀ one thousand four hundred years ago torí ó tún lé àwọn ọdún kan ó lé àwọn ọdún kan láti ìgbà tó lọ́wọ́ bá ti wá sọ wípé gbèndé alùkìyàmọ̀ súnmọ́ yìí èyí ti rí tí ò sí ìdè àbí kí ni túmọ̀ sí súnmọ́ rẹ̀ ìdáhùn eléyìí òun náà ní ìgbé dídé ìgbé ndé alùpùpù ó súnmọ́ jọjọ nínú ìmọ̀ ọlọ́run ọba wa àti bọ́lọ́run ọba ti ṣe máa ń pè bùbù nǹkan ó súnmọ́ jọjọ nínú ìmọ̀ ọlọ́run àti bọ́lọ́run ọba ti máa ń pè bùbù nǹkan bó tilẹ̀ jẹ́ pé nínú òsùn wa mi èèyàn àti báwa ti ṣe máa ń ṣèṣirò ó ṣe é ṣe ká máa wò pọ́pẹ́ nínú ìṣirò tọ́lọ̀ àti bí ti ṣe máa ń pè bùbù nǹkan ìgbéǹde alùpùpù súnmọ́ jọjọ ṣùgbọ́n nínú ìṣirò èèyàn àti báwa títí máa pé bùbù nǹkan àwa lè máa wò pé ọpẹ́ after all tí ò bá jẹ́ pọ́pẹ́ báwo ni one thousand four hundred years ago ó ti lọ lórí nǹkan tí wọ́n sọ pé súnmọ́ tí ò sì sí ìdè tọ́ba wa pẹ́ bò ní ọ̀bá rí sẹ́wọ̀n pé bọ́mọ èèyàn ó sì máa sọnù torí ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́wọ́n bá ti wá ó súnmọ́ gan gẹ́gẹ́ bọ́lọ́wọ́n bá ti ti sọ nínú suratul ma'arij àyà kẹfà sí àyà keje innahum yarawnahu ba'ida wa narahu qariba àwọn ni wọ́n wò kọjọ gbé ndàlù kìyàmù jìnnà ṣùgbọ́n lọ́dọ̀ àwọn Ọlọ́run àwọn àwọn òkú súnmọ́ ni bẹ́ẹ̀ ni ọwọ́ ayẹ ká kíyèsí o ike gbogbo bó tilẹ̀ wù ká máa wò kó jìnnà tó lójú tiwa tó ń ti pọ́ lọ́wọ́ bá ń fún wa ń rò kó súnmọ́ tó sì jẹ́ pé tọ́lọ́wọ́ bá náà lódodo gbogbo bó tilẹ̀ wù ká máa kó jìnnà tó ní ìpè gbogbo tiwa a mọ̀ dájú ipe tó sì ṣẹ́kù nínú ọjọ́ orí ilé ayé ó kéré jọjọ sí ní tó ti kọjá ní tó ṣẹ́kù nínú ọjọ́ orí ilé ayé tí ilé ayé tó fi wá sópin ó kéré jù ó kéré jọjọ sí ní tó ti ré kọjá gẹ́gẹ́ bí anabi muhammed sallallahu alayhi wa sallam bó ti ṣe tọ́ka sílẹ̀ yìí nínú ẹgbàá wọ̀rọ̀ eléyìí tó wá látọ̀dọ̀ abdillah ibn umar ibn al-khattab radiyallahu anhuma eléyìí tí imaamu bukhari àti muslim tí wọ́n gbé jáde anabi wa sallallahu alayhi wa sallam ó ní innama ajalukum fi man mada qablakum min umami min salati al-casri ila maghribi shams ṣé ẹ mọ̀ bí ọjọ́ ayé yín ti bó ti ṣe ma ṣé ẹ mọ̀ bí ọjọ́ ayé tí yín ti ṣe ma ẹ̀yin ìjọ mi lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ ayé àwọn ẹni tó ti ṣíwájú yín ńṣe ni ọjọ́ ayé tí yín dàbí ẹnití ń bẹ láàrin al-asr sí wíwọ̀ oòrùn ẹnití ń bẹ láàrin sọláàtù al sí wíwọ̀ oòrùn bẹ́ẹ̀ lọ́jọ́ ayé tí yín ma ìyẹn ni pé àwọn àjọ tó síwájú ọjọ́ ayé tiwọn ìyẹn ni pé ilé ayé láti gbà tí ilé ayé ti bẹ̀rẹ̀ òun kó irun tí ń bẹ láàrin ìgbà tí alifájàre ti yọ títí dàkókò asù ó kó ohun tí ń bẹ láàrin ìgbà tí alifájàre ti yọ títí di àkókò asù ṣùgbọ́n ọjọ́ orí ìjọ yìí títí táyé ó fi wá sópin ọ̀dà gẹ́gẹ́ bíi asùrì sí kóòrùn ọwọ́ tí wọn náà bá wò ó ti ń bẹ láàrin ìgbà tí alifájàre ti yọ sákòókò asr kìí máa ṣẹgbẹ́ ní ti ń bẹ láàrin asr sí kó ràn ọwọ́ láwọn wákàtí ó túmọ̀ sí pé èyí tó ti lọ nínú ọjọ́ ayé ọ̀pọ̀ tayọ èyí tó ṣẹ́kù tayọ fi dópin nínú ẹgbàá wa mi anabi sallallahu alayhi wa sallam ó ní innama baqa'ukum fi ma salafa qablakum min al-umami ma bayna salati al-asr ila ghurubi ash-shams sísẹ́kù ti ń lẹ́gbẹ̀ẹ́ tàwọn ẹni tó ti síwájú ọ̀dà bíi ti ń bẹ láàrin sọ̀láàtùl asr tí kòòrùn ò fi wọ̀ ni ti ń bẹ láàrin sọ̀láàtùl asr tí kòòrùn ò fi wọ̀ iná ni ti ń ó túmọ̀ sí pé ìtọ́sẹ́kù nínú ọjọ́ ayé ó kéré jọjọ sí ètò ti lọ. ó wá nínú ẹgbàá wọ̀rọ̀ mi eléyìí tó fẹ́ kẹrin lẹ̀ lọ́dọ̀ Bukhari àti Muslim láti ọ̀dọ̀ sàábì Sahal ibn Sa'id as-Sa'idi radiyallahu anhu ọlá nàbí sallallahu alayhi wa sallam ó sọ pé bu'ithtu ana was-sa'atu kahatayn bu'ithtu ana was-sa'atu kahatayn wa yushiru bi isba'ayhi fayamudduhuma wa yushiru bi isba'ayhi fayamudduhuma ọlá nàbí sallallahu alayhi wa sallam ó ní ríran tọ́lọ́run sí ìgbéǹde al-qiyama báyìí lájọ rí o. ríran tọ́lọ́run mi sí ìgbéǹde alkiyama báyìí lájọ rí ó wá ń fi ọmọ ká méjèèjì ó fi ń tọ́ka ó wá ń nà wọ́n gbogbo àgbáńlá sí ìgbà tí ìgbéǹde alkiyama ó fi dé báyìí lájọ rí àtẹ̀mí àti ìgbéǹde alkiyama báyìí lájọ rí anábì tẹ́ ẹ bá wò wò ẹ̀rọ nù ń parí nínú hadith kan anabi sallallahu alayhi wa sallam ó ní ana wa kafilul yatimi kahataini fil janna ana wa kafilul yatimi kahataini fil janna àtẹni àtẹni tó ń ṣètọ́jú ọmọ òrukàn báyìí láti dọ́rí nínú àlùjánnà anabi na ọmọ àka fìfábẹ́là àti ọmọ àka dání ọ̀nà méjèèjì papọ̀ àtẹni àtẹni tó ń ṣètọ́jú ọmọ òrukàn báyìí láti dọ̀rí níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmù níbí ó sì sọ pé ríran tọ́lọ́run rán mi sí ìgbẹ̀ndẹ̀ àlùkìyàmù báyìí láti dọ̀rí níbi tí ọmọ òrukàn bàtàlẹ̀ sallallahu alaihi wasallam sọ pé èmi àtẹni tí máa tọ́jú ọmọ òrukàn báyìí láti jọrí nínú àlùjánnà ìyẹn ni wípé ọ wà lẹ́gbẹ̀ẹ́ mi pẹ́kípẹ́kí ẹnìkan ò ní àti fìfábẹ́là kò sí kàtọ́ làwọn bẹ́ẹ̀ lẹni tó bá ń ṣètọ́jú ọmọ òrukàn tó ń ṣàánú rẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe rí sànàbí Muhammad sallallahu alayhi wa sallam nínú aljanna ìyẹn ni pé àyè tó ga jù nínú aljanna lọ́lọ́wọ́ bó fi sí ìkẹtọ́ ga ni ó rí kọ́dà yóò wà lẹ́gbẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n nígbà tí anabi ìtumọ̀ rẹ̀ ni pé ìgbéǹde alqiyam ọjọ́ rẹ̀ ti ń lọ ó ti fẹ́ tán ìrìn tó ti rìn ní ọ̀dà gẹ́gẹ́ bí ọ̀dà gẹ́gẹ́ bí ọmọ àka àfábẹ́là bó ti ṣe bó ti ṣe gùn lẹ́gbẹ̀ẹ́ ọmọ àka gẹ́gẹ́ bí ọmọ àka àfábẹ́là gẹ́gẹ́ bó ti ṣe rí lẹ́gbẹ̀ẹ́ ọmọ àka sígbèǹde òfìdé kò rébété tó ya ọmọ àka àfábẹ́là sọmọ àka àtàrí lọ níta nàbí sallallahu alaihi wasallam ń sọ ń bẹ̀rẹ̀ ana was-sa'atu kahatayn ìyẹn ní pọ́wọ́ rẹ bí tẹ́tọ́ ni lẹ́yìn tọ́lọ́ ti rán mi tí gbèǹdé ni tí o fi dé adékòye ti lọ nínú ọjọ ayé ọ̀pọ̀ ju èyí tó lọ. eléyìí àwọn tó fi hàn jọjọ. lẹ́yìn ẹlẹ́sìn tí gbèndé alikiyama bá súnmọ́ gẹ́gẹ́ bá ti ṣe wí gẹ́gẹ́ bí ẹ̀rí ti ṣe tọka sí ǹjẹ́ nìkan wa nímà nípa àgbà tí gbèndé alikiyama ń bọ̀ bẹ̀ rárá o àwọn ẹ̀rí tó múnádóko nínú alukur'an àti sunna anabi sallallahu alayhi wa fi hàn ayéke pé kò sẹ́nìkan nínú àwọn ẹ̀dọ́ ọba màláìkà àlejòónú èèyàn tó nímà nípa àgbáwo ń bọ̀ tó yàtọ̀ sí nínú sórat ahzab ayà kẹta lé kẹtàléní ọgọ́ta ọlọ́ni yasaluka nasu ani sáà kul innama ilmuha allah wa ma yudarika la'alla sáàta qariba. ọlọ́ni wọn ma bí ọlẹ́ yasaluka nasu ani sáà kul innama ilmuha indallah wọn máa bí ọlẹ́ nípa ìgbéǹde alqiyam máa dá wọn lóhùn wípé ìmọ̀ ìgbà wo ni ìgbéǹde alqiyam máa ń bọ̀. ọ̀dọ̀ ọlọ́run ọba lọwọ èèyàn onímọ̀ nípa rẹ̀ ọlọ́run ọba tún sọ nínú sura al-A'raf ọlọ́run yas'aluka an ti 'ani as-sa'ati ayyana mursaha qul innama 'ilmuha 'inda Allah la yujalliha liwaqtiha illa hu thaqulat as-samawati wal-ard la ta'tihim illa baghta يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون وما في ليري ìwà anabi sallallahu alayhi wa sallam ìgbà wo ni gbẹ̀ndẹ̀ alùkìyàmù òde dáwọn lóhùn ìgbà nìkan òní mà nípa àgbà wo ni òde àyàfi allahu rabbul alamin ẹnìkan ma mà ìgbà wo lásìkò rẹ̀ tó yàtọ̀ sí allah kọ́dà ìmà nípa àgbà wo ìní gbẹ̀ndẹ̀ alùkìyàmù òde ó wúwo lórí méjèèjì méjèèjì kò sí ìtọ́ nínú àti léèrè bí ìgbà onímọ̀ nípa rẹ̀ ọkàn gbé pamọ́ ni wọ́n mọ abiọ́lé bí ìgbà tó ṣe pé onímọ̀ nípa rẹ̀ ọkàn gbé pamọ́ ni dá wọn lò wípé ìmọ̀ nípa àgbà òní gbé nílẹ̀ alùkìyàmà ni ó dé ọ̀dọ̀ ọlọ́wọ́n bá nasi la ya'lamun ṣùgbọ́n ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn bákan náà ọlọ́wọ́n bá nínú àyà kejìlélógójì dé fíìmà ẹ̀ǹtẹ̀ mi nìkìrọ̀ ìlà rọ́bìkà mùntàhàhà. wọ́n ń bi ọ́ léèrè nípa àgbẹ̀ǹdẹ̀ alqiyam ìgbà wo gan ni ó dé níbo ni wọ́n ti fẹ́ sọ fún wa bolo ti fẹ́ mẹ́sì wá fún wa níbo lo ti fẹ́ mẹ́sì wá fún wa nípa àgbà wo ni gbẹ̀ǹdẹ̀ alqiyam mọ̀ ìwọ kàn jẹ́ ìmà nípa àgbà wo ni ó dé ọ̀dọ̀ ta ló wà ìlà rọ́bìkà mùntàhàhà ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀ nìmá rẹ̀ wà kò sí lọ́dún yìí bákan náà ọwọ́ nínú ẹgbàá wọ̀rọ̀ eléyìí tí Umar ibn al-Khattab radiyallahu anhu tó gbà wá nípa bí malayika Jibril bó ti ṣe wá bá nabi sallallahu alayhi wa sallam tó ṣe ìbéèrè lọ́dọ̀ rẹ̀ nípa al-islam al-iman ó tó wá ṣe ìbéèrè nípa al-ihsan lẹ́yìn gbogbo eléyìí malayika wá sọ fún anabi pé qala ta akhbirni ani sa'a ó ní wá sọ fún mi ìgbà wo gan-an nígbẹ̀ndẹ̀ al ń bọ̀ fa su'alu Jibril an wọ́kìtì sáà ìgbà wo ni gbẹ̀ndà kìámọ̀ dé ni màlíkà jibril là ń béèrè kìí ṣe nǹkan mi anabi sallallahu alayhi wa sallam dalo oni malmasulu anha bi a'lami min as-sa'i èmi tó ń béèrè rẹ̀ nípa rẹ̀ tó ń béèrè lọ́dọ̀ rẹ̀ nípa àgbà wo ni gbẹ̀ndà kìámọ̀ ń bọ̀ lọ́dọ̀ rẹ̀ èmi ò ní ma nípa àgbà wo ni ń bọ̀ gẹ́gẹ́ bí ìwọ tó ṣe béèrè nípa rẹ̀ ò ṣe ma nípa rẹ̀ màlíkà jibril alayhi salam ológajù nínú àwọn màláìka anabi muhammed sallallahu alayhi wa sallam ológajù nínú àwọn èèyàn ana sayyidu waladi adama yawma alqiyamati wala fakhr ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni tó gajù nínú àwọn mẹláìkà kò nímà nípa àgbáwo ní gbẹ̀ndé alqiyama ń bọ̀ ẹni tó gajù nínú àwọn èèyàn anabi muhammed sallallahu alayhi wa sallam kò nímà nípa àgbáwo ní gbẹ̀ndé alqiyama ń bọ̀ báwo wá ni àwa tá a jámà kankan láti wá sí fẹ́ẹ́ gbàtí gbẹ̀ndé alqiyama ń bọ̀ sọ eléyìí túmọ̀ sí wípé kò sí ẹnìkan kò bá jẹ́ màláíkà tó súnmọ́ lọ àbí kó sì dáná bí tọ́lọ́ wọn bá rán níṣẹ́ tọ́mọ gbà wọn nígbèǹde al-qiyāmah ń bọ̀ eléyìí ó ń bẹ nínú àwọn mafātihul ghaib àwọn àwọn ìmà tó jẹ́ ti kọ̀kọ̀ eléyìí tó ti pẹ́ nìkan kò mà nípa rẹ̀ yàtọ̀ sí Allahu Rabbul Alamin nìkan gẹ́gẹ́ bó ti ṣe wá nínú hadith eléyìí tó Imam bukhari tó gbé jáde nínú sahihi rẹ̀ láti ọ̀dọ̀ abdullahi ibn umar radiyallahu anhuma wọn lànà bí muhammad sallallahu alayhi wa sallam ó ní mafatihul ghaibi khamsun la ya'lamuhunna illallah àwọn àwọn ìmọ̀ ìkọ̀kọ̀ márùn ni wọn o àwọn kọ́kọ́rọ́ ọmọ àkọ́kọ́ márùn ni wọn o ẹnìkan kò nímọ̀ nípa àwọn kọ́kọ́rọ́ yìí àyàfi allahu rabbul alamin anabi wa fi àyà yìí inna allaha indahu ilmu sa'a. وينزل الغيث ويعلم ما في الارحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس باي ارض تموت ان الله عليم خبير يا سوره سوره سوره لقمان ايه كان للقمان اللهم باني دجاجو اللهم بالون نيما غاو ني غندا القيامه دي تو مان بارو فورا وان تان تان راو جي كو سي كان نينو وان تو نيما نيبا غاو وان كان تان راو جي nígbà tí ilẹ̀ dá tí wọ́n rí i pé àwọn àtàwọn arú àwọn táwọn jọjọ́ kúrọ̀ làwọn ti jọ wà inú wọn ṣe ń jọ ń parọ́ fúnra wọn ní dé wípé gbàgbó ìgbà báyìí ìnìgbẹ́ni dàlùkìyà mọ̀ bọ̀ irọ́ ni wọ́n ń pa ọ́ ọlọ́run ọba nìkan lọ́mọ nípa rẹ̀ wa yunazzilu al-ghayth ọlọ́run ọba ló máa ń rọ̀jò ẹnìkan ò sí tó lè rọ̀jò àyàfi Allahu Rabbul oòrùn tó bá pa omi tí ń bẹ nínú àwọn odò kéékèèké oòrùn tó bá pa omi tí ń bẹ ní àwọn òkun ńláńlá àwọn omi tó wà nínú òkun yìí lẹ́yìn ìgbà tó oòrùn bá pa wọ́n iná ni wọ́n wá di èéfín omi èéfín omi ni wọ́n máa gbéra lọ sókè yóò máa lọ sínú òfurufú nígbà tó bá dé inú òfurufú tán atẹ́gùn wọn máa wá tìka yóò máa tìka yóò máa tìka nígbà tó bá tirú eléyìí àti irú rẹ̀ ti ń tìbọ̀ láti bòmíì tó bá kọlura wọn wọn lára ọba sán tára bá wá sán yóò wá mú kó mi ọmọ bí bá fi yìnyín tá bá fi gbá yìnyín síbò mi ọkàn irọ́ lásán. ń bá kí ló dé tẹ́ fún wa bẹ́ẹ̀ ẹ bá ní dáná sómi òkun kó mi ọ lọ sókè à ń à ń Sahara níbi tójú ètí rọ lásán bá máa òun náà ló sì lè mú kójú ọmọ rọ tí wọn bá kóra wọn jọ tí wọn bá ń tanra wọn jẹ nípa àwọn ó sí òjò fún wọn àwọn oníjẹ kó ń rí àjọ yẹn ṣe wọn ń tanra wọn jẹ ni o ìgbà tí wọn rí i pé rú àwọn àti rú àwọn làwọn ti jọ wà níbi kan náà torí ẹ irọ́ yọ ta láàrin àwọn iná ni wọn ṣe ń tanra wọn jẹ o wípé àwọn ó sí òjò bẹ́ẹ̀ bákan náà tó bá tún jọ péjọ tán láwọn ó òjò nítorí kójú ọmọ bá yọ àwọn lẹ́nu àwọn ó tì àwọn ó ti tí òfin ní rọ wọn ń tẹnra wọn jẹ ni o wọn ní kó àwọn òpònú aláìmọ̀kan ayéra dàbí tàwọn làwọn ti jọ wà lójú kan náà wa illa rabbuna Allah huwa alladhi yunazzilul ghayth ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá tó wá ló máa ń rọ̀ jù ẹnì kó o sì tó lè rọ ìgbà tó sì jẹ́ kó nìkan ló lè rọ wọn ò bí ẹnìkan dáa tó lè tì ẹ̀mí ló lẹ sọ pé ti tẹ̀ á sọ pé táwọn bá láwọn ó ti ọba rí àwọn gbọ́dọ̀ dúró nínú òjò yín ni yọ dalẹ̀ àwọn lórí ni ọlọ́run àti mú kójú ọrọ̀ òkúta kọ́ sọ wèrè látàrí kó kú dànù tọ́ wa ya'lamu ma fil arham ọlọ́run ọba ló máa ń tó ń bẹ nínú àwọn àkòbí ọlọ́run ọba ló máa ń tó ń bẹ nínú àwọn àkòbí kò sẹ́nìkan tó ní ma nípa rẹ̀ ọlọ́run ọba nìkan ló máa ń tó bẹ nínú àwọn àkòbí ṣé yọ dọ́mọ àbí òní dọ́mọ ọlọ́run ọba ló máa sakọ ni ọjà àbábo ọlọ́run ọba ló máa ìyẹn ni pé omi gbọ́lọ́gbọ́lọ́ tó bọ́ sínú àpò bíi ṣé yóò dọ́mọ àbí òní dọ́mọ ta ló mà ẹgbẹ́ ultrasound machine jáde àná lobìnrin yìí lájọṣepọ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ẹgbẹ́ ultrasound yẹn yẹ̀ wò ṣé omi ọkọ tó bọ́ sínú àpò bíi rẹ̀ yẹn ṣé yóò dọ́mọ àbí òní dọ́mọ ẹ̀ràn wa lọ́wọ́ ẹ mẹ́jẹ̀ àṣìṣe wàhálà ṣé yóò dọ́mọ àbí òní dọ́mọ ẹ̀yin scientist ẹ̀ràn wa lọ́wọ́ bákan náà tí ó bá dọ́mọ ẹ sọ fún wa ó ti kó oṣù kan báyìí nínú rẹ̀ sí akọni àbábo ẹ fi yé wa omi tó ti wàánu rẹ̀ yí báyìí ó ti dọ́mà ọmọ yìí tẹ̀ ti lọ sóṣù kẹjọ ẹ fi yé wa olóríire ni àbó lórí ibú ẹ má gbàgbé láti sọ fún wa mẹ́kò ni ó ṣe ni àbí káfíńtà ẹ ràn wá lọ́wọ́ èkó ni ó gbé ni àbí Abakaliki ẹ dákun ẹjẹ á máa ṣé yọ gbọ́dọ̀ sí bàbá rẹ lẹ́nu ní àbọ̀ máa bú ní ọ̀yà kákú tètè tàmínétì ẹ̀ ẹ sọ̀rọ̀ ẹ̀yin scientist olówó ní ọ̀jẹ̀ ni àbí mẹ̀kúnnù ṣé ó ní yọ pọ̀ ni àbí bíntín la ilaha illallah wa ya'lamu ma fil arham ọlọ́run bá nìkan lọ́ọ́ máa ti ń bẹ nínú àpò bì kò sẹ́ni tó máa kọ́ lọ torí ẹ̀ tán máa ń tọrọ àwọn jẹ́ tán péjọ tán sọ pé wọ́n ti detect machine kan ultrasound ló kọ́ rẹ̀ ń jẹ́ o wọ́n máa tara rẹ̀ mọ̀ bọ́kùnrin ni ọjọ́ àbóbìnrin o ẹ sọ fún wọn pé irọ́ lásán irọ́ lásán torí machine yẹn ò lè dáhùn béèrè kankan nínú gbogbo àwọn béèrè tá a kó kalẹ̀ irọ́ lásán ìgbà wọn ni machine tó detect kọkùnrin ni àbóbìnrin sọmọ ti dọmọ àbí ò ti dọmọ àbà ó pẹ́ ó late late comer ó late kọ́ mọ̀ nítorí pé ọmọ nínú òkùn nínú òkùnkùn tó wà náà ọlọ́run sọ pé wọn ò lè rí ọlọ́run sọ pé wọn ò lè rí lẹ́yìn ìgbà tó dọ̀mọ́ àbọ̀lọ́run sọ pé wọn ò lè rí wọ́n sọ pé wọ́n lè rí tẹbi ẹ ẹ máa wo kíni kan àmì kan ó fi hàn ẹ wọn lè sọ pé ẹ ó lè pọ́sibù kọjọ ọkùnrin ó lè pọ́sibù kọjọ obìnrin tó bá lè ó sì sọ pé ọ dájú pọkùnrin tẹ ẹ bá bí obìnrin tẹ ẹ mọ̀ pé lọ́kọ̀tù sáwọn ní ń dà ní àìmọye mẹsìnì sọ pé ọmọ kan lọ́wọ́ àánú ọmọ kan ni wọ́n sọ ultrasound gbogbo fi tán lọ láyé ọmọ kan ni nígbà tó obìnrin bí mọ́tán lọ́mọ kejì máa ń ta ń pankùn pé à bó lẹ́ ń lọ èmi náà fẹ́ jáde àbó ló ti rájẹ́ báwọn ẹyọ kan wọ́n pè jáde kí ni tún ta mí panu báwọn náà bá sọ kò lè sí nǹkan kan bẹ́ẹ̀ jáde ká ti wo ti mọ́ṣíìnì ti wo mọ́ṣíìnì ti parọ́ màláìka mọ́ṣíìnì lọ́mọ kejì náà bá jáde ti ẹ̀ jáde wọ́n ní èkejì ọmọ ni ọmọ kejì ni kìí ṣe kejì ọmọ ọmọ kejì wa ya'lamu ma fil arham ṣẹba wa náà ni ṣẹbíjọ kan gbogbo wa náà inú ìyá wa láwà àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣẹbọ́ lọ́mọ àwọn ọ̀dá wa mọ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣẹbọ́ ti kọ́ńtà jẹ ó ti kọ́ńtà jẹ ó sì ti máa tí ó ṣe wá ó ti máa ń dá iná ni wá ṣẹlẹ̀ yìí o ta ló rí síwájú gbà yẹn kò sẹ́ni tó rí tó wa ya'lamu máa fi arham ńgbà tí machine ọba rí ṣé babaláwo ní ọ̀hún àdàmú lórúkọ ẹ̀fúra machine nísìnyí àwọn wọ́n fi kíní kan wọ́n fi ń ra obìnrin kùn wọ́n fi ń ra ń kùn wọ́n mọ̀ á transfer nǹkan lọ sínú screen àbẹ́ ẹ̀kọ́ ni babaláwo ó sì kọ́ pẹ̀lẹ́ kalẹ̀ ń tẹ̀ ń tẹ̀ ń tẹ̀ ń tẹ̀ kíní kan kọ́ gbọ́ ń tẹ̀ kíní kan kọ́ gbà kí ló ń wá fẹ́ rí irọ́ lásán nígbà tí machine ọba rí ṣé babaláwo ló máa dáama kalla wa ya'lamu ma fil arham wa ma tadri nafsun madha taksibu ghadan ẹlẹ́kẹrin ni ẹ̀mí kan ò sí tó máa ń tó ń hórì kójọ lọ́la wàláhi kò sí ah, ṣé kò yẹ ká lè dáama níbi tí sáyẹ́nsì dé láyé ní ká dáńtà lè rí kójọ lọ́la kò sẹ́ni náà kò sí ẹ̀mí kan tó lè máa tó lè rí kójọ lọ́la kò sí tọ babaláwo kò lè dààmú alágbègbà kò lè rí oníyàwó kan kò lè má kò sí ẹ̀mí kan tó máa ń tó lè rí kojọ lọ́la èdè ìnà tó fi jẹ́ pé tẹ́mi bá ń bẹ ìrètí ń bẹ ó máa ń tó lè ṣẹlẹ̀ lọ́la ó máa ń tó lè rí kojọ lọ́la kọ́lọ́n ọjọ́ ká máa rí rere kojọ. wa ma tadri nafsun bi ayyi ardin tamut kò sí sẹ́mi kan tọ́mọ̀lú tó wọn kù sí kò sẹ́mi náà tó dábí tó wọn kù sí mà kọ́lọ̀ kó jẹ́ ká kú síbi ire torí ẹ̀ ló ti jẹ́ pé wọ́n ń ṣépè fún ọ ò ní kú síbi tásọ rẹ wà ẹ̀bí ẹni kó kú síbi tí bàtà rẹ wà irọ́ lásán ibi tọ́lọ̀ wọn bá bá kọ pé òkú ni òkú nísìnyí tọ́lọ̀ wọn bá bá kọ pé ibi tó yẹn òkú sí Alaska ni. Alaska níbo lọ́wọ́ àná rí náà ẹ̀rí nǹkan mẹ́rin níbo lọ Alaska wà náà United States of America wò sì débẹ̀ rí ò débẹ̀ rí tí wọ́n bá ti dárúkọ Amẹ́ríkà ọpọlọ rẹ ti lọ bí gbàtà àlùjánnà kan ní irọ́ lásán wọ́n yé yàgbẹ́ mbẹ́ pọ̀tọ̀pọ̀tọ̀ òsín gọ́tà tiwọn náà ok ọlọ́run akọ́kọ́ Alaska ló kù sí kọ́dà tí wọ́n bá láwọn ò ní fọ́ọ̀mù nàìjíríà visa mà lásìkò tí kù tiẹ̀ dé o wọ́n ṣèṣì fọ́ọ̀n tiẹ̀. tí ọba lówó àti wọ́n bá lù ọ̀rẹ́ ní sẹ́físẹ́fí lè láì fọ́ torí pé bẹ́ẹ̀ lọ́lọ́run kọ́ pọ́ ó ní máa tí ó gbé ọdẹ bẹ́ẹ̀ wọ́n bá sọ pé kú sọ́ọ̀ wọ́n bá mẹ́sàn inna lillahi wa inna ilayhi raji'un subhanallah àti bẹ́ẹ̀ lè pẹ́ rẹ torí pé ibi tọ́lọ̀ wọn bá kọ́ pókù sí ni. àìmọye èèyàn ẹnìkan dálù kan orí ni wọ́n wà da dúró síbẹ̀ wọ́n sùn ní ọ̀bá jímá torí pé ọlọ́run ti kọ́ pé ibi tí ó kù náà bóyá kangara ni nbọ ni kangara wà náà ni kangara wà. ẹ̀yin tẹ́ ẹ dá alaska mà náà niger state sà kangarawa ní niger state kutuwenji ńkọ́ niger yìí náà ni <laughs> gbàtọ́ ọlọ́nkọ́ pé bẹ́ẹ̀ ló kù ọlọ́nkọ́ ó ní mọ́ tó gbé ọ débẹ̀ wọ́n kàn gbọ́ pé bẹ́ẹ̀ ló kù sí subhanallah inna allaha alimun khabir olùmọ̀ nípa gbogbo nǹkan ìlọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa olùfúnni nírò nípa gbogbo nǹkan ìlọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa anabi sallallahu alayhi wa sallam ó fi hàn wá nínú ayé pé kò sẹ́nìkan tó nímà nípa àgbà onígbèǹdà al-qiyamah bọ̀ ayé yìí fi hàn bẹ́ẹ̀ kí ló dé tọ́lọ̀ tí wàá gbé gbèǹdà al-qiyamah pamọ́ bẹ́ẹ̀ tó fi jẹ́ kẹ́nìkan ọmọgbà tí ń bọ̀ yàtọ̀ wọ́n nítorí pé nǹkan tó pamọ nǹkan ńlá ló máa ń jásí nǹkan tó nǹkan ńlá ló máa ń jásí nígbà tá a ti mọ̀ dájú pé nǹkan yìí ń bọ̀ a sì ti mọ̀ pé dídé rẹ̀ ọ́ dájú kò sí tó lè wúlò fún wa àfi ká ṣe dáadáa kò sí tó dáadáa torí ẹ̀ nípa déètì ìgbà tí ń bọ̀ nǹkan ló jù yóò jẹ́ wà nínú ìpalẹ̀mọ́ ojoojúmọ́ yóò jẹ́ kí kálukú wà nínú ìpalẹ̀mọ́ ojoojúmọ́ àmọ́ tó máa sọ pé gbẹ̀ndà kìyàmà ó sì ń ku iye ọdún báyìí fún un sẹ́wọ̀n gbogbo wọ́n sọ̀rọ̀ alẹ̀ gbogbo wọ́n sọ̀rọ̀ alẹ̀ pé a ah, ah, kò tí ìyá tó máa nà ọ́ ó dà gẹ́gẹ́ bí ọjọ́ kú ni wọ́n kọ́ fún wa a ti mọ̀ lọ́wọ́ wa ọ̀daràn ó ti pọ̀ jù láyé abẹ́ ah, two hours ló ọ bẹrẹ sí ṣe ẹnì kan wọ́n pé two minutes abẹ́rẹ́ bẹ́ẹ̀ pípé ńgbà tó ẹ pásìkò yẹn òun ti máa déètì yẹn kí ló fẹ́ máa yọrọ lẹ́nu sí sọ̀tùgbọ́n ńgbà tó lọ ń gbé pamọ́ ẹ̀rí pé àwọn ẹni tí ń kú ní múmi ni wọ́n pọ̀ gan àwọn ẹni tí ń kú tí wọ́n sin unlike kọjá pé ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ alẹ̀ tọ́ ilé ìjọba táwa lè máa wa yọra wa lẹ́nu pẹ̀lú pàǹwá ìgbà wo ó wù wá láti mọ̀ nípa rẹ̀ ẹ jẹ́ ká lọ máa ṣe ìwádìí àwọn geologists àwọn geographers àwọn kìnnì kan kí gbogbo wa máa péjọ ká máa wá ọ̀nà báwo láàmọ́jọ́ yẹn ká máa gan pàtàkì irọ́ lásán kọ́tọ́ kọ́tọ́ ká bá sìkò ara wa jẹ́ lórí pa àmọ́ wa yọrọ alẹ́ nu pa àwọn wa mà nípa àgbáwo ènìgbẹ́ni al-qiyamah òde sẹ́bọ̀lọ́n ti sọ fún wa nínú suratul ahzab ayah sixty three ọlọ́ni yas'aluka an-nasu قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا الله نوام بوا النبي محمد صلى الله عليه وآله وسلم ليرو ìgbà wo ni gbẹ̀ndé alkiyama ń bọ̀ gánà rí ti yé wọn ìgbà ni kò ní ma nípa àgbà wo ni ń bọ̀ àyàfi allahu rabbul alamin wa ma yudrika la'alla sa'ata takunu qariba ǹjẹ́ ta ni ó sọ fún ọ bóyá gbẹ̀ndé alkiyama gan kíákíá ni ó di torí ẹ ìmà nípa àgbéǹdà kìyàm kò sí ẹni tọ́lọ́ wọn bá fi mà yìí mà kódà kò fi mà màláìkà tó súnmà kò fi mà ànábì kan tó ara níṣẹ́ lànàbì sọ pé mal mas'ulu anha bi a'lama min as-sa'il èmi tó ń bi léèrè nípa rẹ̀ ìn nímà nípa rẹ̀ gẹ́gẹ́ bí ìwọ tó ń ṣe béèrè nípa rẹ̀ náà ti ṣe nímà nípa rẹ̀ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ni ẹ o kìí ṣe tukutu tẹ́ máa tún yẹn o èmi tó ń bi léèrè nípa rẹ̀ ìn gẹ́gẹ́ bí wọ́n tó o ṣe béèrè nípa rẹ̀ náà ń kọ́ ò ti ṣe mà nípa rẹ̀ ìtumọ̀ ọ̀rọ̀ yẹn nù. kìí ṣe pé èmi tó ń bi léèrè nípa rẹ̀ ìmà nípa rẹ̀ ju ọ lọ ó túmọ̀ sí pé àwa méjèèjì jọ mọ̀ but the same level of knowledge làjọ ní ìtukùtù nìyẹn o ìtumọ̀ rẹ̀ ni pé èmi tó ń bi léèrè nípa rẹ̀ ìnímà nípa rẹ̀ gẹ́gẹ́ bí ìwọ tí wọn náà ń ṣe béèrè nípa rẹ̀ ò ti ṣe mà nípa rẹ̀ torí ẹ káwa sọ yìí pé déètì báyìí ìnìgbẹ́ ní alùkìyà máa ń bọ̀ kò sẹ́ni tó lè sọ àfi Allah Rabbul Alamin ẹni tó bá ti sọ ìsọkúsọ ní sọ ó ń parọ́ mọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ni nítorí pé báwo lẹ́yìn ti fẹ́ máa ń tí màlẹ́kà Jibril lọ́ọ̀mà màlẹ́kà Jibril sọ́jọ́ kò ń lọ ga jù nínú gbogbo màlẹ́kà báwo lẹ́yìn ti ti fẹ́ máa ń wa Muhammad sallallahu alayhi wa sallam ama anabi wa Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe kó ń lọ ga nínú gbogbo èèyàn tọ́lọ́wọ́n ọba dá tó bá sì jẹ́ pé nǹkan téèyàn bá lè mà nípa rẹ̀ ni ó yẹ kó jẹ́ pé àwọn eléyìí mà nípa rẹ̀ àti pé pápá gan tó bá yẹ pé àǹfààní bẹ fún wa nínú ká máa déètì tí gbèǹde àlùkìyámà ń bọ̀ ni ńṣe ni ọlọ́run ọba ọba ṣàlàyé rẹ̀ fún wa torí àwa nígbàgbọ́ òdodo pé kò sí nǹkan kan tá à ń bùkátà tí ó ṣe wá láǹfààní láyé ń bí tí ó jẹ́ kárọ́nà lọ́lọ́lá àlùkìyámà àfi kó jẹ́ pé ti ṣàlàyé rẹ̀ fún wa àbí ẹ̀kọ́ ni torí ẹ̀ eléyìí tó pé kò sáǹfààní kan fún wa nípa ká mọ̀ pàtó iná lọ́lọ́run ọbọ̀ ṣàlàyé fún wa. wáyé o látọjọ́ tó pẹ́ la ti rí àwọn ẹni tí wọ́n fẹnu wa rọ̀ nípa àgbà tí gbẹ̀ndẹ̀ àlùkìyà máa ń bọ̀ láti ọjọ́ tó pẹ́ la ti rí wọn a sì tún yé rí wọn dòdò níyì nínú àwọn ẹni tó ṣe àṣìṣe wọn yìí òun náà ni al-imam ibn jarir at rahimahullah al-imam ibn jarir at-tabari bàbá onítafsiri àgbà tá a mọ̀ sí sheikhul mufassirin àfa gbogbo àfa onítafsir bàbá yìí ọlọ́wọ́n bá kọ́ bá wa kẹ́ wọn kọ́ bá wa forí jù wọn wọ́n ń bẹ nínú ẹni tó sàṣìṣe nípa pé wọ́n fi déètì kan lélẹ̀ wípé gbà náà ní gbẹ̀ndà àlùkìyàmù òde látàrí àwọn àgbọ́yé eléyìí tí wọ́n ní látara àwọn hadithi kan tí wọ́n kà tọ́wọ́ alátọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam àwọn sọ yìí pé ìgbéǹde àlùkìyàmọ́ dé lẹ́yìn five hundred years tọ́lọ̀ ti rán anabi tọ́lọ̀ ti rán anabi sallallahu alaihi wasallam sàgbà láàyè yẹnni pé tó bá pé five hundred years tọ́lọ̀ rán anabi níṣẹ́ ìgbà náà láyé ọ̀pá sàrùkú ibn Jarir òun ti kú min ulama al-qarn ar tó ń bẹ nínú àwọn olùmọ̀ sánsẹ́mi ní the fourth century three hundred and something ló ṣaláìsí òun á sọ pé tí ọdún five hundred bá dé ilẹ̀ ayọ́ pa ayé náà láwọ ayé kò tí ì parun o Ibn Jarir ayé ò tí ì parun bìsì al-Imam Ibn Khaldun rahimahullah nínú tírà rẹ̀ al-Muqaddima òun ló ṣe wá láǹfààní ìgbé Ibn Jarir ó ṣe àṣìṣe yìí ó sọ pé nígbà tí ọdún ọgọ́rùn-ún márùn bá dé lẹ́yìn hijira anabi sọlọ lẹ́yìn ríran tọlọrun anabi ilẹ̀ ayọ pààrọ̀ sẹmọ pé lẹ́yìn déètì tí Ibn Jarir dá àtúntò rí more than nine hundred years lẹ́yìn déètì tó ń dá àtúntò rí more than nine hundred years torí pọ́dún wò la wà ní ìsìn fourteen thirty six fourteen thirty six minus five hundred ó ti di kí ni ó ti di nine thirty six nine thirty six yẹn ẹtún bá mi fi thirteen years kún nine forty nine nine forty nine ó ti kọjá lórí tí ibùdó dẹ̀rí rí da nine hundred and forty nine years ó tún ti lé ayé ọ̀parí o torí ẹ̀ nínú àwọn tó tún sáà ṣe yìí nínú àwọn olùmọ̀ mùsùlùmí onáni alimami Suyuti. rahimahullah kọ́lọ́ wọn bó forí jù náà òun náà sáà ti ṣe yìí o ó ti ẹ̀kọ́ tíra kan ni ó pè tíra yẹn ni alkash anasacata satakumu ala ra'sil ati lxamisa ba'da al min albacati almuhammadiya. alimami suyuti àwọn sọ pé ayọ parun àṣìṣe òun náà pé àṣìṣe ní ibnu jarir ṣe it is now clear and obvious ṣùgbọ́n ní ìsìn ẹja òfin date. As-Suyuti ni ẹ o àwọn sọ pé tó bá pé one thousand five hundred years lẹ́yìn tọ́lọ́run anabi sallallahu alaihi wasallam níṣẹ́ ayọ́pàmù táwọn kéde ti Suyuti sì ń bọ̀ báyìí <laughs> torí ní sàtìrí one thousand four hundred and forty nine years tọ́lọ́run ti rán anabi sallallahu alaihi wasallam one thousand four hundred and forty nine years ọdún mélòó ló kù báyìí fifty one years ní sírò tani As-Suyuti ó tún láyà ó tún kọtíra lórí eléyìí tán àjẹ pé Suyuti sáà lè já rọ kí déètì ó tó pé àbí ká tó di déètì gidigidi kò sí nǹkan tó sọ lásán bẹ́ẹ̀ náà rí pàdé ń màlẹ́kà jibril náà sọ pé kí ni ó hàn máa ń pa rẹ̀ bọ́ọ̀sì yóò tí ó ti hàn ń pa pé kí ni tí ò ní jẹ́rọ. kò nídìí ká dúró déédéé tiwọn irọ́ lásán nínú àwọn tó tún sọ̀sọ̀kúsọ yẹn harafi tó bẹ̀rẹ̀ àwọn súrà yasin alif lam mim hamim gbogbo àwọn yẹn ó ọwọ́ ayọ àwọn èyí tó wá láwàá tó wá ọyọ wọn síbi kan ó mú kan gbà tó wá kó gbogbo ẹjọ sẹni kó tó bá kó gbogbo ẹjọ láì sí èyí tó wá lẹ́ẹ̀mejì ẹ̀mẹ́ta tó yẹ pé ọ̀kan wọn lẹ́mú sẹ́mi pé iye tára fi hàn jẹ́ nìkéni harafi mẹ́la harafi mẹ́la yẹn ó sì jẹ́ ìdajì iye harafi tí harafi èdè lárúbáwá jẹ́ ọwọ́ àṣírò rẹ̀ ó sì ro àwọn aráàfin yẹn pẹ̀lú hisabul jamal hisabul jamal èyí tí wọ́n fi ń kọ́ ìmọ̀ hisabi ọwọ́ àtúrọ̀ tó gbogbo aráàfin kọ̀ọ̀kan habjada awwaz ọ̀kọ̀ọ̀kan ló ní nọ́mbà tí wọ́n fún ọwọ́ àṣírò rẹ̀ gbà tó ń ṣírò rẹ̀ òun á sọ yìí pé sọ yìí pé iye ìgbà sílẹ̀ yóò ṣe tí ó fi parun kò tó ẹgbẹ̀rún ọdún ẹ wá wọn pé lẹ́yìn tọ́lọ̀ tí wọn ànábì sallallahu alaihi wasallam irọ́ lásán gbogbo ẹ̀sọ́ kú sọ lásán ni o Ibn Taymiyyah rahimahullahu ta'ala ó sọ nípa àwọn ẹni tí wọ́n fẹ́ nu warọ́ nípa ìgbà òní gbẹ̀ndà al-qiyamah bọ̀ ó nípa àwọn ó gbogbo àwọn eléyìí bó tilẹ̀ jẹ́ pé àwọn bíi sòyó pé bíi Tabari á pé àwọn sàṣìṣe yìí káka kúkú wọn ṣàṣe olùmọ̀ẹ́sì islam tó ṣiṣẹ́ fẹ́sì islam gidi ni wọn. ṣùgbọ́n àwọn sọ pé àwọn èèyàn tí wọ́n ṣe tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ yìí báyìí kódà gbọ́jẹ́ pé àwọn ọmọlẹ́yìn wọn wọ́n wò wọ́n pé àwọn èèyàn ńláńlá ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wọn kadhibuna muftarun òpùrọ̀ lásán alágbárí irọ́ ni wọ́n ìyẹn ni pé yàtọ̀ síru Tabari yàtọ̀ síru As-Suyuti torí káwọn ẹni tán parọ́ ìgbà sígbèndé àlùkìyà máa ń bọ̀ wọ́n pọ̀ gan ní nàìjíríà gan èyí ó ṣèwé pa rẹ̀ láwọn òkúrọ́ rẹ́gẹ́dẹ́ táyà pé tí ọdún wọn bá ti fẹ́ bẹ̀rẹ̀ tí kàlẹ́ndà ní ìyá wọn bá ti fẹ́ bẹ̀rẹ̀ sẹ́mi pé wọ́n máa ń sọ wípé àwọn fẹ́ ṣe prophecy àwọn fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan tí wọ́n ṣẹlẹ̀ lọ́dún yìí kí ni wọ́n ṣẹlẹ̀ kí ni wọ́n ṣẹlẹ̀ àìmọye náà ti sọ pé ayọ̀ parun ilé wọn lọ parun àìmọye náà ti parọ́ ọdún ẹ̀ síbẹ̀ yìí náà máa láwọn ìlú òyìnbó náà lamẹ́ríkà kọ́dà gan níbi ọdún kan ọdún kan àbọ̀ sẹ́yìn ọ̀kan lamẹ́ríkà tó yẹ pé chọ́ọ̀chì rẹ̀ ẹni tí ń lọ bìí ò tó mẹ́wàá wọ́n sì kàga àga pọ̀ àmọ́ mẹ́mbà rẹ̀ wọn ò tó mẹ́wàá kọ́dà àwọn tẹlifíṣàn tó gbé hàn pé débi pé tí ọ̀kọ̀ọ̀kan nínú mẹ́mbà tí ó bá jókòó ní róò kọ̀ọ̀kan àgọ́ òtún ní kú èèyàn kan bá lódìdí róò àgọ́ òtún ní kú ìyẹn ni pé róò pọ̀ tí ò ní rí èèyàn ńlọ́wọ́ abọ́ta ń wáyàn fúnjọ rẹ̀ lọ́ba kéde ló pe gbogbo òun ìròyìn o lọ́ba ayé ọ̀parun ọmọdé tì náà wá ó ti tọ́dún kan ní ìsìn ọmọdé tì náà àpè láyé ọ̀parun ó sì ní káwọn wo ìròyìn kó kóòtù òun bó sọ pé jọba yìí láyé ọ̀parun kálukú sì ń bá aṣọ déètì gbàtí déètì pé mímí kan mi nǹkan kan ṣẹlẹ̀ ó ní ó tún wá pa àwọn wẹrẹ ó ní miscalculation <laughs> tọ́tún mú déètì ní irọ́ lásán àìmọye irú wọn torí rẹ̀ gbogbo wọn kúrò ni wọn o táwọn ọmọlẹ́yìn wọn bá wò wọn pé èèyàn ńláńlá ni wọn wọn ọ̀já mọ̀ kankan àfòkúrọ̀ ṣùgbọ́n aláyọ̀ irú ìmáàmù tọ́bẹ́rí àti ìmáàmù sọ̀yọ́pẹ́ bó tilẹ̀ jẹ́ pé àṣìṣe làwọn náà ṣe ìsọkúsọ náà ni ṣùgbọ́n àṣìṣe làwọn ṣe kéde kí wọ́n mọ̀ ọ́n mọ̀ parun àṣìṣe làwọn ṣe kò wá yẹ kó ṣerú àṣìṣe náà à ńdáná bí sọ pé wọn mọ tí màlẹ́kà Jibril sọ pé wọn mọ wọn lè ṣe à ń ṣerú àwọn àṣìṣe yẹn à wọn lè ṣe pé wọn tó gbè à àwọn àdìsí yìí ti wà very clear ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ á wò dáadáa wọn tí wọ́n ti ṣe fẹ́sìn Islam á gba wọn sábẹ́ pé wọ́n ṣàṣìṣe tọ́ àwọn ẹni tí wọ́n ń parọ́ wọn yẹn ó ti yá wọn náà pé rọ́lá wọn ń pa ẹni tó bá ti ń sọ pé ọmọ ọjọ́ òní jọ́gbìn dàlùkì yá máa ń bọ̀ eléyẹn ó ń parọ́ mọ́lọ ni o ọlọ́run ti sọ pé kul innama harrama rabbi al-fawahisha ma zahara minha wa ma batan wal ithma wal baghya bighayri al-haqq wa an tushriku billahi ma lam yunzil bihi sultana wa an taqulu ala allahi ma la ta'lamun nínú àwọn nǹkan tó lọ́wọ́ bá ṣe léwọ́nu ọlọ́wọ́ bá ṣe àwọn ìwà pálapàla èyí tó hàn àti tó pamọ́ ọlọ́run ṣe léwọ́ bákan gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run ṣe léwọ́ gbogbo

tó bá ń declare déètì kan kẹ́ ẹ ti dájọ́ fún pé kí ni òpùrọ̀ ni eléyìí jẹ́ lọ. wáyé o kí ni jẹ́ ashratu sáà àwọn àmì gbẹ̀ndà alqiyam àwọn àmì gbẹ̀ndà alqiyam eléyìí tó ṣe pé òun náà nìkan tí a fẹ́ sọ nípa rẹ̀ àwọn àmì gbẹ̀ndà alqiyam ashratu sáà lárúbáwá ọjà شرط جمع شرط شرط شرط إذا شرط شرط وطا شرط وطا شرط أطا إلا يعني وصول الفقه أما شرط قلنا ننكتي قد مفرد أشراط أشراط الساعة أو نان يا بين القيامة ọlọ́wọ́n bá ọlọ́wọ́n اللهم fi في gbólóhùn yìí bá wa sọ̀rọ̀ nínú alukur'an gẹ́gẹ́ áyà kejìdínlógún ọlọ́run ní fahal yanzuruna illa as-sa'ata an ta'tiyahum baghtah faqad jaa ashratuha ọlọ́run ní kí ni wọ́n retí tó yàtọ̀ sí gbẹ̀ndẹ̀ alkiyam kó yọ sí wọn lójijì wọ́n má kánjú àwọn àmì rẹ̀ ti dé àwọn àmì gbẹ̀ndẹ̀ alkiyam ti dé torí rẹ̀ ashrat jamu sharat ìtumọ̀ sharat ọ̀nà ni alama. àìlẹ́ẹ̀mẹ̀ àwọn àmì àwọn àpẹẹrẹ táàfi dá àmọ̀ pé gbèǹde ti dé eléyìí ni nítorí wọn gbà lérò pẹ̀lú rẹ̀ kí láǹfààní ti ń bẹ nínú kánímà nípa àwọn àmì gbèǹde alùkìyàmọ̀ àwọn àpẹẹrẹ rẹ̀ àmàdétì rẹ̀ ọlọ́nìkan lọ́màdétì sáǹfààní wa ń bẹ nínú kánímà nípa àwọn àpẹẹrẹ rẹ̀ kan bá sọ yìí pé wàhálà lásán lẹ máa fúnra yín nípa pé ẹ fẹ́ máa nípa àwọn kíní ọjà pẹrẹ tìgbéǹde alkiyama kí ló dé tẹ́ kúkú máa lo àsìkò yín láti fi máa wá ọ̀nà àbáyọ fún àwọn àṣòro tó ń dojúkọ àwọn mùsùlùmí àwọn oríṣiríṣi nǹkan àpọ́njú oríṣiríṣi àwọn àdààmú eléyìí tó ń bá àwọn mùsùlùmí fara fínra ní gbogbo ibikíbi tí wọ́n wà láyé kí ló dé tí ọ̀jẹ̀ kò là ń wá solution fún tó bá jẹ́ pé àpẹẹrẹ gbẹ̀ndé alkiyama ilẹ̀ fẹ́ máa sọ nípa rẹ̀ gbẹ̀ndé alkiyama tó yẹ pé ọlọ́nìkan lọ́mọ̀gbà ti ń bọ̀ kí ló wá fẹ́ fàpẹẹrẹ rẹ̀ ṣe ó gẹ́gẹ́ bá pọ̀lọpọ̀ tó ṣe sọ pé ẹ̀yin ẹ fẹ́ wá solution fún nǹkan tí ń ṣẹlẹ̀ láyìíká yín iná ilẹ̀ ti ń sá lọ sírò àwọn tọ́pìkì báyìí ìdáhùn rẹ̀ òun náà ní pé àwa ọ̀rọ̀ kọjá ó wù mí kó wù mí wíwá mà nípa àwọn nǹkan tó pamọ́ tọ́lọ́wọ́n bá ṣàlàyé wọn fún wa wọ̀nyí tánàbí sallallahu alayhi wa sallam ṣàlàyé àpẹẹrẹ wọn fún wa wọ̀nyí ọkọjá agbára wa kápá àfẹ́ kọ nípa rẹ̀ kò sí lọ́wọ́ wa kò sí lọ́wọ́ wa àti pé a gbọ́dọ̀ wá ìmọ̀ nípa gbogbo ń tọ́lọ́wọ́ bá sọ fún wa nípa rẹ̀ torí ká lè ba àgbà nítorí pé ìgbàgbọ́ yìí òun náà la nílò a sì mọ̀ ikú ọ̀rọ̀ nípa àpẹẹrẹ gbẹ̀ndẹ̀ alùkìyàmù kìí ṣe ń tá a fẹ́ fọpọlọ wa gbé kalẹ̀ ara ń tọ́lọ̀ fi rán anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ṣe bẹ́ẹ̀ náà rí màlẹ́kà Jibril ìgbà tó béèrè ìgbà wo nígbèǹde àlùkìyàmọ̀ ń bọ̀ tánàbí lẹ́mi mọ̀ nípa rẹ̀ gẹ́gẹ́ bí wọn náà ṣe mọ̀ nípa rẹ̀ kí ni màlẹ́kà sọ ó ní fa akhbirni an amaratiha fún mi nírò nípa àwọn àpẹẹrẹ rẹ̀ fún mi nírò nípa àwọn àpẹẹrẹ rẹ̀ ó túmọ̀ sí pé bánàbí ọ̀mọ ìgbà tí ń bọ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé alukurani náà ti sọ apá kan nínú rẹ̀ fún wa torí ẹ̀ kí wọ́n á nìtumọ̀ pé káwọn ọmọ wa mọ̀ nípa rẹ̀ àwọn sọ̀hábà wọn mọ̀ nípa rẹ̀ wọ́n sì ṣèwádìí fínífíní nípa rẹ̀ torí ẹ̀ eléyìí sì ń bẹ nínú nǹkan tó ti pé agbọ́ kò tí ì ṣẹlẹ̀ agbàgbọ́ yóò jẹ́ kí imáni wọn lékún wọ́n sọ fún wa nípa àpẹẹrẹ kan àpẹẹrẹ yẹn ò sì tí ì ṣẹlẹ̀ àwa wọn agbàgbọ́ tásìkò bá tó yọ ọ̀sẹ̀lẹ̀ gẹ́gẹ́ bá ti ṣe wí kí ni ó ṣe fún wa yóò ṣàlékún ìmánì fún wa yóò sì tún máa ṣàpẹrẹ wa pé láti sin kọ́ agbọ́lọ́wọ́n bá gbọ́ ẹ̀ rígbà tó lọ́wọ́ bá ròyìn àwọn olùgbàgbọ́ òdodo ni ó ní alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n nígbàgbọ́ nípa nǹkan tó pamọ́ yàtọ̀ sí kọjá pé nǹkan tí ò ní ṣẹlẹ̀ ni là ń ṣèwádìí nípa rẹ̀ eléyìí lẹ́lẹ́ máa bú wa pé tí ò wúlò tí ó ṣàǹfààní là ń bá sùkú wa jẹ́ lé lórí ṣùgbọ́n eléyìí ó ṣẹlẹ̀ kẹ́ẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ti ṣe wí kí wọ́n á ní tó burú nu ká mọ̀ nípa rẹ̀ bákan náà ńṣe lálẹ́ bẹnu àtẹ́lu àwọn ẹni tí wọ́n ń retí ó dìgbà tí gbẹ̀ndé ó dìgbà támì yẹn bá dé káwọn ò tó máa sin lọ àwọn lálẹ́ máa bẹnu àtẹ́lu torí pé ń bẹ nínú àwọn èèyàn àwọn ẹni tí ń sọ yìí pé àwọn ò ní ṣe jihad ó dìgbà tí mahdi tó bá dé sẹ́mi pé mahdi nínú àwọn àmì tí ń bọ̀ ni nínú àwọn àpẹẹrẹ tí ń bọ̀ ni fún gbẹ̀ndé alkiyam àwọn wá sọ pé gbogbo jihad tó bá ṣẹlẹ̀ láyé ṣáájú kí mahdi ó tó dé àwọn ò ní jà gẹ́gẹ́ bí àwọn ṣíà táwọn náà tún sọ yìí pé ṣáájú kó tó di pé màdí rọ tàwọn táwọn ń retí torí màdí táwọn ń retí màdí rọ ni ṣáájú kí màdí rọ táwọn ń retí ó tó dé gbogbo sọláàtì táwọn bá ń ṣe ìgbára gbóná lásán ni gbogbo síyàmù táwọn bá ń ṣe ìgbára gbóná lásán ni gbogbo hajj táwọn bá ń ṣe ìgbára gbóná lásán ni gbogbo táwọn bá láwọn ṣe nínú islam ìgbára gbóná lásán ni ó dìgbà tí màdí ń bá dé síwájú kẹsìn ò tó ṣeé ṣe ẹgbọ́rọ̀ mẹ́wọ̀ irú àwọn eléyìí la lè báwí kí ló dé tẹ ẹ fẹ̀yìn jíjọ́sìn fọlọ́wọn ọba tì tẹ ẹ lẹ́ẹ̀ni ṣe má ó dìgbà tẹnìkan bá tó dé nínú àwọn ẹni tó ṣe pé dídé wọn àpẹẹrẹ kan ní nínú àpẹẹrẹ dídé dídé wípé gbẹndẹ àlùkìyàmọ ti súnmọ́. bákan náà atúlẹ̀ bẹnu àtẹ́lu àwọn ẹni tó ṣe é pé ní tí wọ́n gbọ́ nípa ntánàbí sallallahu alaihi wa sallam tó sọ nípa àwọn àpẹẹrẹ tí ó dé ṣáájú kí gbèǹde àlùkìyàmù tó dé àwọn ẹni tí wọ́n gbọ́ tí wọ́n wá lò nílòkulò tí wọ́n tú nítùkùtù kó lè bá a jẹ́ nǹkan tí wọ́n fi máa parọ́ fáwọn èèyàn. àwọn eléyàn la lè bẹnu àtẹ́lù gẹ́gẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ti ṣe sọ fún wa wípé ẹnìkan ń bọ̀ ní ìgbẹ̀yìn ayé orúkọ rẹ̀ oruko bí orúkọ mi ni orúkọ bàbá bí orúkọ bàbá mi ni yóò kún ilé ayé pẹ̀lú ìṣèdọ́gba gẹ́gẹ́ bí ti ṣe kún ilé ayé pẹ̀lú àbòsí owó sì pọ̀ àwọn kan gbà tán gbádìí sí i àìmọye irọ́ wọn ti pa láyé tí wọ́n ń pera wọn pé àwọn ni màdíyàn gẹ́gẹ́ bí Mirza Ghulam Ahmad Qadiani tó bẹ́ẹ̀ mọ̀ kó ti parọ́ pọ̀ ní màdí ó fi gbà kan pera rẹ̀ màdí ní amadiya tí àwọn kan tẹ̀lé yìí tó ń tara wọn jẹ yẹn ọ̀gá wọn ti kọ́kọ́ pera rẹ̀ màdí rí bẹ́ẹ̀ náà la rí ní Sudan àwọn ẹni tó ń tẹ̀lé màdí màdí kan wà ń bẹ náà tó ń náà tọkàn nínú àwọn ọmọ rẹ ti ṣe prime minister Sudan rí tó bàbá yẹn náà pera rẹ ní màdí tí wọn retí tó gbogbo orú àwọn eléyìí lálẹ́ bá gbogbo òní wọn ṣe jẹ màdí gbogbo àpẹẹrẹ tán láàrí táàfin dá màdí mà àárí lára tiẹ̀ àwọn irú àwọn eléyìí lálẹ́ bá wí kí tá a lè rí nínú kíkọ́ mà nípa àwọn àpẹẹrẹ gbẹ̀ndẹ̀ alùkìyàmà nínú àwọn àǹfààní tá a lè rí ń òun náà ní sí ní tánàbí sallallahu alaihi wasallam fún wa nírò nípa rẹ̀ nínú àwọn nǹkan tó pamọ́ tó sì jẹ́ pé àwọn ẹ̀rí tó múnádóko ló mú wa eléyìí ìmọ̀ ràn yàn lọ́wọ́ pé kí ìmọ̀ ní èèyàn gbogbo ní sọ yìí tó ń ti pé kò tí ì pé kí ní èèyàn kí èèyàn òdodo صلى الله عليه وآله وسلم الذين يؤمنون بالغيب. àwọn tí wọ́n nígbàgbọ́ sí ń tọpamọ́ ẹlẹ́kẹ̀jì nínú àǹfààní wípé tí ń tànàbì sọ fún wa nípa rẹ̀ pé yóò ṣẹlẹ̀ tó jẹ́ àpẹẹrẹ kan nínú àwọn àpẹẹrẹ gbẹ̀ndàlùkìyàmù tó bá fi lè lọ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bá nàbì ti ṣe wíyùn yóò jẹ́ sábàbí kan nínú àwọn sábàbí tí máa jẹ́ kí ìmánì ò lékún yóò jẹ́ sábàbí kan nínú àwọn sábàbí tí máa jẹ́ kí ìmánì ò lékún ó wí bẹ́ẹ̀ ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tèèyàn mọ̀ pé n tó ń nígbàgbọ́ ni islam tó ń ṣe ń kọ́ kò ṣeé dànù bákan náà nínú àwọn àǹfààní tó wà ń òun náà ni pé àwọn àmì gbẹ̀ǹdà àlùkìyàmà yẹn àwọn àpẹẹrẹ tánàbì sọ fún wa nípa rẹ̀ yẹn téèyàn bá mọ̀ nípa rẹ̀ yóò túnbọ̀ jẹ́ kí ímánì téèyàn ní sí pé gbèǹde àlùkìyàmọ̀ ń bọ̀ kó ọsẹ gẹgẹ bí wọ́n ti ṣe wí ajẹ́ pé nǹkan tó ń jápẹ̀rẹ̀ fún kọ́ yóò dènà tó eléyìí jẹba ẹlẹ́ẹ̀kẹrin àmì ló tún jẹ́ o téèyàn bá mọ̀ nípa àwọn àpẹẹrẹ yóò ká pé ríran Muhammad sallallahu alayhi wa ni títí gbogbo aburú ni gbogbo àwọn àmì yẹn téèyàn bá yóò jẹ kó ọmọ pé ríran tó lọ́rùn anabi sallallahu alaihi wasallam ìṣílẹ̀kùn gbogbo rẹ ni ìtìlẹ̀kùn gbogbo aburú ni torí pé nínú àwọn àpẹẹrẹ yìí àwọn kankan bẹ tí anabi sallallahu alaihi wasallam sọ fún wa wípé yóò ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ báwo ni kẹsì àwọn kankan bẹ tó pé yóò ṣẹlẹ̀ tó bá ṣẹlẹ̀ ibo ni kẹsà lọ tó yóò wúlò fún gbogbo ẹni tó bá wà láyé ńgbà náà ó túmọ̀ sí pé oore tí ń bẹ níbi ríran tó lọ́rùn anabi sallallahu alaihi wasallam oore tí kò lópin ìtìlẹ̀kùn aburú ti ń bẹ nídìí ríran tó lọ́rùn ànábì sallallahu alaihi wasallam títì láti parí ni títì tó yẹ pé kò lè sí kankan ni. so bákan náà nínú àǹfààní tó tún wà ń bẹ òun náà ní kíkà nímà nípa àwọn àmì gbéǹde àti àpẹẹrẹ gbéǹde alkiyama yọ ọ́ ràn wá lọ́wọ́ gan-an láti máa báwo láti ṣe é nígbà táwọn kankan bá ṣẹlẹ̀ anábì sọ fún wa sallallahu alaihi wasallam Ona ni dide adajal adajal ona lo kúrò lójú kan dajal yìí tó bá dé anabi lógójì ọjọ́ péré ni ó lò ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn ogójì ọjọ́ yìí ó dàbí ọdún kan ọjọ́ kejì yóò dàbí oṣù kan ọjọ́ kẹta yóò dàbí ọ̀sẹ̀ kan ọjọ́ kẹrin títí dé ìparí ogójì ọjọ́ rẹ̀ tí ó lò yóò dà gẹ́gẹ́ bí ọjọ́ ayé wa yòókù. lánàá bí ọba sọ eléyìí fún wa báwo làwọn sọ̀hábà ó ṣe ṣe béèrè àwọn sọ̀hábà ni atakfi fil wahidi minha salatu yawmin nígbà tó sọ fún wa ìwà anabi sallallahu alaihi wasallam pé ọjọ́ kan nínú àwọn ogójì ọjọ́ tí dàjà ló lò ọjọ́ alákọ̀ọ́kọ́ ọ̀dà gẹ́gẹ́ bí ọdún kan ṣé sọ̀láàtì ọjọ́ kan láwa ṣe lọ́jọ́ náà ìrẹ̀ ànábì sallallahu alaihi ní àgbésọ̀ láti àkókò márùn-ún láǹṣẹ́ nìyí ọjọ́ kan wá gùn bí ọdún kan ṣé sọláàtì àkókò márùn náà láṣẹ lọ́jọ́ náà qala rasulu sallallahu alayhi wa sallam là anábì ní rárá o kìí ṣe sọláàtì ọjọ́ kan lẹ́sẹ̀ lọ́jọ́ náà o uqduru lahu qadara ẹ pè bubu àwọn sọláàtì fún ọjọ́ yun bí ọba ti bá mu ẹ máa pè bubu sọláàtì fọjọ́ yun bí ó ti bá mu yẹn nìkan ẹ máa ṣe sọláàt ẹ máa tún ti ṣe ẹ tún ti ó yẹ kásìkò zoro ó tún ti tó ẹ tún lọ ṣe ó yẹ kásìkò asiri ó ti tó ẹ tún lọ ṣe ó yẹ kásìkò magrib ó ti tó ẹ tún lọ ṣe ó yẹ kásìkò ìṣá ó tún ti tó ẹ tún lọ ṣe ẹ tún wò pé àá tó bá pọ́jọ́ lásán ni tá a bá sùn ó sá ti yẹ kásìkò rí ọyọ ẹ tún sásùbà. tó bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa ṣe títí tọ́jọ́ òun fi tán ọjọ́ tó dàbí ọdún kan tẹ́ẹ̀fì ṣe sọ láti bí ọdún kan nù ẹ̀ tánàbí ọba ṣe lé ìfún abóòlà ṣe fẹ́ mọ́ bóòlà ẹni tó máa ń bẹ láyé ńgbà náà ó ṣe mà bákan náà anabi sallallahu alayhi wa sallam tó sọ fún wa ikú anabi isa alayhi salam tó bá dé kò ní gba jizya tànàbí bá dé anabi isa alayhi salam tó bá dé la yaqbalu al-jizyata yahud wala nasara kò ní gba owó tààràn tí káfíìrì ọ̀sán fúnjọba ẹ̀sìn islam táàfì sílẹ̀ ìgbé kọ́ máa gbé abẹ́ ìjọba ẹ̀sìn islam kò ní gbà lọ́dọ̀ àwọn yahudi kò sì ní gbà lọ́dọ̀ àwọn nasara a sì mọ̀ kófin ọlọ́wọ́n ọba nínú ẹ̀sìn islam òun náà nípa máa gba jizya lọ́dọ̀ kèfèrí tó bá fẹ́ gbábẹ́ ìjọba ẹ̀sìn islam a sì mọ̀ pé tánàbí isa aleyhi salam tó ń bá dé òfin àdámì Muhammad, sallallahu alayhi wa sallam lọ́gbọ́dọ̀ tẹ̀lé alukur'ani àti sunna lọ́gbọ́dọ̀ tẹ̀lé ok alukur'ani àti sunna yìí òun ló sì sọ pé ká gba kíni ká gba jizya lọ́dọ̀ àwọn kèfèrí owó òtaràn tí wọ́n fi máa bẹ lábẹ́ ìjọba ẹ̀sìn Islam òfin ànábì ni ó lò ṣùgbọ́n kò ní gba jizíà kí ló dé tí ò ní gba jizíà kí ló dé tí ànábì Ìsá alayhi salam tí ò ní gba jizíà sáwọ́ wàá mọ̀ pànàbí yìí sọ̀rọ̀ nígbà dísíá tí ó bá jẹ́ pànàbí sallallahu alaihi wa sallam lọ́sọ̀ fún wa sẹ́nu kátàkù ńlá ọba ṣẹlẹ̀ ńgbà náà táwọn kan sọ pé ọlọ́run tẹ̀ lófin ànábì sallallahu alaihi wa sallam ọlọ́run tẹ̀ lé Qur'an wa ọlọ́run ọba sì pálásẹ̀ pípẹ́ gba dísíá lọ́dọ̀ àwọn yahudu àti nasara hatta yu'tul jizyata an yadin nínú àǹfààní tó tún wà ń bẹ ni pé gbogbo èèyàn máa fẹ́ máa ń jọ ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú àbẹ́ ẹ̀kọ́ ni àbí kí ni gbé yín lọ lé babaláwo kí ni gbé lọ sílé àwọn alágbègbà kí ló dé táwọn tà láwùjọ àwọn tí ò lọ ẹni kí bá tí ìyàwó fẹ́ fẹ́ yọ ọ̀dà kí bá ilé fẹ́ gbà fẹ́ kó mọ́tò tẹ ra yìí báyìí báwo ni ẹni kí wọ́n bá yín yẹ̀wò àmàlà tẹ fẹ́ lọ jẹ iṣẹ́ ọ̀dà gbogbo rubbish nonsense wọ́n làwọn lọ yẹ̀wò torí pé kálukú fẹ́ máa ma ntí ń bọ̀ Islam ti sọ pé gbogbo alọ yẹ̀wò alọ béèrè yún ìyí máa sọ yẹn di kèfèrí ni ẹ má débẹ̀ ẹ gbọ́dọ̀ sí kí wọ́n á ní Islam fi garọ́ rẹ̀ fún wa ọ̀nà nìkíni al-istikhara bọ́ọ̀ bá ń mọ kó tètè lọ́kọ́ o eléyìí Islam mú wa fáwa istikhara islam ọgbà káwọn máa lọlé ń yẹn wò ọgbà káwọn yẹn kí ló fẹ́ yẹ wò ongun ríra rẹ̀ yọ wá máa yẹwọ́ wò torí di eléyìí báyìí ìyẹn máa fẹ́ mọ̀ nípa tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú anábì wa sọ fún wa gbara àwọn àdìsí tó fẹ́ sẹ́rin lẹ̀ tí ó yẹ ká tètè nípa rẹ̀ torí pé nínú tọ́lọ̀ ń mi yẹn ni pé máa fẹ́ ma kí ni ó ṣẹlẹ̀ kí ni ó ṣẹlẹ̀ sọ eléyìí jọba wáyé o ọ̀nà mélòó la lè pín àwọn àmì gbèǹde àlùkìyàmà sí ẹjẹ àkókò wo àwọn àdìsí kan tó wá lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam nípa gbèǹde àlùkìyàmà ṣáájú ká tó pín àdìsí yìí wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu nínú sahih al-Bukhari àti Muslim anabi sọ yìí لا تقوم الساعة حتى تقتتل فئتان عظيمتان ìgbẹ́ni alkiyama ò ní dé o títí àwọn ìjọ ńlá méjì tí wọ́n fi dojú ogun kọra wọn takunu baynahuma maqtalatun azima ìpa ìfẹ̀míṣòfò tó ga yóò ṣẹlẹ̀ láàrin wọn wọ́n para wọn nípakúpa da'watuhuma wahida tonti pé kíní kejì wọn nǹkan kan náà ni wọ́n jọ ń pèpè lọ sídìí rẹ̀ ìkíní kejì wọn nǹkan kan náà ni wọ́n jọ ń pèpè lọ sídìí rẹ̀ subhanallah oníkálukú wọn wọ́n jọ ń pèpè lọ sídìí ẹ̀sìn islam wọ́n sì jẹ́ ìjọ ńlá méjì tó tóbi tó pọ̀ ìgbéǹda alùkìyàmọ̀ òní dé síwájú kún tó dojú ìjà kọra wọn ìfẹ̀míṣòfò tó ga yóò sì ṣẹlẹ̀ wọn ó ṣekú para wọn lọ́pọ̀lọpọ̀ wa hatta yub'atha dajjaluna kadhabun qaribun min thalathin bẹ́ẹ̀ ni àmì míì tún ni ìgbéǹde alùkìyàmù ò ní dé ṣáájú kọ́lọ́hún tó gbé àwọn òpùrọ́ bíi ọgbọ̀n kó tó gbé wọn dé kulluhum yaz'umu annahu rasulullah oníkálukú nínú wa yóò máa fọnù sọ pé ìránṣẹ́ ọlọ́run ló náà ọlọ́run lọ́rùn ń sẹ́ ọlọ́run lọ́rùn ń sẹ́ mélòó la ànábì pè wọ́n wọ́n ó tó gẹ́gẹ́ bí ọgbọ̀n ló ń kà àmì míì tún ni wàhátà wàhátà yuqbadu al-ilm ìgbéǹde al-qiyamah ní dé ṣáájú kọ́lọ́run abó tó ká ìmàkú lẹ̀ nínú àpẹẹrẹ nù wa takthuru az ilẹ̀ ó sì pọ̀ nínú àmì gbẹ̀ndẹ̀ alqiyama wa yataqarabu zaman àwọn àkókò ó sì súnmọ́ra àwọn pẹ́kípẹ́kí tẹ bá dá ọgọ́rùn ọdún ẹ̀ ní mọ́gbà tó pé máa ń lọ kíá. wa tadharul fitan àwọn fìtínà wa yọjú lọ́lọ́kan ọ̀jọ̀kan wa yakthurul hurt so hurt yọ wà pọ̀ láàrin àwọn èèyàn kí jẹ́ hurt anabi ni wa huwal qatl ìpànìyàn yọ pọ̀ wa hatta yakthura fikumul mal ìgbẹ́ni alkiyama tún ní dé títí tó ó fi pọ̀ tábúà lọ́wọ́ yín fàyẹ̀fíò owó yìí ọ̀pọ̀ débi kí wọ́n máa sàn dànù hàtà yahimma ar-rajul hàtà yahimma rabbal mali man yaqbalu títí ìdààmú fi bẹ́ni tó lówó pé ẹ̀wọ̀n ọ̀rẹ́ nìkan gba sàrà lọ́wọ́ òun yọ́ọ́ máa gbowó kiri ká pé ta ni wọ́n gba sàrà lọ́wọ́ òun àwọn èèyàn lọ dájú pásítọ̀ yẹn ò tí dé sàá wàlẹ́lẹ́. Hmm torí wọn ti na sàrà sẹlómi ní ti tó ti yọ lápò so ìgbà yẹn olówó sì máa gbowó ká pé ààrẹ ni gbà á wàhátì ayọ̀rẹ́bù débi pé olówó ńgbà náà yóò gbowó fún yàn yóò gbé sí yàn wájú fẹ̀yẹ̀kú lọ́lẹ́dí yọ̀rẹ́bù ààrẹ yìí ẹni tó bá dojú owó yẹn kọ yọmọ wa sọ yìí pé láàrìbẹ̀lì bẹ́ẹ̀ ẹ̀ ní bùkátà kan sówó subhanallah adekun àwọn bára ò ní símá ẹni tí wọn dojú owó kọ pé mú mú mú wòyí gbówó yìí nídìí subhanallah wa hatta yatatawala an-nasu fil bunyan àti pípín dàl kíámọ nídìí o títí táwọn èèyàn fi máa kọ́lé gúngùn róróró bóyá sùkùn yẹn ti wà báyìí sáwọn lọlá sọ ẹ́ rí tí wọ́n máa kọ́lé tó gùn wọ́n ń pa àwọn léèyàn ní nàpẹ̀hátù sahab àwọn ilé tí kan ẹ̀sùn òjò ló ti kàn lágbo níbi tó gùn lè. wàhátà yamurra rọ́jòló bí kọ́bìrì rọ́jòló ìgbéǹda alùkìyàmù nídìí o títí déyìn èdè di sàárì ẹnìkan fọyín kúló ya laytani makana a ah, tó bá tẹ̀ jẹ́ pé mọ̀ ń bẹnu sàárì ìkọ̀ bá dáa ayé oṣù yẹn ni pé ìgbéǹda nídìí táyé òfin sọ àwọn wàhátà tatlu'a ash-shamsu min maghribiha ìgbéǹda alùkìyàmù nídìí tóòrùn ó fi yọ láti ibi títí máa wọ̀ fẹ̀yìdà tọ́lá àti tóòrùn bá ti yọ láti ibi títí máa wọ̀ wọ̀rọ̀ ọ̀hún nọ́ọ̀sì táwọn èèyàn bá rí ámánu ajumáhùn gbogbo èèyàn ní ọgbọ́n lọ́ngbọ́njọ́ náà gbogbo dáhùn pé pèsè islam mẹ́tẹ̀ sá kí ló dé tó ń ṣe kèfèrí gba islam kankan tó ń fetí pàlàbà rẹ̀ kálukú ni ó ṣe islam lọ́jọ́ tá fẹ́dẹ́ẹ̀lì ká حين لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل أو كسبت في إيمانها خيرا eléyìí la kókó tó ṣe wípé gbogbo ẹni tí ó bá ti gbàgbọ́ kó tó di jọ́nà tí ó sì ti tara ìmánì rẹ̀ ṣàǹfààní ìmánì ò lè ṣe láǹfààní máa ń jọ́nà ìyẹn ni pé gbígbàgbọ́ tí gbogbo èèyàn gbàgbọ́ nígbà tí wọ́n bá rí kóòrùn yọ láti fi títí máa wọ̀ kò lè ṣe wọ́n láǹfààní ìgbàgbọ́ wọn ò wúlò. muttafaqun alayhi Bukhari àti Muslim ló gbà wọ́n tabasa kíyèsí àdéhì àrígbé nbẹ́nu tánàbí sallallahu alaihi wasallam sọ tó ẹ̀kọ́ ti ṣẹlẹ̀ ìsì nbẹ́nu rẹ̀ ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ó sì nbẹ́nu tọ́sọ ohun tí ò ti ṣẹlẹ̀ tá a sì gbàgbọ́ pé yọ ṣẹlẹ̀ nínú Sahih al-Bukhari ẹgbàá wa kan wá láti ọ̀dọ̀ Awf ibn Malik radiyallahu anhu qala ataitu nabiyya sallallahu alaihi wa sallam fi ghazwati Tabuk mo lọ bá nàbí wa sallam lọ́jọ́ ogun Tabuk wa huwa fi qubbati udumin nígbà tá anabi bẹnu tent tí wọ́n fa wọ́n sí faqal anabi wa sọ yìí pé a'dud sittan bayna yadayi as-sa'a ẹ jẹ́ kí n kà nǹkan mẹ́fà fún yín tí ó ṣẹlẹ̀ síwájú kígbèǹde alkiyama ó tó dé alákọ̀ọ́kọ́ mọ́ọ̀tì ikú mi àmì ńlá ni nípa kígbèǹde alkiyama súnmọ́ ikú anabi wa muhammad sallallahu alayhi wa sallam àmì kejì fathu baitul maqdis gbígba baitul maqdis kúrò lọ́wọ́ àwọn ẹni tí wọ́n yìí ṣe mùsùlùmí tó wà lọ́wọ́ wọn baitul maqdis ìyẹn jerusalem gbígba kúrò lọ́dọ̀ àwọn kèfèrí àmì kan ni nínú àmì gbẹ̀ndà al-qiyamah eléyìí ti ṣẹlẹ̀ òun náà ti ṣẹlẹ̀ torí pé àwọn mùsùlùmí gba baitul maqdis láyé tani umar ibn al-khattab radiyallahu anhu nígbà tí umar táwọn ọmọ ogun rẹ̀ tó gba baitul maqdis àwọn ẹni tí wọ́n jẹ́ àwọn páìtọ̀ páìtọ̀ tí wọ́n mójútó Baitul Maqdis nígbà náà ọ̀gá àwọn páìtọ̀ yìí ó sọ pé kọ́kọ́rọ́ Baitul Maqdis kọ́kọ́rọ́ Jerusalem àwọn ò ní gbé fáwọn ọ̀gá jagunjagun mùsùlùmí tí wọ́n gbà lù máwọn lọ́wọ́ àyàfi kí Umar kọ́ wá gbà fúnra ara rẹ̀ Umar wá wá nítorí rẹ̀ láti Madina ó wá gbà ní Baitul Maqdis eléyìí sẹ́ thumma mutan lẹ́yìn náà ikú ọ̀wọ́wọ́ láàrin àwọn nǹkan ọ̀sìn yọ ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àrùn yírùnyírùn bó ti ṣe máa ń pa àwọn ẹran dànù anabi ni yọ ṣẹlẹ̀ eléyìí jẹ́ àmì kẹta ó lè ti ṣẹlẹ̀ kó sì tún máa ṣẹlẹ̀ síbẹ̀ yìí náà rí i pé ń ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ láàrin àwọn nǹkan ọ̀sìn bí àwọn àgùntàn so àrùn ṣẹlẹ̀ láàrin àwọn àgùntàn tó kọ́ máa ń kú in hundreds of thousands in millions so anabi ni ó dìgbà tó bá ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin. ثم استفاضة المال pípọ̀ tó wọ́pọ̀ tí wọ́n máa ṣe dànù حتى يعطى الرجل مئة دينار فيظل ساخطا débi pé wọ́n ó fún yàn wọ́n ó bùn yàn ní ọgọ́rùn-ún dinar ẹ yéé sọ owó kékeré o ọgọ́rùn-ún dinar èlò lẹ́yìn lẹ gbọ́ wípé nìkan fi máa yọ zakat náà twenty dinar twenty dinar ìní tí èèyàn bá ti ní ló ti dolówó àsìkò tó wá wàá pọ̀ tí wọ́n máa ṣẹ́ dànù yìí ànábì ni wọ́n bùn yẹn ní ọgọ́rùn-ún dinar ọgọ́rùn-ún dinar sẹ́yìn pé twenty dinar iná la pè ní seventy grams of gold èlò náà ń ta gram kan gold so kékeré ni sọ́kù tó bá táǹtì ẹ̀ ní náírà wa títí ń di bí ṣe ń di yìí báyìí sẹ́yìn pé eh, owó ti ń súnmọ́ mílíọ̀n wọ́n wàá fún yàn ní nǹkan bíi ká pé bíi five million naira wọ́n bùn ní o fẹ̀yọ̀gbọ́n ló sá àpẹ̀pọ̀ yóò sì máa bínú ká fi sọ̀wọ́n tẹ́ fẹ́ fún mi ẹ fọwọ́ mi wọ̀ mí fọwọ́ tó ẹ kókó fún mi mi rò pásítọ̀ náà ti dé abótidé ẹ kọ́dà ní nàìjíríà level kọ́dà lamẹ́ríkà level kò ti dé torí kíkà lóko kò síbi láti rówó ní ìsìtún ọ̀hán pákán ẹni tó ṣáájú rogan ẹni tó bẹ̀rẹ̀ sí rẹ́rìn owó ni àmẹlẹyìí wọn fún ládùúró owó yóò tún fa dúró ni yóò máa bínú. lẹ́yìn rẹ̀ summa fitnatun la la yabqa baytun min al-arabi illa dakhalatu lẹ́yìn náà fìtínà tí ó tún dé tí ò ní filé kan lẹ́nu lé àwọn lárúbáwá àfi kọjá pọ̀ wọ̀ bẹ̀. summa hudnatun baynakum wa bayna bani al-asfar lẹ́yìn náà àsọyípọ̀ ìgbọ́ra ẹni peace agreement yóò wáyé láàrin ẹ̀yin mùsùlùmí àti àwọn òyìnbó fayagudurun ṣùgbọ́n wọ́n jàǹbá yín o òní pé ní tí ẹjọ́ fẹ́ nu kò lé lórí fayatunakum tahta thamanina ghaya wọ́n wá gbógun wá báyìí wọ́n sì gun wá báyìí lábẹ́ àsíá ọgọ́rin lábẹ́ àsíá kọ̀ọ̀kan ìtìna àṣàrà àlùfà lábẹ́ gbogbo àti àkọ̀kan ọmọ ogun twelve thousand ní ọ̀wà mbẹ́ twelve thousand times eighty mathematicians iye ọmọ ogun tí wọ́n kó wa báyìí subhanallah anabi sọ pé yóò ṣẹlẹ̀ yóò sì ṣẹlẹ̀ ẹ rí i pé nbẹ́nu àwọn àmì yìí ètò ti ṣẹlẹ̀ ikú anabi sallallahu alaihi wasallam ó ti ṣẹlẹ̀ àti gba Baitul ṣùgbọ́n owó tí pọ̀ bá ṣe wí yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Anas ibn Malik radiyallahu anhu oní agbẹ́gbà wọ̀rọ̀ wa ọlá nàbí sallallahu alayhi wa sallam oní min ashrati as-sa'a al-fuhsh nínú àmì gbẹ̀ndẹ̀ al-qiyama ìní sọkúsọ nínú àmì gbẹ̀ndẹ̀ al ìní sọkúsọ sọkúsọ wà bí ó sì ọ̀wà wàtẹfàhùj àti ìṣekúṣe ìṣekúṣe wà bí òsì ọwà wàkọtì àti rahim ìmàjákun ẹbí ọwà bí òsì ọwà wàtẹkùwìn ẹmín àti mímọ pé ẹni tó jẹni ìfọkàntán ló ń jàǹbá ọwà bí òsì ìyẹn jẹni tó ṣe ìfọkàntán lódodo àmọ́ wàá pè ní kíni oníjàǹbá wàtìmánì xọ́ìn àti pípọ̀ onídàmbà alẹ́ ní ìfọkàntán ọwọ́ àbí òsì ẹ mọ̀ pé àmọ̀gùn tó fi mú bàbá ó lé lọ́kùnrin yìí bàbá sì ló wọ̀n gbẹ nìkan gbà fún eléyìí olódodo ni bàbá sì ló ń jàǹbá ni irú rẹ̀ anabi ni yọ ṣẹlẹ̀ albazar at nínú tírà rẹ̀ al àti ahmed ibn hanbal àwọn ni wọ́n gbé ẹgbàá ìjáde gẹ́gẹ́ ahmed ibn hanbal àti Bazzar pàtó ṣe gbé jáde látọ̀dọ̀ Abdullah ibn Amr ibn al-As radiyallahu anhuma ó sì jáde tó tọ́fẹ́ sẹ́rin ni. a rí i pé nbẹ nínú àwọn kan wọ̀nyí tó ti ṣẹlẹ̀ a sì rí nínú wọn pé ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ sì tún wà ń bẹ̀. tẹ́ bá wọ ẹgbàá wa mi eléyìí wá látọ̀dọ̀ Abdullah ibn Mas'ud radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam ó ní min ashrati nínú àwọn àmì gbẹ̀ndẹ̀ al-qiyamah an yamurra ar-rajulu fil masjid ọ̀nà ni kéèyàn wọnú mọ́sálásí la yusalli fi rak'atayn kọ́ máa ṣe tahiyyatul masjid ọ̀nsẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ àmì ló ló ṣe tahiyyatul masjid níbi yìí sí ṣé wọ́n wà àbí wọ́n sí níbi tá a jókòó yìí ṣé gbogbo aláṣẹ tahiyyatul masjid nínú àmì gbẹ̀ndà al-qiyamah ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ àdúpẹ́. Hmm, wa alla yusallimu ar-rajulu illa ala man ya'rif nínú àmì gbẹ̀ndà kìyàmá nu kéèyàn má máa sálámà sẹ́ni tí ọba mà bá a ti ṣe jọ jókòó yìí ó lójú ẹni tó lè sálámà sí sá ó sì lẹ́ni tó lè gbogbo àwọn mùsùlùmí ni wọ́n bá subhanallah ọ̀pàdé ẹni eh, assalamu alaykum ó sì pàdé ẹlòmíì ó sì fàdúró ah, alaysa musliman sí èsè mùsùlùmí nù ah, innahu muslim lakinnani la a'rifuhu pé mùsùlùmí náà mímì ọ̀ma áà mùsíbà nínú àmì kínú nínú àmì pé gbèndé alùkìyàmà ti súnmọ́. àdìsí onájà àdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ alimami Tabarani olóògbé jáde nínú al-Mu'jam al-Kabir. ẹgbẹ́ àwọn mi tún wá láti ọ̀dọ̀ Anas bákan náà wọ́n lánàá bí sallallahu sọ pé min ashrati as-sa'a an yatabaha an-nasu fil masajid ó náà ní káwọn èèyàn máa ṣàgbére síra wọn wọ́n máa ṣe ìgbéraga síra wọn wọ́n máa ṣe fáàrí síra wọn pa mọ́ṣáláṣí ṣé mọ́ṣáláṣí ti wá dá tó ti wá ni. allah ọ̀ ń ṣẹlẹ̀ àbí ọ̀ ṣẹlẹ̀ ọ̀ ń ṣẹlẹ̀ náà wọ́n gbé mọ́ṣáláṣí lórí àtẹ wọ́n mọ̀ wá wọ̀n owó mọ́ṣáláṣí ti kótópó mọ́ṣáláṣí ti róńdó mọ́ṣáláṣí ti wọ́n yìí sì sọ fún mọ́ṣáláṣí pé kótópó wọ́n yìí sọ fún pé róńdó torí àwọn èsì tasghirul masjid wọ́n yìí sọ pé musajid lédè lárúbáwá ọ gbọ́dọ̀ sọ sọ pé wọlẹt tábà fẹẹ sọ pé marondo á sọ pé kíni wùlẹyìt wùlẹyìt rọjòl tábà fẹẹ sọ pé ọkùnrin kékeré á sọ pé kíni rújẹyì bàbá kékeré ńkọ́ ubẹyì àmọ́ wọ́n sọ pé mọ́sálásí kékeré o kò sọ pé musaiji ah, àhàhà ah, ah, àwùjọ bìtà ó ti wá ṣẹlẹ̀ àwọn èèyàn mọ̀ á ṣe fáàlì síra wọn pé mọ́ṣáláṣí ìlú yín ṣe ń lórí báyìí ẹ wá wo mọ́ṣáláṣí ìlú tiwa mọ́ṣáláṣí tó fi tọrọ mọ́ṣáláṣí ẹgbẹ́ nǹkan tẹ́ gbá lẹ́nu kẹ́nu rẹ̀ ọwọ́ wọ́n máa ṣe fáàrí wọ́n máa ṣe fáàrí pẹ̀lú mọ́ṣáláṣí eléyìí náà àmì gbẹ̀ǹdà alqiyamah Abu Dawud àti Ahmad àti ad-Darimi ibn Khuzaimah àwọn ni wọ́n gbé jáde ọjọ́ ìgbà wọ́ọ̀rọ̀ pọfẹsọ ẹni ẹ̀rí pé lẹ́yìn ń ṣẹlẹ̀ torí ẹ̀ sábà wo àwọn àdéhùn yẹn àdìpé ń bẹ nínú àwọn àmì gbẹ̀ndé alukóyàmù eléyìí tánàbí sallallahu alaihi wasallam wí àwọn àmì tó sọ wípé wọ́n jẹ́ àwọn àmì tó ti ṣẹlẹ̀ tó sì ti ṣẹlẹ̀ tí ò ní ṣẹlẹ̀ má ó ń bẹ nínú àwọn àmì yẹn àwọn àmì tó sọ wípé wọ́n ń ṣẹlẹ̀ wọ́n ti ṣẹlẹ̀ wọ́n sì tún ṣẹlẹ̀ ẹlẹ́kẹta ó ń bẹ nínú àwọn àmì yẹn àwọn àmì tó sọ pé wọn ò tí ì ṣẹlẹ̀ torí ẹ̀ láti pín àwọn àmì gbẹ̀ndẹ̀ alùkìyàmù sọ́nà mẹ́rin á pín àwọn àmì gbẹ̀ndẹ̀ alùkìyàmù sọ́nà mẹ́rin gẹ́gẹ́ olùmọ̀ọ́sẹ̀ pín alákọ̀ọ́kọ́ àwọn àmì kéékèèké tí ó ṣíwájú gbẹ̀ndẹ̀ alùkìyàmù tó ti ṣẹlẹ̀ tí ó sì ní ṣẹlẹ̀ mọ́ àwọn àmì kéékèèké tí ó ṣíwájú dídé gbẹ̀ndẹ̀ wọ́n ti wọn ò sì tún ní ẹlẹ́kẹ̀jì àwọn àmì kéékèèké tí ó síwájú gbẹ̀ndà àlùkìyàmà tó ṣe pé wọ́n ti ṣẹlẹ̀ wọ́n sì tún ṣẹlẹ̀ yàrá yàtọ̀ síta alákọ̀ọ́kọ́ wọ́n ti ṣẹlẹ̀ wọ́n sì tún ṣẹlẹ̀ ẹlẹ́kẹta àwọn àmì kéékèèké tí síwájú gbẹ̀ndà àlùkìyàmà tí wọn ò tí ì ṣẹlẹ̀ ó túmọ̀ sí pé ẹni tó ń ka déètì tí ń sírò déètì ó ń tan ara rẹ̀ jẹ ni o àwọn àmì kan tún wà tó ń jẹ́ àmì kéékèèké ni kèésì ṣe àwọn ní ńláńlá àwọn ni ó dé tán tí gbẹ̀ndà alùkìyàmù fi dé àwọn àmì kéékèèké tí ó síwájú gbẹ̀ndà alùkìyàmù tí ò tí ì dé dì sí. ẹlẹ́kẹ̀rin al-alamatul kubra àwọn àmì ńláńlá tẹ́kí táwọn bá ti dé tí wọ́n bá pé ìgbẹ́ǹde ni wọ́n tẹ̀lé torí ẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wa tó ní yọ jẹ́ abala alif nípa àwọn àpẹẹrẹ gbẹndàl kìyàm ìdánilẹ́kọ̀ọ́ wa mi yóò jẹ abala bá nípa àpẹẹrẹ gbẹndàl kìyàm nítorí pé ntú wà lábẹ́ rẹ̀ ọ̀pọ̀ gan ọ̀pọ̀ gan ó sì ń bùkátà ká ní mà nípa wọn a sì mà ń pè ọ̀rọ̀ nípa àpẹẹrẹ gbẹndàl kìyàm ọjẹ́ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n máa ń kọ́ kó didi sẹ́mísítà kan ní al-Jami'atul Islamiyya ní Madina lọ́wọ́ ni làwọn sì fẹ́ kọ́ láàrin wákàtí mẹ́ta àbẹ́ẹ̀ rí mùsíbà hmm? so àwọn ọmọ kọ́ fún didi sẹ́mísítà kan so àmọ́tọ́ à ń bẹ lọ kọ́lọ́ nsájì ó wúlò fún wa torí ẹ̀ ló ti jẹ́ pé a pín sọ́nà méjì eléyìí tá sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí yóò oríṣi méjì nínú àwọn àpẹẹrẹ wọ̀nyí alákọ̀ọ́kọ́ onáni al-alamatu as-sughra allati waqa'at wa inqadat àwọn àpẹẹrẹ gbẹ̀ndé alkiyama àwọn ètò ti ṣẹlẹ̀ tí ó sì tún ní ṣẹlẹ̀ mọ́. alákọ̀ọ́kọ́ wọn oná ni bi'thatu nabi sallallahu alayhi wa sallam wa wafatuh ríran tọ́lọ́run anabi sàgbà ńlá yìí àti kú anabi wa muhammad sallallahu alayhi wa sallam àpẹẹrẹ ni o fún pé gbẹ̀ndé alkiyama ti súnmọ́ ó sì ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ mọ́ anabi ò tún ní wálẹ̀ kejì mọ́ ambosibosi pé ó tún kú lẹ́ẹ̀kejì ọwọ́ nínú hadith pànàbí sallallahu alaihi wasallam sọ pé ọ̀nà àwọn ọmọ ká rẹ̀ méjèèjì sókè pé ọlọ́run rán mi àti gbẹ̀ndé alkiyama gẹ́gẹ́ bí àwọn méjèèjì á sì ti ṣàlàyé rẹ̀ ìyàtọ̀ tí ń bẹ láàrin gígùn àwọn ọmọ ká méjèèjì ní gbẹ̀ndé alkiyama sẹ́kù pẹ̀lú ríran tọ́lọ́run rán nàbí Muhammad sallallahu alayhi wa onáà ní inshiqaqul qamar pínpín sí méjì tí òṣùpá pín sí méjì ẹnu àwọn olùmọ́sìkò ìpele yìí ti ṣẹlẹ̀ láyé anabi muhammed sallallahu alayhi wa sallam pínpín tó sùpá pín sí méjì kò tún ní pín sí méjì mọ́ láyé ọlọ́run sọ pé iqtarabati sa'atu wa inshaqqal qamar ìgbéǹda alukiyama ti súnmọ́ òṣùpá sì pín sí méjì. àpẹẹrẹ kẹta eléyìí tó ti ṣẹlẹ̀ tí ò tún ní ṣẹlẹ̀ ma òun náà hijaz alẹ́tì adọ́ọ̀cẹ́t ànáfàl ebelebe basra iná kan tó ṣẹ́yọ láti alhijaz iná yìí ṣẹ́yọ ó sì ní agbára ọmọlẹ̀ débi wípé àwọn èèyàn wọ́n ti àtòdìdì madina wọ́n rí ọrùn àwọn ràkúnmí ránṣẹ́ nílùú basra ní al-Iraq. iná ó ṣẹ́yọ ìmọ̀lẹ̀ náà yìí sì gbalẹ̀. débi ipò mú kí ẹni tí ń bẹ Mẹdínà kó rí ọrùn àwọn ràkúnmí tí ń bẹ ní Bọ́sra ní Iraq ránṣẹ́. ó wà nínú hadithi Abu hurayra Hurairah radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallam qaal la taqumu as-sa'atu anabi ní gbẹndẹ alqiyamu ní dé o hatta takhruja naarun min ardi xijaaz titi ti kofi sayo fi seyo lati ile hijaz tadhi'u a'naqa al-ibli bi Basra tí ó tẹ ìmọ́lẹ̀ síwájú fáwọn èèyàn tí wọ́n fi rí ọrùn ràkúnmí ránṣẹ́ láti Basra Basra fi janub al-Iraq ní southern Iraq ìní Basra wà èrè oṣù kan ní sí Madina tí wọ́n bá gun ràkúnmí tó ọlọ́run bá ní kí náà yọ ọsẹ yọ ó sì tẹ ìmọ́lẹ̀ ránṣẹ́ sí Basra débi wípé àwọn èèyàn rí ọrùn ràkúnmí wọn ránṣẹ́ láti Madina eléyìí sì ti ṣẹlẹ̀ ní ọdún six hundred and fifty four lẹ́yìn hijira anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam ẹlọkatira albidaya wa nihaya tí alimami ibn kathir níbi títí ń sọ nípa àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní ọdún six fifty four lẹ́yìn hijira anabi sallallahu alayhi wa alayhi wa sallam ó ṣẹlẹ̀ bá anabi ti ṣèwé àmì mi òun náà ni tawaqquful jizya wal kharaj àwọn èèyàn ní san jizya má wọn ò sì ní san kharaj má aljizya òun náà lówó tí káfíìrì ọ̀sán tó bá fẹ́ máa gbábẹ́ ìjọba ìsìn islam alkharaj òun náà lówó tí ẹni tí wọ́n bá bulẹ̀ fún tí wọ́n bá tu ilẹ̀ fún tí wọ́n máa san fún ìjọba ìsìn islam torí pé ńgbà tí islam gba gbogbo òlu wọ́n gba misr wọ́n gba iraq wọ́n gba sham gbogbo àwọn ìlú tí wọ́n gbà yẹn wọ́n pín ilẹ̀ rẹ̀ fáwọn mùsùlùmí ẹ máa dáko ńbẹ ẹ máa sin ara ńbẹ ó lówó tí wọ́n máa san fún ìjọba owó tí wọ́n san fún ìjọba là ń pè ní kíni alkharaj so nínú àpẹẹrẹ gbẹ̀ndà alkiyama òun náà ni pé kharaj àwọn èèyàn ní sama jizya wọn ò ní sama gẹ́gẹ́ sọ wá nínú hadith abu huraira radiyallahu anhu eléyìí tí imaamu muslim gbé jáde anabi sallallahu alayhi wa sallam ó ní mana manacati al-iraq ha wa qafizaha wa mana manacati shaamu muddaha wa ha wa mana ati misr irdabaha wa ha wa cudtum min xaytu badatum wa'udtum min haythu bada'tum anabi sallallahu alayhi wa sallam ó ní owó ò ní wọlé wá mọ́ láti Iraq jizya ò ní wọlé kharaj ò ní wọlé bẹ́ẹ̀ owó ò ní wọlé láti Sham ma bẹ́ẹ̀ owó ò ní wọlé láti Misra ma àwọn mùsùlùmí ò ti gba Iraq tánà fífi ń sọ̀rọ̀ yìí o àwọn mùsùlùmí ò ti gba Sham tánà fífi ń sọ̀rọ̀ yìí o àwọn mùsùlùmí ò ti gba Misr tánà fífi ń sọ̀rọ̀ yìí o ṣùgbọ́n sọ fún wa nípa tí ó ṣẹlẹ̀ kí ló dé tówó òfin ní wọlé ma alimami nawawi rahimahullah wọn lé léyìí báyìí àmì ni o lórí pé gbogbo àwọn ìlú yẹn àwọn mùsùlùmí ọgbà ṣùgbọ́n àwọn àkótó gbà má mùsùlùmí lọ́wọ́ àwọn ìjọba bá gbà má mùsùlùmí lọ́wọ́ àwọn ò ní jẹ́ kí mùsùlùmí ó rí owó tí wọ́n ń gbà lọ́dọ̀ ẹni tí ń gbé bẹ́ẹ̀ gbà má ó sì ṣẹlẹ̀ torí pé lẹ́yìn táwọn mùsùlùmí ti gba gbogbo olóyè dọ́wọ́lá ìsìlámù yà lágbára títí títí títí ó tún fi di pé àwọn ẹni tá a gbàlú lọ́wọ́ wọ́n tún fi ń gbàlú padà àwọn Roman Empire wọ́n tún fi ń gbàlú padà lọ́dọ̀ wa nígbà tó tún yá àwọn Roman lọ nígbà tó yá àwọn òyìnbó kan tún dé àwọn láwọn àgbélébú làwọn ń jà fún wọ́n gba gbogbo olúwa wọ́n pin mọ́wọ́ àfi gbígbà tá a pín àkàrà fáwọn ọmọdé kéékèèké bí ọba kárí ẹja méjì méjì fẹsẹ̀ pín àwọn olúwa dànù nù France gba tiẹ̀ England gba tiẹ̀ Germany náà gba tiẹ̀ wọ́n tún gba ti Germany mọ́ Germany lọ́wọ́ Russia náà gba tiẹ̀ wọ́n já gbogbo olúwa mọ́wọ́ wọ́n sọ di àjàǹkólókóló ó di pé dọ́là ìsìlámíyà kọ̀ ambọ̀sibọ̀sí pé ẹlẹ́ gbowó lọ́dọ̀ tani subhanallah eléyìí ọjẹ́ ọ̀kan nínú àpẹẹrẹ tó ti ṣẹlẹ̀ tí ò tún ní ṣẹlẹ̀ mọ́ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹ. oríṣi kejì tọ́yẹ pa aláàfin oríṣi kejì nínú tá a fẹ́ sọ ọ náà ni al-alamatu as-sughra allati waqa'at wa la àwọn àpẹẹrẹ gbẹ̀ndà tọ́jú àpẹẹrẹ kéékèèké ó ti ṣẹlẹ̀ kò sì yé ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ kò yé ṣẹlẹ̀ ẹ jáde gbé yẹ̀wò alákọ̀ọ́kọ́ onáà ni al-futuhat wal-hurub gbígbà táwọn mùsùlùmí gbà wọn lu àtògùn tí wọ́n ń bá wọn ọ̀tẹ́sì islam jà eléyìí ò ní yé ṣẹlẹ̀ dídọ̀ gbẹ̀ndà al-qiyam torí pé jihad yóò máa bẹ di ọjọ́ gbẹ̀ndà al-qiyam ibn al-arat radiyallahu anhu ó lọ akéèlọ bá nàbì sallallahu alayhi wa sallam nígbà tá a sì wà ní Mẹ́kà tá a rẹ̀ sí Islam ṣe ìgbà tá a ké lọ́ba abani Kaaba níbi tó ti má sọ bóra rẹ̀ tó fi rọrí lábẹ́ bòjì Kaaba àwa sọ fún anabi sallallahu alayhi wa sallam pé ala tastansir lana kí ló dé tó ní bá ní bẹ́lọ̀ kó fún wa ní lórí àwọn kèfèrí wọ̀nyí ala tad'u lana èyí ṣe tó ní bá wa bẹ́lọ̀ qal anabi sallallahu alayhi wa sallam kana ar-rajulu fi man yuhfar lahu fil ard àwọn ẹnìkan nínú àwọn tó ti síwájú o táwọn gbọ́ lọ́wọ́n bá gbọ́ ṣáájú káwọ́ tó dé wọ́n mọ̀ máa gbẹ́lẹ̀ fáwọn ni táwọn èèyàn bá ti rí kí wọ́n gbọ́ lọ́wọ́n gbọ́ wọ́n gbẹ́lẹ̀ fún láì tí kù fa yuj'alu wàá sọ ọ́nù kòtò yẹn fa yuja'u bil wàá lọ mú àyùn wá fa yuda'u ala ra'sihi wọ́n gbé àyùn yìí lé lórí fa yushaqqu bithnatayn wọ́n wàá fi àyùn yìí gé sí méjì wa ma yasudduhu dhalika an dinihi gígé sí méjì kò ní jókòó fẹsẹ̀ rẹ̀ lẹ̀ ṣẹ́ni wá sí bẹ́ẹ̀ fáwọn àtúnkù mùsùlùmí má ẹ̀jẹ̀ àmà bìrà wa léèrè o sàrà àwọn ń pín o wọn wá lọ tán kó tó dọ́dọ̀ rẹ̀ oníbẹ̀ ọ̀wọ̀ ọ̀hún ṣe islam ma sàrà àbá wọn ò gbé ayùnkan lé ọ lórí báwọn gbé orí rẹ̀ sí méjì o anabi ni kò ní tìtorí rẹ̀ fẹsẹ̀ rẹ̀ lẹ̀ wàyúmṣọ́t bí amṣọ́t alḥadid bákan náà wọ́n máa lọ mú ìyá ìyàrí tó jẹ́ pé irin ni wọ́n fi ṣe wọ́n máa lọ mú wa wọ́n máa fi ya wọn lára wọ́n máa fi ya wọn lára wọ́n máa fi ya gbogbo tí ń bẹ lókè egun wọn ẹran ni àbísan wọ́n máa fi ya kó lára wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n máa yọ sọ́dọ̀ hó dáadé ká ń eléyìí èjẹ kí islam wọn sílẹ̀ àwa ń kọ́ ẹ̀rí pé lọ́pọ̀lọpọ̀ gbà ọ̀rọ̀ tí ò tọrọ ó sì lọ ṣe islam ó lọ ṣe islam torí kọ́ tọrọ fi sabilillah mọ́ṣáláṣí wọn dáwó fún ọ tó yẹ tó ọ fẹ́ ó ṣe islam torí tó bá lọ ṣọ́ọ̀ṣì ọmọ yìí tó lè dá fún ọ à ah, kò burú ẹjọ́ máa lọ kẹ́ ẹjọ́ wọ náà tẹ́lẹ̀ náà tí wọ́n lọ nídìí àlùjáná ni àbálùjáná lọ nídìí rẹ̀ káwọn la nídìí ẹ̀ àbọ̀ lọ nídìí wa káwọn la nídìí rẹ̀ wallahi la yutimmanna hadha al-amr mọ̀fọ́lọ́n búra pẹ́sìn yóò pẹ́ o hatta yasira rakib débi pé ẹnìkan yóò gun ràkúnmí àbí ẹṣin àbí kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ min Sana'a láti Sana'a ní Yemen ila Hadramaut títí tí ó fi dé Hadramaut la yakhafu illa Allah oníbẹ̀rù ẹnìkan àfi Allah aw ad-dhi'ba ala ghanamihi àbí ìkòkò lórí àwọn ẹran rẹ̀ walakinnakum tasta'jilun ẹ̀ńkájú ni o yẹn ni pé bá a bẹ́ lọ́wọ́ kọ́ran wá ṣe lórí àwọn kèfèrí ẹ̀ ń kanjú ni ẹ̀sìn yóò pè débi wípé ẹnìkan ò ní lè dún màwúrú màwúrú mayimá. alimami Bukhari olùgbé àdìsí ìjáde eléyìí fi hàn yín pé báwo wá ní ẹ̀sìn Islam ẹni ó ti ṣe dé Sànáà tí ó tún fi dé Hadramaut tí ó jẹ́ pé a lọ a bọ̀ a ní ẹnìkan àfọlọ́ jihad ni ọ̀fà torí kí tẹ̀ ń bá ń ṣe jihad àwọn èèyàn máa bẹ̀rù yín ni ẹ̀yin ò ní bẹ̀rù ẹnì kankan ìgbà tẹ́ bá ti pa jihadi tì gbogbo èèyàn ní káyín kún kankan ẹ̀yin lẹ́yìn máa bẹ̀rù gbogbo èèyàn ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ níìsì mùsùlùmí ń bẹ̀rù ni ẹnìkan ò bẹ̀rù tiwa mọ́. àdìsí wa látọ̀dọ̀ Nafi' ọmọ Utba ọlànàbí sallallahu alayhi wa yóò fún yín gbà gbogbo erékùsù lárúbáwá lẹ́rì gbà ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ asaudiya albahrain sultana oman qatar kuwait الإمارات العربية المتحدة اليمن gbogbo eléyìí iná làwọn mùsùlùmí gbà ní rọrùn thumma faris anábìnrin lẹ́yìn rẹ̀ ẹ tún lọ gbalẹ̀ àwọn Furs àwọn Persian Iran Iraq Turkmenistan Uzbekistan gbogbo àwọn ìlú yẹn ìlú àwọn Furs ni ẹ tún já wọn lógun fayaftahuha Allah Ọlọ́run ọbọ tún fún yín gbà. summa Rome ẹ já wọn Rome ẹ já lógun àwọn ní empire tó lágbára jù láyé ìgbà yẹn bí Amẹ́ríkà anabi lẹ́jà wọn lógun fẹ́ftahu allah ọlọ́wọ́ bó tún fún yín nílùú wọn gbà gbogbo ẹ̀ làwọn mùsùlùmí gbà gbogbo ẹ̀ ló dìtà thumma taghzuna ad-dajjal lẹ́yìn náà ẹ̀ tún jà dajjal lógun fẹ́ftahu allah ọlọ́wọ́ tún fún yín ṣẹ́gun lórí ẹ̀ alimami muslim ló gbà wá ó túmọ̀ sí pé jihad títẹ̀síwájú rẹ̀ nínú àmì ìgbéǹde al-qiyamah ni tí ò ní tán hadith wa Adi ibn radiyallahu anhu ó ní láàrin ìgbà tí mo wà lọ́dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam arákùnrin kan wá bá fẹsẹ̀kẹ́ ilé ìjẹ̀lfàákọ̀ ó wá fi ẹjọ́ àìní ó fi sùn anabi sallallahu alayhi wa sallam pé yà ń jẹun thumma ataahu al-akhar ẹlòmíì tún wá bá anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn tẹ́lẹ̀yìn fẹsẹ̀kẹ́ ilé ìjì kọ́pà sẹ́bìl òun fẹjọ́ sùn anabi sallallahu alayhi wa sallam nípa abáwọn dánadáná ṣe ń dáná faqal anabi wa ni yá àdìí ഇരയടി هل رأيت الحيره സോതിരി ലു ഹീറാ ലിബി ഹീറയെ ഇലുകനി തുനംബനി بني العراق قلت لم أرها من يرى النبي صلى الله عليه وسلم يريو وقد أنبئت عنها عنها شكرا تصفوا مني قالوا يري قال أنا بني فإن طالت بك حياة تمر بالأبو لترين الضعينة ترتحل من الحيرة حتى تطوف بالكعبة wàhálì rí arìnrìn àjò lóbìnrin tó ń dá arìnrìn àjò tí ó wà láti lu xíra títí tí ó fi dé Kaaba tí ó wà ṣe tawaf la takhafu ahadan ilàlá yóò rìn gbogbo ìrìn àjò yẹn kò ní bẹ̀rù eni kan àfi olo yín nánàfẹ́ bee bayna nafsi ó ní mo wá sọ sínú mi ń sọ fún ànábì o fa ayna du'aru tayy alladhina qad sa'a alladhina qad sa'iru albilad níbo ni àwọn onízìnnà ẹ̀yà àmì ọ̀wà àmọ̀ wà ń gbà náà o àwọn ẹni tó sọ gbogbo ilé ayé dèlè báyìí fún ọgbẹ́ gbọ́n ọ̀gbọ́dọ̀ róbìn kọ́ máa dá lọ àfi kọ́ mú níbo wọ́n wà ń gbà náà ó ní mò ń bira lérìn ànábì sì ni yọ́ dárìn kò ní bẹ̀rù ẹnìkan kan àfọlọ́ ìyẹn ni gbẹ́nìkan kò ní lè lọ rọ́ọ̀lù wọlé intanet ìjọba àwọn fárísà àwọn persian àwọn lágbára ńlá kejì tó wà láyé ńgbà náà àwọn mùsùlùmí tó gbàjọba tiwọn náà kultu kisra ibn hormuz mo ń bí anabi sallallahu alaihi wasallam kisra yẹn ni ọba ńlá yìí ọmọ hormuz ńlá gbàjọba wọn anabi ni kò ní ọzọ kisra ibn hormuz gbogbo dúkìá wọn lẹkọọ wọlé ntọ́ talat bika hayatun tẹmí rẹ bá tókùn lẹ́tẹ̀rẹ́ yẹn na tó yẹ latarayanna bí rajula yakhruju bimil'i ń dẹ́hẹ́ bí aw fidda. wàá rí èèyàn tí ó kó owó tó pọ̀ tó jẹ́ ti gold tí ó kún ọwọ́ rẹ̀ àbówó silver yaqlubu man yaqbaluhu min yóò máa wá ta ni ó gbà lọ́wọ́ òun fala yajidu ahadan yaqbaluhu min kò ní rẹ́ nìkan gbà lọ́wọ́ rẹ̀ wala yulqiyanna Allahu ولا يلقين الله أحدكم يوم القيامة وليس بينه وبينه ترجمان أنا من مفلان براو oníkálukú yín ni wọ́n pàdé ọlọ́njọ́ gbẹ̀ndà kìyàmọ̀ nígbà tí òní sógbè fọ̀kan láàrin rẹ̀ àti ọlọ́run tí wọ́n máa túmọ̀ ọ̀rọ̀. fẹ̀yẹ̀kùlẹ́nà ọlọ́run ọba wa sọ pé alam ab'ath ilayka rasula ṣé ìránṣẹ́ mi sí ọ ni ìrán nàbì muhammad sallallahu alayhi wa sallam sí ọ fayuballighak ó sì jíṣẹ́ ọlọ́run fún àbí ọ̀jẹ̀ fún ni fẹ̀yẹ̀kùlù ọlọ́run ni alam ǹjẹ́ ń lówó láyé bí wa ufdil alayk ǹjẹ́ ń sí ọlá fún ọlá yìí bí fa yaqulu bala èèyàn sọ pé bẹ́ẹ̀ ni fa yanzur an yaminihi fala yara illa jahannam èèyàn wà pọ̀ tún rẹ̀ kò ní rí nǹkan kan jù náà jahannama lọ wa yanzur an yasari yóò tún wà pọ̀ sí rẹ̀ fala yara illa jahannam kò tún ní rí nǹkan kan jù náà jahannama lọ kọ́ lọ́n sànù wa. àdé onímọ̀gbọ́tà nàbí sallallahu alaihi wasallam wá ń sọ pé ittaqun nara walau bi shiqqi tamra ẹ̀ wá ìsọ níbi àtiwọ́ náà kódà kó ṣe pé ìdajì awẹ́ dẹ̀bí nù ilẹ̀ fi ṣe níta fi máa wá sọ níbi iná faman lam yajid ẹni tí ò bá ráwẹ́ dẹ̀bí nù tí ó fi ṣe sàrà láti fi wá sọ níbi iná fabi kalimatan tayyiba ajẹ́ pé kẹ́ẹ̀ máa sọ̀rọ̀ rí lẹ́nu náà la Nabi sallallahu alaihi wasallam ń kọ́ alẹ́ kọ́ ń bí kò sówó kò tún lọ́rọ̀ rí lẹ́nu ẹ̀wọ̀n pé èèyàn dá méjì pin ni yorùbá náà sọ pé ò lówó ọ̀ lọ́rọ̀ rí lẹ́nu ọ̀fẹ́ káàbùkù ni olówó ọjà yẹn lówó ó tún sọ̀rọ̀ burúkú ó sì àbùkù kan torí ẹ̀ tó o bá ti ní awẹ́ dẹ̀bínú tó lè fi wá àti wàlìjẹ́nà ajẹ́pẹ́ máa sọ̀rọ̀ rí lẹ́nu àdì ó ní o ọlọ́run bá ràn mí lọ́wọ́ ẹ̀mí mi gùn gẹ́gẹ́ nàbí ti ṣe wí mo wá rí arìnrìn àjò lóbìnrin lóòótọ́ ó sì rìn láti Hira gẹ́gẹ́ nàbí ti ṣe wí títí tó fi dé Kaaba ó sì wá sí tọ́wáfù ilé ọlọ́ kọ bẹ̀rù kankan àbọ̀lọ́ àti pé pàpà gan èmi jọkan nínú àwọn ẹni tí wọ́n jagun gba ìjọba Kisra ìtànàbì ni àgbàjọba rẹ̀ gẹ́gẹ́ bá nàbì ti ṣe wí èmi jọkan náà ọmọ ogun tó jagun gbà mo sì ń wò pé tẹ̀mí tiyín náà bá gùn ẹ rí nǹkan yòókù tá nàbì sallallahu alaihi wasallam sọ ìyẹn ni pé àdé àsìkò tó ń sọ̀rọ̀ yìí sí ó ti gbó gan ó ti dàgbà tẹ̀mí yín bá gùn ẹ rí nǹkan yòókù tá wí gẹ́gẹ́ bá nàbí sọ pé ẹnìkan kó góòlù lọ́wọ́ yóò kún gbogbo ọwọ́ rẹ̀ kò ní rẹ́ni gbà lọ́dọ̀ rẹ̀ títí dòkun. Abu Hurayra radiyallahu anhu wala nàbí sallallahu alaihi wasallam sọ pé idha halaka Kisra fala Kisra ba'da tọba àwọn fárísà yìí tọba ti lè kú tẹ bá ti pa tẹ gbàdọba wọn kò tún ní sí Kisra mọ́lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ ló sì ṣẹlẹ̀ yẹn ni pé tọba àwọn wó láéláé lọ fala qaisara ba'da kò sẹ́ni tó tún jẹ́ qaisara lẹ́yìn rẹ̀ ma. walladhi nafsu muhammadin biyadihi mo fi ọlọ́wọ́n bá tẹ́mi ànábì muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ lọ́wọ́ rẹ̀ búra latunfaqanna kunuzuhuma fi sabilillah gbogbo dúkìá àwọn ọba ńláńlá méjèèjì yẹn iná lánà láti fi ṣe jihad gbogbo ẹ̀ lálò láti fi ṣe jihad alimami bukhari ló gbà wá. Thawban radiyallahu anhu onáàgbà àti tiwa gẹ́gẹ́ bó ṣe wá nínú sunanu alimami nasa'i pànàbí sallallahu alaihi wasallam ó fún wa ní rò pé á jẹ àwọn India náà lógun àwọn mùsùlùmí ti jẹ àwọn lógun gẹ́gẹ́ bá nàbí túnṣe fún wa ní rò gẹ́gẹ́ bó ti wá nínú hadith Abdullahi ibn Amr ibn al-As wípé á gba Constantinople Constantinople òun náà ní kápítà orílẹ̀-èdè àwọn Rome ní agbọn Eastern Roman Empire anabi la a sì gba gẹ́gẹ́ bá anabi fún wa nírò pé lẹ́yìn rẹ̀ a gba Rome fúnra rẹ̀ ibi tó yẹ pé bẹni Vatican wà anabi sọ pé àgbà lẹ́yìn tá a ti gba Constantine ètò ti dájú nípa àti gba Constantine Rome yun ìgbéǹde alukiyama ò ní dé ká tó gbà tó fi dórí Vatican gbogbo ẹ mùsùlùmí ọgbà múra. bákan nínú àwọn àmì ìgbéǹde eléyìí tó ṣẹlẹ̀ tó sì ń ṣẹlẹ̀ dòní òun àwọn òpùrọ́ tí wọ́n máa pera wọn lánàbì ànábì fún wa nírò pé wọ́n tọ́gbọ̀n kẹ́ẹ́ bá ti ṣe rí inú àdìsí tó síwájú nínú àdìsí kan ànábì pé wọ́n ní mẹ́tàdínlọ́gbọ̀n ó ní wọ́n tọ́gbọ̀n kò túmọ̀ sí pé wọ́n jù kò túmọ̀ sí pé wọ́n ò ní jù lọ kò sì túmọ̀ sí pé wọ́n ò ní kéré sí wọ́n ó tó bíi ọgbọ̀n. tọ́ nínú àdìsí yìí àdìsí míì ànábì ní mẹ́tàdínlọ́gbọ̀n ìlà àwọn èèyàn wọn yóò jẹ́ ìjọba lérò pẹ̀lú wọn òun náà ní pé àwọn ẹni tí wọ́n lẹ́nu gan-an táwọn èèyàn ó tún dá tẹ̀lé wọn nígbà tí wọ́n bá pera wọn lánàbì táwọn èèyàn ó tún máa pe ànábì náà ni wọ́n tẹ̀ tí wọ́n da yẹ́rú àwọn ni nọ́mbà yẹn wà ilá àwọn ẹni tó pera wọn lánàbì wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ àwọn tó pera wọn lánàbì lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn ẹni tó jẹ́ pé fìtínà tí wọ́n gbópa àwọn èèyàn dá tẹ̀lé wọn tí wọ́n ni ànábì ń tọ́ka sí abu huraira radiyallahu anhu nínú ẹgbà wọrọ anabi sallallahu alayhi wa sallam ni la taqumu as-sa'a ìgbéǹde alkiyama òní dé o hatta yub'athu dajjaluna kadhabun títí lọ́la wọn fi gbé àwọn òpùrọ́ àwọn onírọ́ tó fi gbé wọn dìde qaribun min thalathin wọ́n fẹ́ tọ́gbọ̀n kullun yaz'umu annahu rasulullah oníkàlùkù wọn máa parọ́ pé ránṣẹ́ ọlọ́run lò muttafaqun alayhi bukhari àti muslim ló gbà wá lọ́dọ̀ imam muslim tawban radiyallahu anhu òun gbẹ́gbà wọ́rọ̀ wa wala nabi sallallahu alayhi wa sallam sọ pé wa innahu sayakunu fi ummati kadhabuna thalathun àti pé dájúdájú àwọn òpùrọ́ ọgbọ̀n wọ́n wà nínú ìjọ mi o kulluhum yaz'umu annahu nabi oníkálukú wọn máa parọ́ pa nàbí lòun wa ana khatamul anbiya èmi sì lópin àwọn ànàbì la nabiyya ba'di kò sànàbì kan wà lẹ́yìn mi. Hudayfa ibn al-Yaman radiyallahu anhu òun náà gbẹgbà wọrọ kan látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni fi ummati kadhabun àwọn òkúrọ kan yọjú nínú ìjọ mi o wa dajjalun àwọn onídùúrọ ńlá wọn jáde o sab'atun wa 'ishrun àwọn mẹ́tàdínlọ́gbọ̀n minhum arba'atu niswa obìnrin mẹ́rin ó sì wà nínú wọn gbogbo wọn mọ̀ pé àwọn lánàbí ọlọ́run wa inni khatamun nabiyyin èmi lòpin àwọn ànábì lánàbí yabàdé kò sánàbí kàtó dé lẹ́yìn ni. alimami ahmed ló gbé jáde àti abu ja'far tahawi nínú tírà rẹ̀ sharhu macaani al-athar àti imaamu tabarani rahimahullah òun gbé jáde nínú al-mu'jam al-kabir gbogbo wọn náà gbé jáde bi sanadin sahih báwo na tó fẹsẹ̀ nílẹ̀ láyé àwọn sàhábà làwọn òkúrọ̀ yìí ti ń yọjú láyé àwọn sàhábà láti rí musaylimatul kadhab ọ̀kan nínú àwọn tó kura àwọn lánàá nínú wọn náà láti ti rí al-aswadul ansi. al-aswad al-ansi òun náà pera rẹ̀ lánàbí nínú wọn la tún ṣe rí sajah al-kahina obìnrin lòun lánàbí sọ pé mẹ́rin nu ọ jẹ́ obìnrin sajah yìí òun jẹ́ alágbègbà òun náà pera rẹ̀ lánàbí láyé àwọn tabi'i ààrẹ nìkan òun náà pera rẹ̀ al-mukhtar al-thaqafi al-mukhtar al-thaqafi ó pera a sì ń rí ààyè rí dòní ní nǹkan bíi sẹ́ńtúrì kan sẹ́yìn nísìn àbí tí ò tiẹ̀ tó iná láàrin Mirza Ghulam Ahmed Al-Qadiani síbẹ̀ iná dàmà abẹ́ẹ̀ dàmà olórí àwọn tó ń pera wọn ní Ahmadiyya wọn náà pera rẹ̀ lánàá bi síbẹ̀ iná máa kó kúrọ́ ni àbí olùhànàbí ó ti kú sílé ìgbẹ́ abẹ́ẹ̀ gẹ́tì ẹ̀ sọba anabi sọlá ṣọlá ti sọ pé ibi tí anabi bá kú sí wọn ó sìn sí káà gba anabi sí sálángá tọ́da abẹ́ tó ibi tó kúrò ọtí ẹkú sínú o bákan náà ní nǹkan bíi ọgọ́rùn-ún ọdún sẹ́yìn ẹnìkan yọ ọyọdún ní ìlú ní ilẹ̀ Iraq ní ilẹ̀ Iran ní ilẹ̀ Iran orúkọ rẹ̀ ń jẹ́ Hussein ọmọ Ali ọmọ Almirza Abbas ọmọ almirza abbas nílùú wo ní orílẹ̀-èdè wo iran eléyìí pera rẹ̀ lánàbì àwọn ọmọlẹ́yìn rẹ̀ sì ń pè ní baha'ullah baha'ullah ẹ̀wọ̀ ọlọ́ àwọn ọmọlẹ́yìn rẹ̀ wọ́n ń pè wọ́n ní kíni baha'iyun baha'iyun ẹ̀sìn rẹ̀ tí ó gbé wá ẹ̀sìn rọ̀ wọ́n ń pè kíni wọ́n ń pè ní kíni. Bahaiyah. Bahaiyah. Òpùrọ́ nu ọmọ Iran lò ó náà pera rẹ̀ lánàá lò. Ẹ̀rọ Nàìjíríà pọ̀ kódà ẹ̀ tó lọ́lọ́ wa. Àbí gúrú kí Welcome to the city of the Lord. Tọ́ba ti ń bọ̀ láti tí gúrú kọ́ nu. the Lord on the earth. a'udhu billahi minash shaitani rajim nígbà tẹ bá rẹ tó pera rẹ lọlọ <laughs> ṣé ànábì wa ni ò ní sí abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ a'udhu billahi torí di eléyìí bẹ́ẹ̀ náà ni kọ̀pẹ́ kó jìnnà ní ilẹ̀ Sudan àtúnrẹ́ nìkan tó na pera rẹ lọ tó pera rẹ lánàbì orúkọ rẹ̀ jẹ́ Mahmud bùnú Mahmud bùnú Taha as ona náà pera rẹ̀ lánàbí o si si awon eyan lona regede latari àwọn awe ìkọkúkọ tí ń kọ awon àwé ìkọkúkọ ti ń kọ ó ṣì àwọn èèyàn lọ́nà rẹ́gẹ́dẹ́ latari àwọn awe ìkọkúkọ eléyìí tí ń kọ arákùnrin yìí báyìí wọ́n ṣe ìdájọ́ ọkú fún Mahmoud Muhammad Taha wọ́n ṣe ìdájọ́ ọkú 1985 so. adájọ́ tó dájọ́ fún à ń pè ní Ahmed Mahjub Hajnur ọ̀kan náà olùkọ́ wa ni òun lórí àwọn adájọ́ nígbà yẹn Ahmed Mahjub Hajnur rahimahullah wọn ti sàlàyé tó ń lo adájọ́ tó dájọ́ kú fún Mahmud Muhammad Taha yìí tó pera rẹ̀ lánàbí ọlọ wọn ṣe dájọ́ kú fún ìgbà tí wọn ṣe dájọ́ kú fún tí wọ́n gé orí rẹ̀ torí jábọ̀ pẹ́wò àwọn ọmọlẹ́yìn rẹ̀ sọ pé wa ma qataluhu wa ma salabuhu walakin shubbiha lahu wọ́n ní wọ́n pa wọ́n kàn má gbélé bu ìṣújú ni adájọ́ yẹn Ahmed Mahjoub Hajnur ó sì lọ gbé orí rẹ̀ ó gbé ó kéke wa ma qataluhu wa ma salabuhu wọ́n pè léyìn wọ́n sọ á ah, kí ló tún kù eléyìí jẹba o àwọn àmì tó tún ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀ tí sì tún ṣẹlẹ̀ òun náà ní fìtínà kọ́lọ́wọ́n dákun kó ṣàánú wa. Anas ibn Malik radiyallahu anhu ọgbẹ́gbà wọ̀rọ̀ wa ọlá nàbí sallallahu alayhi wa sallam sọ pé yakunu bayna yaday as-sa'ati fitan àwọn fìtínà wọn máa ṣẹlẹ̀ ṣáájú gbẹ̀ndẹ̀ al-qiyama kakẹ́tọ̀ al-layl al yóò dà gẹ́gẹ́ bí egége òru tó sọ́kùnkùn birikiti yusbihu ar-rajulu mu'minan èèyàn lè jí sáyé múmìnì wa yumsi káfíra nígbà tí ilẹ̀ bá sì sí yóò di kèfèrí wa yumsi mu'minan ó lè fi ìrọ̀lẹ́ jẹ́ múmìnì wa yusbihu káfíran kó jí sáyé káfírì yabi'u aqwamun dinahum bi'aradin min ad-dunya ara àwọn èèyàn tí wọ́n máa ta ẹ̀sìn wọn pẹ̀lú ẹrù ilé ayé fìtínà ṣẹlẹ̀ ìsìn ṣẹlẹ̀ jama alimami Tirmidhi ló gbé hadith yìí ó sì sọ pé hadithun hasanun sahih jama fìtínà tí ó ṣẹlẹ̀ yìí báyìí kódà yọ bá yàn débi pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ wò pé kóun ó kúkú kú ọ̀sán kẹba ti ṣe wí nínú àdìsí tó síwájú yẹn pé yàn kọjá lára sàárì ẹnìkan yọ mọ sọ pé ya laitani kuntu makana hada èyí ṣe tèmi ò tiẹ̀ jẹ́ pé mi ni mo wà nù sàárì yìí nínú àwọn nǹkan tí ó sì mú kí fìtínà ṣẹlẹ̀ láwọn fìtínà ti ń ṣẹlẹ̀ tí ó sì máa ṣẹlẹ̀ dìgbéǹda alqiyama yìí òun náà ni qillatul ilm ìmúdínkù tí màá bá ti dínkù fìtínà bẹ̀rẹ̀ wa kathratul jahl àìmọ̀kan pọ̀ wa tarkul islam ọ̀pọ̀lọpọ̀ ó fi islam sílẹ̀ wa irtikabud dunubi wal ma'asi àwọn èèyàn máa ṣe lọ́wọ́ wọn máa dẹ́sẹ̀ lóríṣiríṣi wa intihakul muharramat gbogbo ntọ́lọ̀ ń ṣe lé wọn máa tẹ̀ lójúmọ́lẹ̀ wọn máa ṣe. látọ̀dọ̀ abdullahi bin mas'ud àti abu musa radiyallahu anhuma wọn máa gbẹgbà wọ́ọ̀rọ̀ wa látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni inna bayna yaday as-sa'ati ayyaman àwọn ọjọ́ kan bẹ́ẹ̀ dájúdájú àwọn ọjọ́ kan bẹ tí ó de o ṣáájú kígbèǹde alùkìyàmù tó de o yanzilu fiha al-jahl tí àyìnbá kan sọ̀kalẹ̀ sáwọn èèyàn wa yurfa'u al-'ilm wọn ka àyìnbá kú ńlẹ̀ wa yakthuru al-harj harj ó sì pọ̀ anabi ni wal harj al-qatl ìpànìyàn yọ pọ̀ nígbà náà àlẹ́ yìí bukhari àti muslim ló gbà wá anas ibn malik radiyallahu anhu onágbẹ́gbà ọ̀rọ̀ wa látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam. pànàbí sọ pé inna min ashrati as-sa'ati an yurfa al-'ilm dájúdájú nínú àmì gbẹ̀ndẹ̀ al-qiyam òun náà ní kọ́ lọ́wọ́ ká màkó lẹ wa yakthuru al-jahl káyì màkó ó sì pọ̀ wa yakthuru az-zina kí zina kizi zina sì pọ̀ a'udhu billah wa yakthuru shurbu al-khamr ká mutí kó nà ọ̀pọ̀ wa yaqillu ar-rijal kí nọ́mbà àwọn ọkùnrin ó dínkù wa yakthuru an-nisa àwọn obìnrin ó sì pọ̀ hatta yakuna li khamsina imra'atin al-qayyim al-wahid débi páàrí àwọn obìnrin tí wọ́n pọ̀ tó bíi àádọ́ta tó ẹ pọ́kùnrin kan ní wọ́n máa ṣe alámòjútó wọn. nínú ẹgbàá wa mi yaqillu al-ilm ìmọ̀ òdìkù kò túmọ̀ sí pọ́kùnrin kan máa sọkọ fún obìnrin lára o ìyẹn ni pé oná jẹ́ wọlé alámòjútó wọn tí wọ́n wá ń kó bí ẹ̀gbọ́n wọn bí àbúrò bàbá wọn tí wọ́n máa mójútó lé nínú ẹgbàá wa mi yaqillu al-ilm ìmọ̀ òdìkù wa yadhharu al Bukhari àti Muslim ló gbà wá kí ló dé táwọn obìnrin wọn fi pọ̀ lásìkò yìí ìdí tí wọn fi pọ̀ àdéhìí mi tún ṣàlàyé rẹ̀ kí ló dé táwọn ọkùnrin òfin ní pọ̀ tó wọn àdéhìí ṣàlàyé rẹ̀ àdéhìí ṣàlàyé pé ogun ogun ni wọn pọ̀ ogun bá pọ̀ sẹ́wọ̀n kọkùnrin ló máa ń lọ sójú ogun nígbà tí wọn bá ṣe kú pa àwọn ọkùnrin àwọn obìnrin náà ṣẹ́kù tọ níta sì gbà lérò pẹ̀lú pé ìpànìyàn pọ̀ kì í ṣe pé níta gbà lérò ní pé àwọn mùsùlùmí ọmọ pa kèfèrí fa kìí ṣe pé nígbà lérò onípa àwọn mùsùlùmí ọmọ pa kèfèrí bal qatlu ba'd al-muslimina li ba'd nígbà lérò pẹ̀lú ẹni pé apá kan nínú mùsùlùmí ọmọ ṣe kú pa apá kan nínú mùsùlùmí síbẹ̀ yìí náà rí ti ṣẹlẹ̀ láyé nìsí apá kan nínú mùsùlùmí ọmọ ṣe pa apá kan nínú mùsùlùmí. àti pé lọ́pọ̀lọpọ̀ ọgbà èèyàn ní ma kí ni nǹkan àfojúsùn wọn tí wọ́n fi ń tẹ̀jẹ̀ sílẹ̀ yìí Boko Haram lẹ́rí yẹn o tẹ̀rẹ̀ wọn kí ni àwọn àmì ti ń ṣẹlẹ̀ tí tí sì ń tẹ̀síwájú ni kí ló dé tí wọ́n fi ń pààyàn kí ló dé tó bá gbé mùsùlùmí bá ní ẹ̀kẹ́ gbé bọ́ǹbù wọnú mọ́ṣáláṣí kánò ẹ̀sìn yín bọ́ǹbù èèyàn bíi ọgọ́rùn kú dálẹ̀ wọ́n á dàgẹ́ bíi iṣu tá a gé tá a gé kù tá a gé kù tá a gé kù àbí gẹ́gẹ́ bí àwọn igi àpòlà tá a fi dáná tó ta tí wàá sún ná a'udhu billahi minash shaitanir rajim èèyàn bí ọgọ́rùn-ún méjì ṣèṣe lọ yánnayànna ẹ kàn máa ma lọ gbé bọ́ǹbù sí sùkúù pé káwọn eléyìí ó kú dànù ẹ kàn máa ma gbé bọ́ǹbù ẹ lọ sí ọ́fíìsì àwọn ọlọ́pàá kápá àwọn eléyìí dànù ẹ kàn máa ma gbé bọ́ǹbù ẹ lọ sí gáràjì táwọn ẹrù ọlọ́run ti fẹ́ wọkọ̀ láti ìlú kan sí ìlú kan ẹ kàn lẹ bọ́ǹbù má bọ́ọ̀sì ni kí bọ́ọ̀sì tó rìn débi kan ẹ wọ̀ gbogbo wọn ti lọ. a'udhu billahi minash shaitanir rajim kí ni ìtumọ̀ gbogbo eléyìí kí ni tọ́ka tẹ̀ ń fi pààyàn wọn ni wọn máa pààyàn láì nídìí wàláyé ó ṣe déédéé ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ kí ni kókó kó sólórí ibùkànnù wọn tó lè dáhùn ẹgbàá wá wá látọ̀dọ̀ abu musa radiyallahu anhu ọlá nàbí muhammad sallallahu alayhi wa sallam sọ pé inna bayna yaday as-sa'ati al-harj harj yóò ṣẹlẹ̀ síwájú gbẹndé al-qiyamah qalu wa mal harj wọn ni wà nàbí kí ni jẹ àwọn náà gbọ́ lárúbáwá yìí qala al anabi ni ikú ni wọn máa ṣe kú pààyàn innahu laysa yaqtulukumul mushrikun kí ẹsẹ̀ tí mo ń nípa àwọn ọ̀sẹ̀ bọ́ ni wọ́n pẹ̀yìn mùsùlùmí bá anabi ní sàlàyé fún wa o walakin qatlu ba'dikum ba'da ṣùgbọ́n apá kan yín ni ọmọ pápá kan ẹ̀yin mùsùlùmí náà lẹ́ẹ̀mọ̀ sí kú para yín. hatta yaqtula ar-rajulu jara débi pé yẹn pa alábàágbé rẹ̀ ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ń jọ́sí alábàágbé nípa wọ́n ti jọ ń gbé tipẹ́ ńgbà tí bìtì náà ṣẹlẹ̀ wọ́n fara wọn jáde ni mùsùlùmí mà ni mùsùlùmí à ń gbà tọ́jú mùsùlùmí kọ́ akéṣèṣ ẹ̀pá àwọn òbí bìí èèyàn pa alábàgbé rẹ̀ wa yaqtulu akha yóò tún pa ọmọ ẹ̀yà rẹ̀ wa yaqtulu amma yóò pa àbúrò abẹ́gbọ́n bàbá rẹ̀ wa yaqtulu ibna ammi yóò pa ọmọ àbúrò abẹ́gbọ́n bàbá rẹ̀ qalu wọ́n ní rẹ̀ ànábì wa ma'ana uquluna yawma idhin ìmọ̀lọ́pọ̀lọ́ wọ́n lọ́jọ́ náà sétí ọpọlọ tọpọlọ láàmà dárú sẹ kàtá ìwò àbíbáwò. qal anabini innahu latunza uqulu ahli dhalika Ànábì ní dájúdájú ń fọlọ́n búra ọlọ́run ti mú ọpọlọ kúrò lórí àwọn èèyàn ló ti mú ọpọlọ kúrò lórí gbogbo ẹni tó mọ pààyàn pàkúpà bẹ́ẹ̀ sẹ́mi kó àwọn náà mọ̀ sọ pé sórí àwọn eléyìí ti pè ìdáhùn rẹ̀ lẹ́ńgbọ́ látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam ọlọ́run ti mú ọpọlọ kúrò lórí wèrè wọn. wa yukhlifu lahu haba'an minan nas àwọn ẹni tí tọ́lọ́hún ti fún wàyàsàbò akitọ́rọ̀hùn anahùn àlàṣẹ́yì ọ̀pọ̀lọpọ̀ wọn máa wò pé àwọn german kankan wàlẹ́ ìsò àlàṣẹ́yì wọn ò sì german kankan. bẹ́ẹ̀ gbogbo apààyàn yóò máa wòra rẹ̀ fún german kan àbí òní wọn ń sá yóò máa wòra rẹ̀ wọn èèyàn ti torí sá wéré <laughs> gbogbo òun máa wò pé tó mú yín má bò ń rìnà nígbà tó ń rìnà ajẹ́pọ̀ ló ń já mọ̀ nǹkan ẹ̀wọ̀n kọ́kọ́ lọ́ọ́ ti sọnù lọ́ọ́ ti sọnù lórí wèrè Ahmad ló gbé jáde gbọ̀nà tó fẹsẹ̀ nílẹ̀ ọwọ́ alọ́dọ̀ Abu Huraira radiyallahu anhu nítorí tó fi hàn wá pé wọ́n máa pakúpa ẹni tó ò lè sọ kí fi ẹni tó pa náà ma kí tí ìtàbù rírà gbà wá tí imam muslim gbé jáde anabi ni walladhi nafsi biyadihi mọ̀fọ́lọ́n tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra o lẹ́ tiyanna ala nasi zamanu àsìkò kan máa ń bọ̀ tí ó dé wá báwọn yẹn la yadri al-qatil fi ayyi fi ayyi shay'in qatala tí apààyàn ní ma kílódé tó ń fi pààyàn apààyàn ní lè sọ pàtó kílódé tó ń fi pààyàn wala yadri al-maqtul ẹni tí wọ́n ti pa náà ní ma ala ayyi shay'in qutil kílódé tó ń fi pa tó kú kalẹ̀ kí ló fẹ́ sọ fọlọ́n kó ń ṣe tán fi pa olórí ibú tó fi pa kí ló ń fẹ́ sọ kó ṣe tó ń fi pa wàláì kò lè rí nǹkan kan wí. tó bá sọ pé ẹ ìgbà tó bá kánù ti sọ pé kí gbogbo oníkálukú wa kọ́ dáàbò bora rẹ̀ fúnra ara rẹ̀ lẹ́yìn wá fẹ́ fi hàn wípé mọ́ṣáláṣí rẹ̀ títí ń ṣe sọ láti gan lẹ́tì wá pààyàn ok ṣé àwọn èèyàn tẹ́ wá pa wọn kí ló dé tẹ́ fi pa wọn sáwọn lọ́ba kánù tó sọ̀rọ̀ olórí ibú wọn ò lè rí nǹkan kan wí báyìí ẹrú ọlọ́run tán sì pa tóun wá ṣe sọ̀láàtì kí lóun náà fẹ́ kó òun ṣe tán fi pa òun nǹkan ọmọ tóun ṣe tán fi pa òun kàn mọ̀ kó òun wá mọ́ṣáláṣí láti wá sí lọ́ọ̀nì subhanallah àwọn fìtínà yìí ṣẹlẹ̀ tẹ̀bá wò àpèjúwe pípa tán pa Usman ibn Affan radiyallahu anhu inú fìtínà ni sẹ́mukú láti ọ̀tán ti pa lẹ́nu lọ́rọ̀ àwọn mùsùlùmí ò ti jọra wọn tẹ́ ẹ péjọ pa mí bẹ́ẹ̀ ti fẹ́ péjọ pa mí lónìí ẹ̀rù ń bà mí pẹ̀tù níjọ péjọ ṣe nǹkan rí mọ́ ó sì ṣẹlẹ̀ bákan náà àwọn khawarij nígbà táwọn náà yọjú lẹ́mọ̀ pé fìtínà ni fìtínà ńlá ni khawarij wọ́n pa àwọn mùsùlùmí kèfèrí wọ́n dojú ojú ogun kọ Ali ibn Abi Talib tó fi jẹ́ pé nígbẹ̀ngbẹ̀yìn àwọn náà padà ṣekú pa Ali ibn Abi Talib àwọn khawarij tí wọ́n máa ń pè yàn kèfèrí kèfèrí kèfèrí tẹ́bí wọn náà ní Boko Haram àti gbogbo àwọn tọ́jú ọrú wọn because nígbà tó bá ti jẹ́ pé gbogbo ntẹ́yìn bá ti ṣe kèfèrí ni kèfèrí ni ẹ tún máa wò pé kẹfẹ́rí sì tún sáyé ó yẹ ká mú wọn kó ẹjẹ́ ẹliminétì wọn a'udhu billah ẹ̀rí pé fìtínà yẹn ń bẹ láyé ó sì pọ̀ gbogbo àwọn ọmọ tí ń wówó rà bọ́n ara fìtínà ni ẹ máa rówó rà bọ́n tákì ni wọ́n fi ṣe ìbá máa ṣe búrẹ́dì ah búrẹ́dì lèèyàn máa gbé lọ tẹ́nìkan ò ní pé kí ló gbé lọ àwọn bá ti di pé èèyàn ah, kálukú ọ̀yẹ̀ra ni wàláì kọ́tọ̀ ọmọ sínú máa tẹnìkan bá ń bọ̀ láti ibi takí nìsín tó ń bọ̀ wá sí ọjà agbó tó gbé ma lọ kí ni kálukú ṣe ọ̀nà wọn dà ní kíá kọjá ma kò dúró gbẹ́jọ́ kó sì tún de bẹ́líìtì márùn kó de má dì í à àwùjọ bìlẹ̀ kì sì sọ ọlọ́pàá àfúrà ni kì í sì sọ́jà àfúrà sọ́jà ni kálukú túlẹ̀ àbí òní túlẹ̀ kálukú sọ fẹsẹ̀ rẹ̀ pé ǹjẹ́ mo jẹ nǹkan kan rí láyé tí ń bọ́ ọ nínú àwọn àmì gbẹ̀ndé alqiyama eléyìí tó jẹ́ kó ti ṣẹlẹ̀ ó sì ń ṣẹlẹ̀ òun náà ni ká máa fi ọ̀rọ̀ tì sọ́dọ̀ ẹni tí ọ̀kájú òṣùwọ̀n kẹ́ máa bí àwọn èèyàn sípò láì kájú òṣùwọ̀n ẹ ò bórílẹ̀-èdè ti dàrú tó lónìí torí pé gbogbo ẹni tó dipò kọ̀ọ̀kan mú kò sí competency ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tí wọ́n fi sípò ológogoro ni wọ́n. ẹlòmíì lálaalẹ́ wọ́n máa sà lọ lé ni bí ìgbà tẹ́ padànù torí ìgbà tó bá gbà pé tán ti ọmọ ibi tó ń wà ó ti sọ ara ni níbà ó ti sọ ara ọ̀gá níbà òní wọ́n pè tí ń darí ah, la wala wọn á ní wọn ń pa àyàn kan ń dá àrò kìíní kan bó ló ó ń bí ẹ bá para àwọn ẹni tí ọ̀ka tí sún wa ó ń bẹ nínú wa ẹni tí ó pé tí máa ń rìn lọ nínú àwọn tí ń so lórí wọn yẹn tí máa ń rìn lọ tó bá kú kí lùlù fújì yóò sì sọ̀kalẹ̀ kó nu ọkọ̀ yóò gbé ẹ̀jẹ̀ nbìdí rajó ẹ̀jẹ̀ nfẹsẹ̀ rajó kí n tàdíréke ẹ̀dá kù gbogbo orílẹ̀-èdè ń dàrú ìwọ ń tàdíréke wọ́n fẹsẹ̀ rajó gbọ́dọ̀ orílẹ̀-èdè sì fẹ́ dáa gbogbo ẹni tí ọ̀ka bí sùn wọn kó bẹ́ẹ̀ wọ́n ní in our own country kò sí ní tó kàn wá pẹ̀lú what you know what borders is who do you know yẹn ni tó o máa ń wáṣẹ́ wọ́n máa bí ọlọ́rin pé candidate ta ni wọ́n candidate ta ni wọ́n ah candidate ara mi ni mí bọ́sẹ̀gbẹ̀ kan sí yẹn yẹn bọ́sẹ̀gbẹ̀ kan candidate ara yín ìyẹn ni pé kìí ṣe bàbá mínísítà kan ló fọ́n wè kìí ṣe kọmíṣánná kan lọ́rùn ọwá kìí ṣe ọba kan ló nípa ọlọ́rọ̀ àbẹ́ ẹ̀kọ́ ni so ntí ọmọ ọjà bí ẹni tó ọmọ nínú àmì kínú àmì gbẹ̀ndẹ̀ àlùkìyàmà kéékèèké náà àmì kéékèèké ti gbẹ̀ndẹ̀ àlùkìyàmà nù. ẹnìkan aróko ni tẹ́bùsù wa nù hadith abu hurayra radiyallahu anhu wọ́n là ń bẹ lọ́dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam ní àyè kan anabi ń bá wa sọ̀rọ̀ kan bá wọlé lọ́ba ni mọ́tẹ́ táà ẹ máa wọ nǹkan mẹ́wọ́ lè má فمضى رسول الله صلى الله عليه وآله وسلم في حديثه anabi náà bọrọ rẹ̀ lọ yàtọ̀ sáwà ọgbọ ni anabi ò bu sàmùhùn náà ọgbọ so kò túmọ̀ tíyẹn bá tiẹ̀ kọ́ mà ẹ má máa sọ jáde ẹ̀yìn ọkàn máa bọ̀rọ̀ lọ ni àwọn lóhùn. so anabi ń bọ̀rọ̀ tiẹ̀ lọ sallallahu alayhi wa sallam ìgbà tí anabi wa parí ọ̀rọ̀ ó ní aina sa'il ẹni tó ṣe béèrè ń bọ̀ lọ́wọ́ aina sa'ilu ani sa'a ẹni tó ṣe béèrè ń pa àgbéǹda al-qiyama ń bọ̀ lọ́wọ́ qala ha ana da ya rasulallah èmi ní ìrẹ anabi qala anabi ni idha dayyi'at al-amanatu fantadhir as-sa'a tí wọ́n bá ti lè sọ wọn afún sọ́nù adẹ́kọ̀ ẹ̀ máa قال إذا أسند الأمر إلى غير أهله فانتظر الساعة ثم بعد لك رتي صدو يعني تيو قد يسوى أما رتيك بند القيامة أتي سلع بي أسلع أتي سلع أقبل تيو قد يسوى أقبل سبك سبعين ناتي ماني نجرى واي إذا تي وقو أني سي pẹ̀lú civil engineering iṣẹ́ tó kọ́ nù àsìkò tó wá pẹ́kọ̀ọ́ tán ọwọ́ ń wáṣẹ́ àwọn fẹ́ kó ń gbé ọ síbi tó jẹ má civil engineering rẹ tó kọ́ torí pọ́pọ́lọ́ ló tún máa ṣíṣí òye ló tún máa pọ̀ sí ìmọ̀rí òwúlò tó bá sọ pé iṣẹ́ táwa níta fẹ́ fún ọ òun náà ní pé ọ jẹ education inspector ah engineering lèmi kọ kékeré ní sọ́kàn tí kò máa fọ́ síwèé lọ́dún ọkàn máa sáìwé ni wọ́n bá fò dibẹ̀ báyìí sẹ́ ń gbéṣẹ́ lé fún tẹ́lọ̀nù o táǹsì ń gbèsè gádà mímá fún bàbá bàbà tẹ̀lé tí gbogbo nǹkan wá dáa tó lágbára torí pé àwọn ẹni tá à ń fọ̀rọ̀ ti sí lọ́dọ̀ wọn kájú òsùn ẹ̀yàn gbogbo ẹni tí ń lẹ́ pósítà ká pé ẹ̀yàn mi sípò ẹ̀yàn mi sípò ẹ dákun sẹ́yìn béèrè rí pé kí lọ́ọ́ mà kí lẹ́ kọ́ kí lẹ́ rò pé ẹ lè lọ́ọ́ sí tẹ́ ẹ bá débẹ̀ sáà máa béèrè àwọn ìbéèrè kọ́sà ti wá gbádà kan kọ́ wọ kúkún dẹ́dẹ́dẹ́ kó sì máa ṣí àdìmọ́nì tọba ti jáde pé ẹ ah, kíní kan tọba ti dákọ ẹgbẹ́ rẹ ọkọ̀ dáwó sí wọn ni pé yẹ ìwọ lọ wọlé. àwọn ìbéèrè pé bóòlù ọpọlọ rẹ ti pé sí bóòlù ti gbọ́n sí òkè ẹ dákun ìjọ wo la lè bá yín lé táwọn abẹ́yìn wò kẹ́ délé rẹ̀ kẹ́ bó ṣe tolé rẹ̀ àti bó ṣe tolé lásán yóò fi hàn kí tẹ́lẹ̀ bá débẹ̀ sí yóò lè tòjọba torí pé lè níyàwó méjì kọ́ ẹ pé tó máa lura wọn yóò lọ́wọ́ máa wòran ni ẹ lura yín tó bá lè lura wọn ẹ bá lè lura yín pa ẹ lura yín pa. ọkẹ tẹ́lẹ̀ ń bá wa jẹ́ gómìnà ìní stéètì ó tó tó bá jẹ́ chairman local government ìní ó tó tó bá jẹ́ president ṣe ní ó tó nígbà tó ọmọ kan yóò àdásọ́ ọmọ kan ti ń lé e lọ ó ní ẹ fi wọn lẹ̀ tó bá lè sára wọn sára wọn sẹ́wọ̀n pé tí àwọn apààyàn bá dorílẹ̀-èdè o yóò ní ẹjọ́ wọn para wọn débi kan àwọn ọmọ mi gan bẹ́ẹ̀ máa ń lera wọn màá ọmọ kí wọ́n sára wọn ni àwọn tí ọ̀kájú òṣùwọ̀n là ń gbé sípò kódà tẹ bá lọ sáwọn schools wa àwọn institutions wa àìmọye lecturers tẹ́yìn kan ti mọ̀ ẹ́ pé ẹ̀ bàbá yìí kan wé tí wọ́n máa fi ṣèkejì àmàlà ni kò mọ nǹkan kan wàláhi sàláhi wọ́n pọ̀ àbí wọ́n pọ̀ wọ́n pọ̀ oúnjẹ ló ń wá débẹ̀ ó sì rẹ́ni gbé nígbọ̀wọ́ wọ́n fi sẹ́nu sẹ́ kò mọ nǹkan kan nítorí ọmọ kan máa fi hàn pé ó mọ jùlọ yóò máa fi ilé ẹni ò ní gba dìgírì a'udhu billah tó gbogbo eléyìí àwọn tí ọ̀kájú òsùn wọn tí ọ̀ká lè má mú ká tí ọ̀kájú òsùn wọn pọ̀ àbí wọn sí ni wọn ní ẹ̀ka fatia bàbá ó ní èmi adúrú ẹ̀ka fatia kò sẹ́ni tó ju fatia lọ àbọ̀ wà lọ́wọ́ àgbà gẹ́rẹ́ mangalubi so ìwọ ni mangalubi a'udhu billahi minash shaitani rajim. alẹ́ nìkan ó kó lára nítorí rẹ́gẹ́dẹ́ wọ́n ní kí lè léyìí pa ah, olùmọ̀ọ́gbà nìyẹn ó kì olùmọ̀ọ́gbà aníbèrè kékeré ó ní àbọ̀ fẹ́ kán àbùkù irú rẹ ọmọ abirú wa ah, ṣe èwo ní irú tiyín torí kíkọ mọ nǹkan kan ni ẹ̀yin náà sì ti rí gbogbo oyè tẹ́ ń tún jẹ oyè tẹ́ ń jẹ tọ́lọ́wọ́n bọ̀ ọ̀bẹ̀yìn kẹ́ ẹ jẹ́ tẹ́ ń jẹ lórúkọ àdínì àdínì tó bá tiẹ̀ jẹ́ pé ń bẹ nú ẹ̀sìn tá lẹ́nìkan tẹ́ fi jóye rí tọ́tọ́ sí kátó pé kò sí nú ẹ̀sìn ẹ̀fìn yẹn jẹ́ oyè àdínì wọ́n lè sọ pé gíwá àdínì ó ń dé sì kúndi rẹ̀ débi pé òun gan àpàtì àpàtì ò lè ká ok bàbá lóòótọ́ àdínì tó ti rí tó gbogbo orí ẹni àwọn tí ò kájú ó sun wọn lẹ́ẹ̀ máa gbé síbi kan ẹ máa gbé sí wọn nínú àmì pé ìgbéǹda àlùkìyàmà súnmọ́ nínú àmì pé ìgbéǹda àlùkìyàmà súnmọ́ oná ní bíbàjẹ́ táwọn mùsùlùmí bàjẹ́ o mùsùlùmí mélòó ló ṣe fọkàn tán má báyìí nípa ọ̀rọ̀ owó wọn kéré torí ọ̀rọ̀ owó torí ọ̀rọ̀ owó wọ́n ṣe tán láti bà gbogbo ọmọ ìyá jẹ́ torí ọ̀rọ̀ owó wọ́n ṣe tán láti máa fẹ̀sùn tó ṣe kàn án torí ọ̀rọ̀ owó kọ̀kọ̀ láti bá tiẹ̀ jẹ́ nítorí kó lè tún tara rẹ̀ ṣe nínú àmì gbégbèǹde al-qiyamah sùnmọ́nù Hudayfa ibn al-Yaman radiyallahu anhu ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sẹ́ni tí mo bá ṣe inú àwọn mùsùlùmí tẹ́rù máa bá mi kò sì sẹ́ni tí mo bá ṣe inú àwọn kèfèrí tẹ́rù máa bá mi ṣùgbọ́n ní ìsìn tó bá yẹ lágbájá tàmẹ̀dò ó ń ránfààní kan lára rẹ ni tó bá ti mọ̀ pàǹfààní yóò di kọ̀kọ̀ láti lọ polongo rẹ láàrin ìjà kọ́ máa pè ọ́ léèyàn abú èèyàn kìíní ẹ̀yin náà kò yẹ kó yà yín lẹ́nu kẹ́nìkan bá ti ń bẹ nìkan jẹ́ ẹ sọ pé kọ̀ ránfààní lọ́dọ̀ rẹ̀ mọ́ni ayé ti ṣe rí nu. jọ́tẹ́lẹ̀ wa nínú àmì àmì tí ń kọ́ntínú pé bí ọ̀gá rẹ̀ wọ́n lélẹ̀ ìjẹ́ àmì lórí pé jihad ọ̀pọ̀ wọ́n sì máa mú àwọn obìnrin lẹ́rùgùn àwọn ẹni tí wọ́n máa pín wọn fún wọ́n máa bímọ fún àwọn obìnrin wọn yóò máa bímọ fún wọn a sì ti mọ̀ pọ́ mi èèyàn gẹ́gẹ́ bí èèyàn náà ní ọ̀jẹ̀ tó bá jẹ́ pé olówó yìí òun ló ní ẹrúbìnrin yìí ajẹ́pọ̀ mọ tí ẹrúbìnrin bá bí tí olówó náà bá kú tọ́jẹ́ bàbá tiẹ̀ ẹrú tọ́jẹ́ ìyá tiẹ̀ yọ padà di nǹkan ní fún ọmọ àmọ́ àti mà wípé tí iye èèyàn bá fi lè dẹrú èèyàn níjọ́ náà nìyá yẹn ni wọ́n gbòmìnira rẹ̀ tí iye èèyàn tó bá fi lè dẹrú èèyàn bàbá èèyàn dẹrú èèyàn ọmọ èèyàn dẹrú èèyàn ìjọ yẹn ni wọ́n gbòmìnira bákan náà nínú àwọn àmì eléyìí tó ṣẹlẹ̀ tí ṣẹlẹ̀ ti ó náà ní pípéjọ gbogbo àwọn èèyàn péjọ láwọn mùsùlùmí lórí pé àwọn fẹ́ yàn wọ́n jẹ àwọn fẹ́ yàn wọ́n jẹ gẹ́gẹ́ bá táwọn èèyàn péjọ léyìn lórí o gẹ́gẹ́ bí àwọn ọ̀jẹun bí wọ́n ṣe máa pera wọn wá sídìí oúnjẹ ẹnìkan ní ìrẹ anabi sallallahu alaihi wasallam ṣé nítorí pé àní pọ̀ ni anabi ni bal antum yawma idhin kathir ẹ pọ̀ lọ́jọ́ náà walakinnakum gòtá ka gòtá ìṣẹ́yì ṣùgbọ́n pàǹtí lásán ilé ìjọ gẹ́gẹ́ bí pàǹtí àgbàrá òjò subhanallah wala yanzi'anna Allahu min suduri aduwwikumul mahabata minkum ìbẹ̀rù ọlọ́run mú kó lọ́kàn àwọn ọ̀tá yín wọn ò ní bẹ̀rù yín wala yaqdhifanna Allahu fi qulubikum al-wahn ọlọ́run bá wàá sọ al-wahn yóò sọ sí yín lọ́kàn ẹnìkan ní kí ni jẹ́ wahn Ànábì ní hubbu dunya wa karahiyatul maut ẹnì nífẹ̀ẹ́ lé ayé ẹ̀sìn kórìíra kù ẹni tí ó bá fẹ́ràn gbèsè ayé kọ́ náwó alhamdulilayi mùsùlùmí gbogbo wa tani ó fẹ́ràn àti máa sẹ̀mí kò sí tani ó kórìíra kù àdánwò tó lọ ń gbé bá wa ni ìgbà táwọn sọ̀hábà alákọ̀ọ́kọ́ àwọn òfìlẹ̀ ayé síwájú kò sí ní tí wọ́n fẹ́ fi ṣe wọn sì kórìíra àtìkú torí àwọn sọ pé àwọn nífẹ̀ẹ́ sí kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe níṣẹ́ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ sí sẹ̀mí ìdínú tí wọ́n fi lè ṣe jihad tí yóò bá sì jẹ́ bẹ́ẹ̀ kò lè ṣe jihad à nífẹ̀ẹ́ sí ká kú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ sí kẹ́mọ́ bẹ́ẹ̀ làwọn sàhábà wa. tọ́ ẹ̀rí pọ́rọ̀ ànábì sẹ́ sallallahu alayhi wa sallam níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ àwọn nàṣọ́ra kóra wọn jọ wọ́n wá ja àwọn mùsùlùmí lógun kan tí wọ́n ń pè ní alḥurubu salibiya ogun àgbélébù wọ́n jáde tọbatọba láti gbogbo France nkankan England gbogbo wọn gbogbo wọn bá àwọn mùsùlùmí wọ́n fi ti Palestine ṣèkẹ́wọ́ ikú àwọn fẹ́ẹ́ gba Palestine kú lọ́wọ́ àwọn mùsùlùmí torí pé bẹ́ẹ̀ Jerusalem wà wọ́n ja àwọn mùsùlùmí lógun tó ẹgbọn pa àwọn mùsùlùmí pakúpa kọlọmọbó tó bá gbé Salahuddin al-Ayyubi kọ́lọ́hún tó gbé dìde Salahuddin al-Ayyubi òun lọ pa wọn ní ìpapòpàdé bíi pé wọ́n mú ọ̀kan nínú ọba alẹ́ faransé gan wọ́n mú lẹ́rú tọ́ lẹ́yìn rẹ̀ ẹ wò báwọn Tatar àwọn ẹ̀yà kan ní nínú àwọn China báwọn náà ti ṣe dógungun máwọn mùsùlùmí tó dójúlé wọn tán pa àwọn mùsùlùmí pakúpa tán gba ìjọba ẹ̀sìn Islam ibi táwọn mùsùlùmí ń kó tíra sí rẹ́gẹ́dẹ́ wọ́n sì kó gbogbo tíra kúrò ní library wọ́n sì dá sínú odò díjìlá àti forat ní alẹ́ Iraq níbi tí àwọn tàdára tíra yìí pọ̀ dé wọ́n sì yí kọ́lọ̀ omi àwọn odò yìí padà torí pé civilization ti ń bẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí ọ̀gá púpọ̀ tí ò bá sí gbogbo jàǹbá yìí gan ọlọ́run lọ́mọ máa bi tí iye ń tà bá bọ̀ bá pọ̀ dé. lẹ́yìn rẹ̀ ẹ wá wo ń tó ṣẹlẹ̀ nígbà tí gbogbo àwọn ọ̀daràn ayé tí wọ́n péjọ àwọn alágbélébùú àtàwọn Yahudi àtàwọn àti ẹlẹ́sìn kankan àwọn Russia tí gbogbo wọn jọ péjọ lórí pé àwọn ò rí pé àwọn wó ìjọba ẹ̀sìn Islam náà ni ní ìgbà tí àwọn Atrak àwọn Turkey tọ́jú pé àwọn ní ìṣèjọba gbogbo dawlatul Islamiyya eléyìí tá à ń pè ní ad al-Uthmaniyya eléyìí tó ti pé wíwó rẹ̀ gan kò tí ì tó two hundred years gbogbo wọn péjọ lórí ad-dawlatul islamiyya yìí àtàwọn ẹni tí wọ́n jọ ní agreement pẹ̀lú àwọn Uthmaniyya gẹ́gẹ́ bí àwọn German gbogbo wọn dalẹ̀ wọ́n jọ kọ̀yìn sí ìjọba ẹ̀sìn Islam Russia England France Germany gbogbo wọn sì dojú ogun kọ àwọn dawla Uthmaniyya wọ́n sì rí i pé àwọn fọ́ empire yẹn wọ́n fọ́ Russia sì wá gba kápítà wọn àwọn England ọ̀sẹ̀ méjì wọn ọ̀sẹ̀ méjì àwọn náà gba agbọn bìkan France òun náà tẹ̀lé wọn gba tiẹ̀ subhanallah wọ́n wá pín gbogbo àwọn àlùyòkù wọ́n pín àwọn àlùyòkù yẹlẹyẹlẹ gbogbo olùtúmẹ lábẹ́ ìjọba ẹsẹ Islam wọ́n pín yẹlẹyẹlẹ láàrin England àti France àti Soviet Union wọ́n pín mọ́ra wọn lọ́wọ́ wọ́n sọ wọ́n di sẹ̀rìkìyà àti gàrúbíyà wọ́n pín lu olùmọ́wọ́ ó di pé àwọn èèyàn yóò ronú bí mùsùlùmí mà wọn ò sèdè ìsìláàmù mà ó di pé de France àbédè English àbédè Russia làwọn èèyàn sọ lẹ́yìn tí wọ́n gba àwọn ìlú wa tí wọ́n pín mọ́wọ́ wọn ò sì tún ti yé wọn ò dẹ́kun báwọn sì tún wọ́nà láti rí i pé àrímú mínà ni àní lárìsì kíkan lábẹ́ ẹlẹ̀ lẹ́yìn tán láwọn fún wa lómìnira rọ àfi kí wọ́n mọ wọ́nà kọjá pé àwọn náà làwọn ọmọ wa bá wa yọ lọ́nà tó ṣe pé ìjọba láàtà náà láàtà àwọn ò ní access sí ká mọ iye epo tí wọ́n ń yọ jáde àní ní access sí iye goals tí wọ́n máa ń wà jáde iye tí wọ́n bá powó wa náà lówó wa wọ́n sì wá àwọn nǹkan tó jẹ́ pé tèrè làwọn atẹ́gùn tí wọ́n bá ti fẹ́ sí ni ó mú jáde àwọn ni wọ́n fi so lórí àwọn àlùkò ọ̀kan ò ní ta wọn lẹ́nu kò ní ta wọn láyà bẹ́ẹ̀ ló ń ṣẹlẹ̀ ní gbogbo olú mùsùlùmí àgbàlá yìí àfẹnitọ́ làwọn bàbá sàmì kí ni tó ṣe wá ó náà ní alwahan hubbu dunya wa karahiyatul maut ilé ayé tá a fẹ́ràn tá a sì kórìíra kú náà ni òyìnbó ti mọ̀ yín pé tá a bá di ẹ̀sìn wa mú àwọn ò borí wa láéláé tá a bá ń tẹ̀ láṣẹ tó wà nú ẹ̀sìn wa tá a wá ní ọdẹ apẹ̀rin lójú ọdẹ apààyàn torí àwọn lé wa jìnnà sẹ́sìn wa wọn ò dá àwọn mùsùlùmí ọkọjú mẹ́sìn wọn rárá ẹni tó dé yẹn yẹpẹrẹ jù lójú yín lẹni tó bá pẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ni láwùjọ wa èmi tó mọ̀ gẹ́tí lọ́kọ́ science and technology tẹ́nìkan ti lọ́kọ́ kínní kan ó ti lọ England ó ti lọ kínní wọn ò kó ti fẹ́ di màláìka ó kù díẹ̀ tó di màláìka fa ìwọ wa ń kọ́ kíó kíó kíó wọn ni kíó kíó lọ ń kọ́ á ah, tọ́. la hawla wala quwwata illa billah ara tó yìnbó ṣe sí i la wọn bá àwọn èèyàn débì kan táwọn bàbá bá ń tọrọ pé ẹ̀mí ọ̀tọ́rọ̀ ọmọ jọ́sìn tí ọmọ akọ kéwu kéwu kíni àlọ́ mọ bí àkántáǹtì bí lọ́ọ̀yà àbí bẹ́ẹ̀ kọ́ ni bí chief engineer bí kíní àmọ́ kí ẹ ìmáàmù ìmáàmù ẹ ṣe ìmáàmù ṣé àwọn fẹ́ fi ìmáàmù ṣe ṣáì fún ìmáàmù lágbóolé tó ń bì la hawla wa la quwwata illa billah òyìnbó wa kókòrí rẹ̀ ẹ̀kọ́ ẹ̀sìn kó sáwọn èèyàn lọ́kàn òkó sí wọn lọ́kàn wọn ìfẹ́ gbọ́ kódà tó bá lọ sí misra ń bẹ yẹn tó fi dórí sudan wọn máa pè é ní derwish derwish àwọn darawish nínú àwọn saudi àwọn kuwait àwọn qatar wọn ẹni tó bá ti ń pẹpẹ ẹsìn tó ń tó mójú lẹsìn mọtọwà wọn sì máa pè yín nù so that gbogbo ẹsìn wa ti ń pẹpẹ ẹsìn kódà àwọn olùmọ̀ nípa ẹsìn gan wọn ò ní fẹ́ kọ́ máa wọn náà kọ́ ń pẹ ẹsìn torí irú àbùkù tí ń kà wọn wọn mọ̀ bá fi kọ́ máa wọn òyìnbó ti mọ̀ yín pé tẹ́ ẹ bá di ẹ̀sìn yín mú kò sẹ́ni tó lè win nìyí wallahi torí ẹ̀ wọ́n á kó kórìí rẹ̀ sìn ẹ̀sìn lọ́kàn wọ́n sì mọ̀ pé tá a bá ṣọ̀kan kò sẹ́ni tó lè borí mùsùlùmí tá a ṣọ̀kan ní ìsìn kò dájú ìwọ ní ìsìn tó jẹ́ mùsùlùmí tó bá jẹ́ lárúbáwá lárúbáwá wọ́n mọ̀ wọ́ nígbà tí wọ́n jẹ́ lárúbáwá wọ́n mọ̀ wọ́ àwa tá a jẹ́ lárúbáwá kékeré ajá mọ́ gbóni islam gángbàdé lùwà náà rí la ilaha illallah bẹ́ẹ̀ náà ni àwọn náà ta ìṣe lárúbáwá àwọn náà lè máa wú lárúbáwá kìíní lárúbáwá kìíní so irú eléyìí wọ́n ti da wàhálà sí wa láàrin oníkálukú wa àti ka ìsìláàmù yẹn kú mọ́ bíi bọ́dà kálukú bọ́dà lu rẹ̀ lọ́ka ó ní wò pé mùsùlùmí lélẹ́yìí bọ́dà lu rẹ̀ lọ́mọ wò pé <laughs> after all òye sọmọ lu yìí ń gbò lọ́padà subhanallah torí ẹ gbogbo àwọn nǹkan nínú àwọn àmì gbẹ̀ndà alùkìyàmà tó ń ṣẹlẹ̀ tó sì máa ṣẹlẹ̀ òun náà ní rírí ilẹ̀ kí lè ọmọ àrí ń ṣẹlẹ̀ yóò sì máa ṣẹlẹ̀ nínú rẹ̀ ní alqab sísọyàn ló kò kọ́ ọmọ màbí tó kò tí ń wá nínú àmì gbẹ̀ndà alùkìyàmà tó ń ṣẹlẹ̀ tó sì máa ṣẹlẹ̀ nínú rẹ̀ ní almasakh kọ́lọ́ ó yí ẹ̀dẹ́ yẹn padà sí tẹranko ń ṣẹlẹ̀ yóò sì máa ṣẹlẹ̀ ọlọ́wọ́n bá máa fífi yà jẹ àwọn ẹni tó bá takò tiẹ̀ nínú àwọn àjọ anabi sallallahu alayhi wa sallam látàrí àwọn ẹ̀ṣẹ̀ káàsì máa tún gbẹ́sẹ̀ yẹn hàn ní máa ṣe sábàbí rẹ̀ gẹ́gẹ́ bí kí wọ́n máa mutí kọ́ máa fi hàn bí kí wọ́n jẹ́ pé ọkùnrin ọmọ wọ sọ harir bí kí wọ́n máa ṣe zina bí kí wọ́n jẹ́ pé tẹ́tẹ́ ni wọ́n máa ta bí kí wọ́n máa wò òkú wò bí kí wọ́n máa ṣẹṣẹ kú ṣe bí ọkùnrin bọ́kùnrin lò bí obìnrin bóbìnrin ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó wà nínú Mu'jam ti imaamu Tabarani rahimahullah láti ọ̀dọ̀ Sahal ibn Sa'ad ọlá nàbí Muhammad sallallahu alayhi wa sallam ó ní sayakunu fi akhiri zaman khassan wa qadhfun wa masakh nínú tí ó ṣẹlẹ̀ ní ìparí ayé òun náà ní pélé ọmọ àrí àìmọye wàláhì láàrin títì lọ́sàn gangan ọkàn rí tilẹ̀ yanu ó gbé gbogbo nǹkan tí ń bẹ lórí rẹ̀ nù àìmọye tó ti ṣẹlẹ̀ àìmọye tó ti ṣẹlẹ̀ láwọn ìlú òyìnbó àìmọye lọ́sàn gangan ó sì rí tó gbé gbogbo odidi ìlú mi sọ eléyìí ni wọ́n ń pè ní kílẹ̀ orí bákan náà ìsọnilókò láì mọ ibi tó kò tí ń wáyé ọmọ ṣẹlẹ̀ ọkàn wọ ibì kan lórí tí wọ́n da òkò bọ tó kó ọmọ ilé ọka kí ni mo ṣe ìta ni mo ṣe ọ̀daràn ni ọ́ nì. bákan náà alimẹ́sà ka yí ẹ̀dẹ́ yẹn padà láti èèyàn kọ́ dẹ́lẹ́dẹ̀ láti èèyàn kó di ọ̀bọ ṣùgbọ́n ru wọn gbogbo ẹni tọ́lọ́ bá ti ní kí rúra ṣẹlẹ̀ sí kò lè lójújọ́ mẹ́ta lọ láyé tí ó fi parun tọ́lọ́lọ́ oníjó tún bímọ tí ó jẹ́ èèyàn ọ̀bọ èèyàn ẹlẹ́dẹ̀ tọ́ kí ló dé tẹ́lẹ̀ yóò fi ṣẹlẹ̀ Ànábì ní idha zaharatil ma'azif nígbà táwọn nǹkan èròjà orin tó bá ti pọ̀ gbayì kan àwọn tí wọ́n máa ṣe sábàbí àwọn fìtínà yìí alujaz ṣẹ̀kẹ̀rẹ̀ agogo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ walqinat àtàwọn jìtá àwọn àwọn dòjé nígbà tí gbogbo wọn bá ti ń yọjú wastahillat al-khamr táwọn èèyàn bá tó di kí wọ́n sọ ti mímu dẹ̀tọ́ nígbà yẹn àwọn àdánwò yọ ṣẹlẹ̀ Abu Nu'aym ó gbé ẹgbàá wọ̀rọ̀ jáde nínú tírà rẹ̀ akhbaru asfahan láti ọ̀dọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma ọlá nabi sallallahu alayhi wa sallam sọ pé la yabitanna aqwamun min hadhihi umma òun fọlọ́n búra pé àwọn kan nínú ìjọ yìí wọ́n sùn lọ́jọ́ kan o ala ta'amin wa sharab lẹ́yìn tí wọ́n ti jẹun tán tán mú mi tán wa lahwin tí wọ́n sì ti ṣeré kéré tán fayosibixu wọn wá jí sáyé wakọdù mọsẹkù tọlọ ti yẹ da wọn padà kéèrà dẹtẹnu wa khanazir tí wọn dọbọ àti ẹlẹ́dẹ̀ anabi ló ń fọlọ ń bura pé yọ ṣẹlẹ̀ adéṣì fẹsẹ̀ rìn lẹ nínú àwọn àmì eléyìí tó ti ṣẹlẹ̀ tí ó sì máa ṣẹlẹ̀ òun náà ní pípọ̀ tó wọ́pọ̀ owó ọ̀pọ̀ owó débi pé gẹ́gẹ́ àti ṣe wí èyàn ó sì kówó lọ́kùnrin rẹ̀ nígbà lọ́wọ́ rẹ̀ nínú àwọn àmì tó ṣẹlẹ̀ tí ó sì máa ṣẹlẹ̀ onáni tẹsílẹ́mù xaasa kéèyàn ọmọ sálámà sẹni tó ọmọ nìkan ọ̀fọ̀síwò tìjára kíkára kátà ọgbà yìí kan ọ̀kọ́tà ilà arham àti kájà fún ẹbí nínú àwọn àmì tó ṣẹlẹ̀ tó sì máa ṣẹlẹ̀ nù. àdìsí fi hàn látọ̀dọ̀ abdullahi bin mas'ud radiyallahu anhu anabi ni inna bayna yadi sa'a nínú àwọn àmì tó ṣẹlẹ̀ síwájú gbẹ̀ndẹ̀ alqiyama tẹsílẹ́mù xaasa onáni pẹ́ẹ́rì pàwọn èèyàn wọn ò ní sálámà sẹ́nìkan àfẹ́ntọ́ bá mọ̀. وفشو التجارة كركتا يودي طرف كالي حتى تعين المرأة زوجها على التجارة títí tóbìnrin ó ti ẹ̀sìn máa ran ọkọ rẹ̀ lọ lórí káràkátà rẹ̀ ọ̀kọ́tọ̀ al-arham ìjákun ẹbí ọ̀pọ̀ wa shahadatu zur ẹ̀rí èké wa kitmanu shahadatu al-haqq ẹ̀rí òdodo wọn máa gbé pamọ́ wa dhuhur al gègé kọ̀wé ó sì pọ̀ yọgbà yìí kan. nínú àwọn àmì gbẹ̀ndà kéékèèké eléyìí ti ń ṣẹlẹ̀ tí ó sì máa ṣẹlẹ̀ òun náà ni ikhtilal al ọ̀rọ̀ dàrú o gbogbo ètò gbèsè ayé ó ti dàrú torí ẹ̀ àwọn òpùrọ́ ló kù tí wọ́n máa gbọ̀rọ̀ wọn wọlé wọ́n máa kó òótọ́ ni wọ́n sọ tólódodo bá sì sọ̀rọ̀ wọn náà gbàdá ah, kó máa rán ẹ̀dá sọ wọn. oníjàmbá ni wọ́n máa fọkàn tán oníjàmbá wọ́n máa fowó sọ oníjàmbá wọ́n máa fobìn sọ wọ́n sì máa pe àwọn ẹni fọkàn tán máa pe wọn ló ń jàmbá wọ́n tún máa fẹ̀sùn kàn wọn lórí tí wọ́n ṣe àwọn èèyàn lásán lásán àwọn èèyàn játi játi rádaràdá tí ò wúlò àwọn náà máa tètò gbèsè ayé àwọn èèyàn ní ti ṣẹlẹ̀ láyé nù nígbà tó lókògbóró bá jẹ́ kò ní darí ìlú tó ló gbúrọ̀ tó jẹ́ kò ní darí orílẹ̀-èdè sẹ́mi kó àfikọ́ lọ́wọ́ sàmì. bákan náà àdìsí Abu Hurairah lọ́tọ̀ka sílẹ̀ yìí anábì ni sayati ala nnasi sanawatu khida'at àwọn ọdún ẹ̀tàn jẹ́ ń bọ̀ tí ó ṣẹlẹ̀ sáwọn yẹn yusaddaqu fiha al-kadhib òkúrọ́ ni wọ́n máa pè lólódodo wa yukaddabu fiha as-sadiq olódodo ni wọ́n máa pè lókúrọ́ wa yu'tamanu fiha al-kha'in oníjàmbá wọn máa fọkàn tán o wa yukhawwanu fiha al-amin ẹni fọkàn tán ni wọ́n máa pè lóńjàmbá o wa yantiqu fiha al-ruwaybida àwọn ruwaybida lókùtì wọn máa gbẹnu àwọn èèyàn sọ̀rọ̀ قيل وما الرويبضة ونرى النبي تاني جا رويبضة قال أن الرجل التافه إن الله سجت جاتي yatakallamu fi amril amma lọ́yẹ̀ pọ̀ ni wọ́n máa sọ̀rọ̀ nípa gbogbo àlùmà tí wọ́n máa darí gbogbo ìjọba. ìbẹ́ yìí náà rí nàní àwọn adé lógógóró lẹ́yìn àgídí wa wọ́n ní ẹ̀ mú èèyàn gidi wa lágbolé yín lọ́ba mú bàbá yìí dé o òun náà bá dé fìlà ọba jọ yàn gbogbo yẹn bá ní wa bàbá sọ pé máa kú sójú ọtí nì ẹni tá nínú ọkùnrin mẹ́ta ọkùnrin mẹ́ta ń di ká mọ̀ gógóró àbọ̀kùnrin mẹ́ta ń di pé làákà ìpè ọ̀nà ìtawà sáà nìyí a ajẹ́pẹ́ ẹ̀lẹ́nì kankan lágboolé yín nù amwatun ghayru ahya òkú ni wọ́n lágboolé yín kò sẹ́mi lára wọn irú wọn náà ni irú wọn ló kún di pé ká máa ká tètè òjọba bákan náà nínú àwọn àmì gbẹ̀ndẹ̀ alqiyam aha tẹ́ báwo ló ní jama ẹ rí i pé gbàtà nàbì sallallahu alaihi wasallam sọ pé nínú àmì yẹn òun náà ní kọjá yìí pé ẹni tó tó kúrọ láwọn pè lólódodo níwùsì wo làá máa gbọ́ tọkàn wa máa balẹ̀ tẹ̀bá ti gbọ́ BBC ṣé kèfèrí náà á sòdodo kò dájú kò dájú lókè káfìrí asùlán kò sẹ́sẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ìwádìí sì ti fi hàn ní ìsìnkú àìmọye rán wọn máa pa fún wa gbọ́dọ̀ ti gbọ́ nísìn yẹn BBC oh, authentic source ẹ̀ ẹ́ dẹ̀ malaika source tó bá sọ pé ẹ ibi tí mo ti gbọ́ nísìnyẹ o ìdáàtì qur'an bil mamlakati arabiya ti saudiya the quran station ni ní saudi gba ìpàdé fún wa à ń sọ̀rọ̀ àwọn news tó ṣe ò ń sọ̀rọ̀ ìdáàtì àbí bẹ́ẹ̀ kọ́ ni <laughs> ò ń sọ̀rọ̀ ìdáàtì qur'an ìdáàtì qur'an kọ́ ìdáàtì hadith ni. àmọ́ bbc voice of america eh, france international inú wa máa kà fún mọ́tíkàlù wọ́n ní yẹ́s orí ni ó sì bọ̀ ti ń dà wá láàmú pọ̀. bákan náà ẹ rí i pé láyé lónìí àwọn talẹ́ni náà takoso wà lọ́wọ́ wọn báyìí nínú àmì ìgbéǹde àlùkìyàmù tó bá yẹ pé irú àwọn condition tó gbọ́dọ̀ pé lọ́dọ̀ sáàrò olórí kó tó so lórí tí ìsìláàmù mú wá là máa ń lò ní. Ah! ẹ rí i pé gbogbo àwọn tí ń ṣèjọba gan inú àyọ ànínáàsì ni wọ́n wà bákan náà nínú àwọn àmì tó ti ṣẹlẹ̀ tó sì ń òun náà ni àwọn ọlọ́pàá àrọ̀lẹ́ ayé àwọn ọlọ́pàá àrọ̀lẹ́ ayé torí pé tí ayé máa ń lọ sópin àbòsí ó ti pọ̀ jù débi pé àwọn ẹni tá a gbé tá a fi sípò kó wọn máa gbófinró kó wọn máa mójútó ààbò òlu àwọn gan-an lalábòsí yóò pọ̀ nínú wọn àwọn tó yẹ kó wọn mú àwọn àkà àwọn ọ̀daràn àwọn gan-an àrọ̀daràn nínú wọn àwọn náà máa si ẹgba fáwọn èèyàn láì nídìí wọ́n máa lù wọ́n pọ́npọ́n lórí gbogbo eléyìí ọ̀sẹ̀lẹ̀ ìsì ṣẹlẹ̀ nílùú àwọn mùsùlùmí gan anábì ni yakunu fi akhiri zaman tó bá di ìrọ̀lẹ́ ayé rijalun ma'ahum siyat ẹ̀ máa rá àwọn ọkùnrin kan tó wọ́n máa kó ẹgba dání ka'annaha adnabul baqar àwọn ẹgba yóò tóbi wọ́n dà bí irú wọ́n dàbí irun màálù mo rò pé a ti rí nàìjíríà náà báyìí ẹ rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́pàá wọ́n pè lọ́lọ́pàá nítorí pé kóńdó làwọn máa mú ká ó ń kóńdó ọlọ́pàá ni wọ́n tẹ́lẹ̀ ọ̀pá yẹn máa gùn bíi tàwọn fúlàní ó sì wà lárúbá àdìsìn ní ya wọ́n kóńdó kóńdó yẹn tí wọ́n máa mú ẹ pé kò ní gùn jù bá kí ló bí kóńdó nítàdé sì ń sọ ọ́nù fa ẹ̀rí pé kóńdó bí irú màálù gan ni tó bá nàmáyà èèyàn pò ń sí o ó tún wá ṣẹlẹ̀ wọ́n rí pé kóńdó gan kọ̀fẹ́ tó má wọ́n lọ wá kòbókò kòbókò tó nípa tẹ́lẹ̀ sọ́jà àlámàtí máa mú kòbókò ká kí ló dé náà mú kòbókò ká ẹrú yín làwọn láwọn èèyàn gbọ́rọ̀ à ẹ̀yin gẹ́gẹ́ bíi bàbá wọn ẹ mọ̀ wá lu àwọn ọmọ yín sọ́jà lè bẹ́lẹ̀ ní ìsìnkú ló ń fi gbogbo èèyàn ọmọ ọ̀dọ̀ rẹ ni wọ́n ni nígbà tó ti pé kọ̀ sẹ́sìn wọn gbàgbọ́ pé gbogbo níta ṣe à ń ṣe pamọ́ ni ó tiẹ̀ tó wá débi pé àwọn ọlọ́pàá gan tó mú kòbókò lọ ní ìsìn o àjàjà àwọn tí wọ́n máa láwọn ń sin àwọn tí wọ́n máa fọn fèrè tẹ̀lé o àwọn ń sìn wọn rú àwọn ọlọ́pàá tí máa wọ mọ́tò wíìn wíìn wíìn ẹ̀rì kan kú ọ kú ẹ̀gbá dání wọ́n tún máa ṣe sáwọn ẹ̀kọ́ tó bá sọ́ra kí ló ṣe fún ọmọ rẹ aláìlẹ́kọ̀ọ́ láti èso ọmọ rẹ òun tún fẹ́ gbá lẹ́rù bà àgọ̀ ẹ̀yin làná bí n bá wí bí ti fa burú ti ń bẹ ń bẹ máa ìwọ bàbá nínú àpẹẹrẹ gbẹ̀ndẹ̀ alkiyama ìnìṣẹ́ sí yín anabi ni àwọn èèyàn kan yọjú nírọ̀lẹ́ ayé àwọn ọlọ́pàá nù wọ́n mọ̀ kú ẹgba dání ẹgba wọn dà gẹ́gẹ́ bí irú màálù yakuduna fi sukhtillah tí wọ́n bá jáde lábẹ́ màdùmá inú bínú ọlọ́run jáde wa yaruhuna fi ghadabi tí wọ́n bá sì ń padà bọ̀ rọ̀lẹ́ inú bínú ọlọ́run náà náà la ṣe ní bí ọ̀wọ̀ kọ́ paṣẹ ọlọ́pàá ń tìfa sísẹ́nu ìbínú ọlọ́run la lọ ìbínú ọlọ́run la bọ̀ la hawla wala quwwata illa billah ilé ìjẹba tó nínú ẹgbàá wa mi anabi tiẹ̀ sọ nípa àtúbọ̀tán wọn ó ní sinfani min ahli an-nar oríṣi méjì ń bẹnu àwọn ọmọ náà lam arahuma ìrírú wọn ìrírú wọn nínú náà. àkọ́kọ́ qawmun ma'ahum siyad àwọn èèyàn kan tí máa kọ́ ẹgbàá dání kẹ́ adnabil baqar láwọn ẹgbàá tó tóbi bí irú màálù yadribuna biha an-nas tí wọ́n máa fi ń ná àwọn èèyàn àwọn èèyàn àyè wọn burú já inú náà tọ́ba kò túmọ̀ sí pé wọ́n ti sọ na wọ́n awon eeyan ayi náà kí wọ́n tumo sikin wà lọ gbẹ́yìn ilẹ̀ fún wọn kó rí ọ̀nà o sọ́ra rẹ o wa nisa'un tun 'ariyat àwọn oríṣi kejì làwọn obìnrin tó yẹ pé wọ́n wọṣọ sọ́rùn ṣùgbọ́n ìhòòhò wọn wà àrí wọn àbá àrí wọn àrí wọn wọn pọ̀ láwùjọ àwọn ọ̀daràn àwọn kò ní sàlùbáríkà àwọn ọmọ abú tí wọ́n ń wò tínú rẹ̀ ń dùnnú títì rẹ̀ ń le ó ń ranù àwọn ọmọ òfo anabi sallallahu alayhi olóhùn ríru wọn rí ní ìyà burúkú tí wọ́n jẹ nù náà kàṣíyàt atọ́nbẹ lọ́rùn ọ̀daràn àríyá ṣùgbọ́n ìwòwò wọn wà àti màtúmọ̀ rẹ̀ láyè sìn jù sọ àwọn àlẹ́lẹ́ ó lè lọ wọ kíní kan lẹ́gìs yóò gbé sára ní ó fún ara aṣọ yọ́rọ́yọ́rọ́ tó yẹ pé bí asẹ́ bí asẹ́ ẹ̀sẹ́jì iná wọ̀ sídi yóò wá jáde síta gbogbo àwọn olórí ibú àwọn náà tún máa pèsè fún ní mẹ́sàn-án mẹ́wàá pé yẹ́s ẹ̀ máa rìn o ọ̀yẹ̀ ẹ̀yin o ẹ̀yin làwa ń wo la hawla wala quwwata illa billah irú ọ̀daràn lọ́daràn á pè torí ẹ̀ mumilatun ma'ilat wọ́n á máa máwọn èèyàn sẹ́rí sọ́dọ̀ wọn àwọn náà sì ti lọ́ra wọn àwọn ti lọ́ra wọn ò ní rìn dọ́gba wọ́n máa rìn sẹ́ẹ̀dì ni wọ́n máa sẹ́rùn wọ́n máa sẹ́ẹ̀dì wọ́n máa rùn wọ́n àwọn èèyàn náà máa wò wọ́n bí wọ́n ṣe ń ṣe làwọn náà máa ṣe yòsè àwọn náà máa ṣe wọ́n máa sọ̀rùn bí bèbí. àwọn forí bá yín rìn ru'usuhunna ka aslamatil buqtil ma'ila anabi lórí wọn ọdà gẹ́gẹ́ bíi àwọn ké ẹ̀yìn àwọn ràkúnmí àbíké méjì méjì lẹ́yìn tí kéèyàn ọ lọ ẹni tó bá lọ báwọn fáàmì irun tán wọ́n tún gẹ̀ àbí wọ́n ní gẹ̀ wọ́n gẹ̀ jẹjẹ báyìí ní irun orí rẹ̀ wọ́n gẹ̀ torí àwọn sọ pé no èmi ìlè fomi kan rí o kí lomi náà fẹ́ ṣe lórí ọ̀daràn báyìí la yadkhulna aljanna anábì ni wọ́n ní wà aljanna wala yajidna rihaha fún òtí ẹ̀ ní gbóòórùn rẹ̀ ǹjẹ́ yẹn ò ní gbóòórùn gbóòórùn ni ó ṣe wọ wa inna rihaha layujadu min masirati kadha wa kadha àti pé ibi tí oòrùn àlùjáná wà sí wọn yóò dìnnà tó báyìí báyìí báyìí eléjẹ ibi tá a fẹ́ dúró sí lónìí nípa pé amẹ́nubà àwọn àmì gbẹ̀ndẹ̀ alùkìyàmù àwọn àmì kéékèèké tó ti ṣẹlẹ̀ tó ti tán àtún amẹ́nubà àwọn àmì kéékèèké ti gbẹ̀ndẹ̀ alùkìyàmù àwọn àmì tó ṣe pé ó ti ṣẹlẹ̀ ó sì ń ṣẹlẹ̀ kò sì yé máa ṣẹlẹ̀ abẹ́lọ́run ọba ẹlẹ́dàá wa kó sàlékún ìmánì wa kó ràn wá lọ́wọ́ lórí àtijọ́ kan nínú àwọn ẹni tó ṣe pé ìgbàgbọ́ wọn nípa wọn sì máa ṣiṣẹ́ lẹ̀ di ọjọ́ gbẹ̀ndà alkiyama ọjọ́ tí owó ní sẹ́nìkan láǹfààní tí ọmọ tí ó láǹfààní tó bá gbé ọkàn tó máa wá pàdé ọlọ́run ọba wa kó forí wá ká tó kú kó forí wá lẹ́yìn wa kó

tani ó mú lọ. kí ni gánà. ni wọ́n bẹ̀rẹ̀ ìgbà wo ni. Hmm? wọ́n bá wọn yẹ̀ wò pèsè ìbálẹ̀ rẹ̀ sì wà ń bẹ̀ torí pé wọ́n fẹ̀sùn zina kàn eléyìí ò ní ìdíkà ìṣẹ̀ mọ́ ọmọ lọ sọ́sítù nítorí pé ìsọ̀yàdì tí wọ́n mọ̀ bọ́ sí wòhò láì kò nídìí kan pàtàkì kò nítumọ̀ torí ẹ̀ ìyá rẹ̀ àbí abóbìnrin míì wọ́n lè wò ó lẹ́yìn náà èèyàn ń ṣe zina kìí ṣe baálé lásán lẹ́ẹ̀lì tara rẹ̀ mọ̀ pé ń ṣe zina àbí ò ṣe zina à ń bọ̀sibọ́sí pé àkókò ọmọ bá yín bọ̀ sí wò àwọn kẹtẹ́ lè fi dá àmọ̀ pé ń ṣe zina pọ̀ so àbùkátà pípẹ́ mọ́ ọmọ lọ sọ́sítù kẹ́ wàá bọ̀ owó àbí kẹ́nìkan gan tiẹ̀ bọ̀ owó torí kí wọ́n lè bá àmọ́ bí ń ṣe zìnà àbùkátà. pàápàá jùlọ nígbà tá a ti mà wípé ìbálẹ̀lẹ́já láì jẹ́ pé obìnrin ṣe zìnà àwọn sábàbí oríṣiríṣi wà tó lè mú kí ìbàlẹ̀ ọjà láì ṣe zìnà tí n bá sì gbọ́ bí ìgbà tó ní béèrè sí béèrè pé kí ni ìdájọ́ kájọ olóńgbò Islam ọ̀gbà kájọ olóńgbò nítorí pé olóńgbò ń bẹ nínú àwọn ẹranko tó ṣe é pé wọ́n ní eyín gangan rírà àti títà kọ̀tọ́ kọ̀tọ́ wípé ká ra àbí ká tà ẹnjọba ní olóńgbò kò burúkú ó bùn àbí kó rí e tí wọn bá bùn bàbá ó rí e níbi tí ó ti hàn pé kò lólúwa kò sí wàhálà nítorí pé ẹranko tó lọ ń ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ ni so owó rẹ̀ náà kọ́ yọ jẹ wọ inna Allaha idha harrama shay'an harrama thamana àkókò làkókò tahajjud lóru àtàhájò òun náà ní sọlá ti ta àjí ṣe àjí kó tó di paṣẹ àti sùn kátó jí tó eléyìí kò sígbà tẹ jí lẹ́yìn oorun tẹ ṣe tàhájò tí ò jẹ tàhájò mọdẹ máa ń béèrè àkókò lọlọlá jù láti máa jí ṣe àsọlá lóru ìgbà tó bá di ìdá kan nínú mẹ́ta ti gbẹ̀yìn nínú òru wọn làkókò tó lọlá jù ìyẹn ni pé ẹ ṣírò ìgbà tó rùn wọ̀ sí ìgbà tí alifájàrí ń yọ wákàtí mélòó ẹ wàá pín sí ọ̀nà mẹ́ta ẹ wàá mú ìpín méjì àkọ́kọ́ ẹ fi iye wákàtí rẹ̀ kún ìgbà tó rùn wọ̀ ajẹ́pé láti gbà yẹn dìgbà tí alifájàrí ọyọ òun náà làkókò tó lọ láti tọ́ yẹ kẹ́ ẹ máa ṣe àtàhàjù àmọ́ kò sígbà tẹ̀ ṣe tàhàjù tí ọ̀jẹ́ tahajjud torí tuma tiẹ̀ ni pé ó ti sùn ó wá jí ṣe sọ̀láàtì ó wá kó sùn níbi aago mẹ́jọ àbọ̀ ọlọ́run jí ọlọ́ aago mẹ́wàá ó ṣe sọ̀láàtì kí lorúkọ rẹ̀ tahajjud. wọ́n ní káwọn lè máa kópa nínú bò ebi àti ṣèbéèrè eléyẹn àti ṣàlàyé fún yín wọ́n ní táwọn lè máa lo kàlẹ́ndà hijra nínú gbogbo táwọn bá fẹ́ ṣe dáadáa ẹ lè máa lo kàlẹ́ndà ìdúránù gbogbo ní tẹ́lẹ̀ bá fẹ́ sùn nítorí pé òun náà ló yẹ ká máa lò ṣùgbọ́n ìgbà míì kò lè ṣeé lò nípa bí àwùjọ ti ṣe ṣera rẹ̀ bẹ́ẹ̀ nìkan dá lè ṣẹlẹ̀ kò lè má ràn ọlọ́run kó fún yín lówó oṣù pẹ̀lú kàlẹ́ndà hijra bí skul nìsín àsìkò tí ẹ̀yin bẹ̀rẹ̀ ṣẹ́ kì í ṣe kàlẹ́ndà hijra lẹ̀ wò gírígórì alẹ́ wò tẹ́ fi bẹ̀rẹ̀ sẹ́ ṣùgbọ́n ní ìtura jẹ́ kí ìtura wọn wò tó fi máa san oṣù fún yín kò ní fẹ́ jọra wọn fèdè nù tó máa ń pé iṣẹ́ nǹkan látòkè rẹ̀ nígbà a tó pọ́ mọ́ bẹ̀rẹ̀ sùkúù kàlẹ́ndà ìtura la lò bàtà pé ọgbà sinmi kàlẹ́ndà ìtura ni bàtà wọn wọlé padà kàlẹ́ndà ìtura náà ni kò bá ní tùmọ̀. bàbá ti kú ìyá ló kù ṣé ìyá lè fọmọ lọ́kọ ìyá ò lè fọmọ lọ́kọ láíláí àmọ́ ìyá lè fa ọ̀rọ̀ ọmọ lẹ́nìkan lọ́wọ́ fún fi lọ́kọ yóò fà á lọ́kùnrin lọ́wọ́ a sì ti mọ̀ pé tí bàbá bá kú bàbá náà ní kú bàbá tó kú yẹn sí kò ní fámìlì sí kò lẹ́gbọ̀n kò lábúrò kò lọ́mọkùnrin tó bá ti lẹ́nìkan ní gbogbo àwọn ilé àwọn ní òfin lọ́kọ kìí ṣe màmá màmá ti wọn ọlọ́run fà àlùbáríkà sí i nípa fìyàn lọ́kọ ìyá kọ́ ló fìyàn lọ́kọ ẹ̀hẹ́n tí yàmi ọ̀ wá lọ sọ́ra rẹ̀ dín kankan lágbolé yọ yarí kanlẹ̀ pé wọ́n fọmọ fún ọ ṣé wọ́n ló fi fún tẹ́lẹ̀ náà ni. ẹnìkan ti gbọ́ ikú apá kan nínú àwọn olùmọ̀ Islam gẹ́gẹ́ bíi imáàmù Ibn Jarir at-Tabari àti imáàmù Suyuti wọ́n ṣàṣìṣe nípa pé wọ́n fún ìgbẹ̀yìn ilé ayé ní déètì òun á sọ pé ńgbà tó jẹ́ pé àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ wọn náà lòdodo òun ọ̀gbà pé wọ́n ṣàṣìṣe bákan méjì ni ẹni tó bá ń sọ báyìí ẹni pé pàì mọ̀kan ló ń dà á láàmú kẹ́ ẹ ṣàlàyé fún un bálùkùrán ti sọ pé nìkan ọ̀ma àfọlọ́n bí ti sọ pé nìkan ọ̀ma àfọlọ́n tó bá yé ó súnmọ́ kọjá pé káì yẹn kọ́ gbọ́n nù sì jẹ́ pé onífẹ̀ẹ́ nù ni onífẹ̀ẹ́ nù ìbáwí lòun fẹ́ tẹ bá bá wí tẹ kàn lábùkù ó ṣeé ṣe kọ́ mọ́ àwọn ààrẹ àbí kó sì jẹ́ kó rí rè ó pé nítòsí dájú nípa ẹni tó rí rè ó pé àwọn àyè kan wà náà tí wọ́n lè mú lọ láwọn ilẹ̀ Yorùbá wa yìí wọ́n lè mú lọ sáró wọ́n yí ọpọlọ rẹ̀ wò sọ́gbádùn tí ìbá wa ṣe dìndìnrín ọbọ ẹnìkan sọ pé ilé ayé ó parẹ́ ní ọdún five hundred lẹ́yìn tó lọ́n ti rán anabi muhammed sallallahu alayhi wa sallam a sì ti wà lọ́dún one thousand four hundred and forty six four hundred and forty six lẹ́yìn ìgbà tó lọ́n ti rán anabi àbí forty nine lẹ́yìn tó lọ́n ti rán anabi muhammed sallallahu alayhi wa sallam ayé ò sì parí ìwádìí sọ pé ẹni tó sọ pé ó parí láti five hundred òdodo lọ́rọ̀ rẹ̀ ṣé lè ń gbádùn ẹ yẹ kó lọ sáàrò torí pé ẹ pé lé ayé la wà mọ́ nísìnyí lọ́dọ̀ tiẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni bó la ti wà a ti wà lálùkìyàmọ̀ kò gbádùn ó yẹ kó lọ sáró yàtọ̀ sí èyí tó ń sọ lógun state wípé àwọn tó bá fẹ́ fẹ́ra wọn nísìnyí kó kọ́ lọ sáró kó má bàa máa jà náà fi máa ń tó bá jẹ́ wèrè nu wọn sẹ́yìn pé tó bá ti fìyàn jẹ́ kọmíṣánná wọ́n máa dilẹ̀ pé màá tó yẹ káwọn sọ̀ ń gbà mí kọmíṣánná ọ̀rọ̀ nípa obìnrin ńlá ni gbogbo ẹni tó bá ti fẹ́ra wọn lóògùn state ó wọn máa lọ sáárò wọn máa lọ sí kínní ṣé wèrè pọ̀ ńbẹ̀ tó bá ní. àbúrò wọn á kó gbogbo ara state rẹ wèrè ńgbà tó ọ̀ráyè tán lọ ọ̀ráyè mà lọ́pọ̀lọ́ rẹ ọ̀fẹ́ ṣiṣẹ́ bó ṣe yẹ mọ́. àmọ́ bẹ́ẹ̀ ni tí ń sọ ọdún pé ẹ ntí ẹnìkan tó ti sọ pé ayé ti yẹ kó parẹ́ láti nine hundred years ago tó lóòótọ́ lọ̀rọ̀ rẹ̀ tó ń sọ tó ń wò pé àti wàhálà kìí àmọ́ ọlọ́yẹ̀kún arò wọ́n gbà lálejò ńbẹ wọ́n lẹ́ni tó ti níyàwó àbó ti lọ́kọ tó tún á ṣe zina kété tó bá túbá sọ́lọ̀ lè gbà bẹ́ẹ̀ ni yóò máa túbá títí títí tí tó fi filẹ̀ ayé lẹ̀ túbá dijọ́ gbé náà kéèyàn yóò máa bẹ tahtal mashi'a lábẹ́ bọ́lọ̀ ń bá ti ṣe fẹ́ tó bá fẹ́ pé kó jìyà rẹ̀ ẹgbàá tó máa ṣe fúru wọn bẹ́ẹ̀ nù jahannam. tó bá sì fẹ́ láti foríjì kó lọ sí kò sẹ́ni tí ó bi ọlọ́run léèrè tẹ́lẹ̀ sì jẹ́ máa tọrọ àforíjì bó tilẹ̀ pé inú náà jahannam wọ́n ní nínú tí ó máa yọ àwọn ọmọ aná lẹ́nu nínú rẹ̀ òun lòórùn abẹ́ àwọn zina iná ọ̀rọ̀ fa òórùn àwọn zina òsì ní jẹ́ kọ́ máa ná gbádùn tínú rẹ̀ ń dùn kó ń ṣe zina o ara tó tún dálẹ̀ fáwọn ọmọ náà ẹgbẹ́ rẹ̀ nù subhanallah tọ́ wọ́n ní boko haram àti dawla islamiyya isis ní al-iraq àti suriya àti al-shabab ní somalia àtàwọn arúgbó wọn ní Mali àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn afòfòsòfò apanípapupa táwọn náà bọ́ sínú àmì gbẹ̀ndé alùkìyàmù bẹ́ẹ̀ ni wọ́n bọ́ sábẹ́ fìtínà abẹ́ fìtínà tá à ń sọ wípé àmì ni tó ti ṣẹlẹ̀ tí òye máa ṣẹlẹ̀ ìfẹ̀míṣòfò ìmọ̀ apàwọn èèyàn papupa láì mọ kí ló tí ẹ fi pààyàn láì jẹ́ kókù kí ni ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ tán fi pààwọn láṣọ kà wọn bọ́ sábẹ́ rẹ̀ kò túmọ̀ sí pé tí wọ́n ṣe dá o wọ́n gbà láti ayé bì ètò wọn bá bà nù wọn wọ́n gbà lọ́la lùkìyàmù torí pé ọlọ́wọ́n bọ̀ gbà ká pààyàn lórí àìtọ́ ẹ̀mí ọmọ èèyàn ga ju bẹ́ẹ̀ ṣe ń pè lọ. èèyàn jẹ́ lè mọ́mú fáwọn obìnrin àlùwalá rẹ̀ wá já tó lè fa obìnrin kan síwájú kọ́ ọmọ bá sọ láti lọ àbí tó náà bá sálù aládé sólè tó sẹ́yìn wọn nígbà tí èsèré ní sọ́láàtì èsèré ní Islam kò sí ní tó burú pé kóbìnrin kan kò sí ní kò ní sípò lọ fà ọ lọ fọwọ́ fà ọ mọ fà obìnrin olóbìnrin o ọmọ ẹgbẹ́ tó pẹ́ ń ṣe sọ́láàtì ni o ò ní fọwọ́ fà ẹ lè sọ pé ọ̀kan nù yín ọ̀kan nù yín tó bá dára ẹ lójú kọ́sí lè mamu, mú sẹ́yìn kó òun ní bọ́ ibi tó wà náà ni bó tilẹ̀ jẹ́ pé wàá lọ ṣẹlẹ̀ ọ̀kan nù yín èèyàn méjì bá wọ́n bá ríra rẹ̀ tàbí òye hmm. pé lẹ́yìn náà ìwọ tó wà láàrin bẹ́ẹ̀ o sẹ́yìn pé fìtínà lè má mú obìnrin ìwọ tó wà láàrin mi kí ni kí ni tó dé tó fi mà pé ìwọ wà láàrin rẹ̀ torí jẹ́ pé láti pìlẹ̀ tóbìnrin ó sì lè má mú ara rẹ̀ kí wàá là lẹ́yìn náà gómìnà dasọ láti rẹ̀ sí ọlọ́lá ju kó ṣe jàmá gan lọ kí ni wàhálà àwọn ọmọ sùkúù náà wọn máa sábà da gbogbo eléyìí lẹ sáwàlálà adúpẹ́ ambọ̀sibọ́sí kó tó atọ́ àlọ́ àlájọ ọ́ àtò lẹ́yìn omi nígbà tí ìsìnkú ọ̀gbádùn. wọ́n lè yàn kí ẹ ṣe sọ́lá tá a bá ti pé kò ní ṣe sọ́lá tá a bá ti pé kò ní ṣe sáàtún máa pè lọ á pè lọ ni ẹ̀hẹ́n tó bá ti lóun ò ní gbọ́ kò ní sú àwà torí kò wá kọ́ wọ bó kọ̀ wọ náà onítọ̀ bá sọ̀rọ̀ alùra wa lùlù nǹkan ní ọ̀dà ẹ̀yọ̀ nílùú o mo rò pé yé ẹ sọ pé lùlù nǹkan ní ọ̀dà sẹ́yìn kẹ́rù ó tún bà pé ó tún láàlùra wa ní ọba ya ìwọ lọ sọ èmi kẹ́ kọ̀ǹfàmù ẹ̀ so ó túmọ̀ sí pé tọ́ba tí wàá yọ ẹsẹ̀ ẹ̀yọ àti sọ láti náà <laughs> so títí olóòfin ni pé àfikún ọmọ ẹsẹ̀ sọ láti òfin lè gbà rìn yìí. sáwọn lè máa fèdè yorùbá sàdúà àdúà báwo nínú sọláàtì rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar nígbà tí a ti mẹlẹ́yìn o ti tó gbogbo ní tẹ̀fẹ́ wà mẹ́. tọ́ wọ́n láti ṣe Mu'adh <coughs> radiyallahu anhu níbi tó sọ pé ajtahidu ra'yi wala alu tánàbí sallallahu alaihi wasallam sọ pé alhamdulillahi alladhi waffaqa rasula rasulillah ila ma yuhibbu rasulullah kí ló dé tó fi jẹ́ dọ̀ọ́yì ẹ wà lè kí oyin tẹ bá fẹ́ máa tó fi jẹ́ dọ̀ọ́yì ẹ wà lè kí o torí tá a bá ń ṣàlàyé rẹ̀ á yan ọ̀pọ̀lọpọ̀ jẹ́ àwọn òní máa ń tà ń sọ ó sì túmọ̀ sí pé ẹ̀yin máa kí díẹ̀ ẹ wàá wà lè kí ó lè wa o tó pé à ń fẹ́ kíkọ́ wá àwa náà ò ní ìdíẹ ẹ wàláhì tó rò pé wọ́n á sọ pé wa lè kí lè sáà sọ pé ní ọ wà lè kí ó béèrè ìtumọ̀ rẹ̀ ọ wà lè béèrè láti mọ̀ bóyá ọlẹ́kọ̀ọ́kọ́ mo rò pé ń yé wa àbọ̀ mọ̀ béèrè tó yẹ kó máa ṣe. wọ́n á ní tó bá délé yóò bá àwọn ẹ̀yà rẹ̀ lọ sí ṣọ́ọ̀ṣì àmọ́ tó bá padà sí sùkúù yóò ṣe islam irú èwo nu kírísílám sọ́tọ̀ àbí ọ̀tọ̀ kọ̀tọ̀ o káfíratù nù o èsì dà kọjá mùsùlùmátù àbíkọ́ jẹ́ nasraniyatu mọ́kàn àmọ́ ká wá sí lábúlà kò sáyè kí ló dé tọ̀ láyà áá síbọ̀ fẹ́ wọná yóò yí wọn kó o ti di mùsùlùmí òpin tí wọ́n lè ṣe fún ọ lẹ́yìn lúlù onípa àwọn ò ní sanwó sùkúù rẹ mọ́ fáwọn ọlọ́lá ọlọ́run sọ ọ̀nà bó ṣe máa rí sàn eléyìí jẹ́ bó ṣe jẹ́ má ti torí tí wọ́n kọ́ wọná rọrùn wọn nígbà tá a sọ pé àwọn ìjọ ńlá méjì nínú àwọn mùsùlùmí ọjà gbogbo wọn kankan náà wọn pèpè lọ sídìí rẹ̀ nínú àmì gbẹ̀ndẹ̀ alùkìyàmù gbọ́ wàhálà túnbọ̀ tán wọ́n jẹ ọwọ́ ọlọ́run ló wà ọwọ́ ọlọ́run ló wà nílé ìjọba torí wọ́n jọ jà sẹ́mi pàánù fi sallallahu alaihi wasallam sọ pé ìdàlùtọ́kọ almuslimani bisayfayhima falqatilu walmaqtulu fin nar tí mùsùlùmí méjì bá dojú ìjà kọra wọn tí wọ́n yọ ìdá síra wọn àtẹnitó pààyàn àtẹnitó pa àtẹnitó pa àwọn méjèèjì ń bọ̀ wọ́n wọ̀ inú náà wọ́n ní agbọ́ tẹni tí wọ́n pa gbóò lẹni tó pa agbọ́ tẹni tí ó pààyàn gbóò lẹni tó pa wọ́n ní sebo náà fẹ́ pa ọmọ ìyá rẹ̀ ni sebo náà fẹ́ pa ọmọ ìyá rẹ̀ ni tó eléyìí ọjọ́ ìbáwọn. kò wá túmọ̀ sí pé àwọn ńlá méjì ń iná náà ni wọ́n wọ̀ ó lè jẹ́ pé ìdájọ́ mi lọ́lọ́wọ́ bó fún ọ. wọ́n ní àwọn kan pé pípadà bọ̀ anábì Isa alayhi salam pé irọ́ tọ́ ìdájọ́ ìmọ̀ àti pín tọ́lọ̀ ń sọ irọ́ ni tóní ń sọ irọ́ ni òun náà kò fún manu Islam. àwọn tí sì sọ bẹ́ẹ̀ mùsùlùmí àwọn amadi yẹn ṣe mùsùlùmí nítorí pé àwọn takò alukur'an wọ́n sì takò sunna anabi muhammed sallallahu alayhi wa sallam a sì ti mọ̀ pé ẹni tó bá takò eléyìí báyìí kò lè jẹ́ mùsùlùmí wọ́n takò alukur'an wọ́n takò sunna ẹni tó bá sì takò eléyìí kò lè jẹ́ mùsùlùmí torí amadi yẹn ṣe mùsùlùmí o wọn ò sì wọn ò lẹ́nu kan lè fi sọ́tì òní rùn pé mùsùlùmí làwọn mùsùlùmí báwo lọ́wọ́ ajẹ́ mùsùlùmí wáyà amadíyà tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́mbẹ̀ àwọn ní sọ bẹ́ẹ̀ wọ́n pe ọ̀rọ̀ ọlọ́ọ̀ wọ́n pe tànàbì sallallahu alaihi wasallam nírọ́ torí kí wọ́n lè wáyè wọ́n wáyè tí irọ́ ọ̀gá wọn fi bírédì múlẹ̀ ara fìtínà kẹ́kẹ́ máa ń ṣe nǹkan kan tí èsì Islam irọ́ lọ́mọ dáàbò bò wọ́n ní jihad àwọn tí ń ṣe pọ̀ bó làwọn ṣe mọ̀ pé àwọn eléyìí jagun torí tọ́lọ́ ni àà ṣùgbọ́n àná ẹnìkan sọ fún anabi sọlá àṣọlá àwọn kan máa ń jagun torí kí wọn lè pè wọn lákin àwọn kan máa ń jagun torí kí wọn lè dáàbò bo ẹ̀yà ìran wọn taalẹni náà nínú wọn ti ṣe jihad fi sabilillah ó ní man qatala li takuna kalimatullahi hiya al-ulya fa huwa fi sabilillah ẹni tó bá kó ń jagun torí kó lè jẹ́ pọ́rọ̀ ọlọ́ọ̀lọ́gàjì òun ní jagun fi sabilillah ilé ìjọba ṣe bẹ́ẹ̀. wọn lẹ́ni tí ń lo àlìjánu ipò wo la tò sí fún rere àbá ìdá àti rere àtà ìdá kò sẹ́ńtọ́ bẹ́ẹ̀ ọ́ kí lọ́ọ́ fẹ́ fà àlìjánu ṣe nígbà tí èso ọ̀daràn nígbà tí èso wọn lé màmú lẹ́yìn ìmáàmù ìmáàmù wa jókòó èèyàn dìde ṣé yóò ṣe sùjúdù ni àbí tí wà tí sùn. wọ́n ní sòótọ́ nípa ànábì máa fọwọ́ tọ́yọ̀ kó tó jẹun irọ́ ni kìí sòótọ́ níbo ni iyọ̀ náà wà bá wọ́n ní ká sọ àwọn àpẹẹrẹ mahdi fáwọn a wà sọ yọ wà abala kejì ìdánilẹ́kọ̀ọ́ yìí wọ́n ní lamisas tí máa kọ sí lébò nípò rẹ̀ kò sí nínú ìlànà ìkọkúkọ lásán yìí torí bá jọ́nà ni ẹ̀yin tẹ̀ ń kọ́ nìkan kọ́ lẹ̀ bá máa tó bá jẹ́ ọ̀nà ni ẹ̀yin kọ́ lẹ̀ bá kọ́kọ́ kọ́ torí ẹ̀kọ́ púpọ̀ lásán tẹ́nìkan kan ọ̀bẹ ọ̀nì ó sì ń bẹ nínú pé wọn náà bóyá àwọn ẹni tí ń sàṣà sí ni ọ torí ó kún sáàyà yẹn kọ́ ni